Ìṣe àwọn àpọ́stélì orí kìíní. Tíófílù mi ọ̀wọ́n. Nínú ìwé mi àkọ́kọ́, mo ti sọ nípa gbogbo ohun tí Jésù ṣe àti ẹ̀kọ́ tí ó ń kọ́ àwọn ènìyàn títí di ọjọ́ tí a gbé e lọ sókè ọ̀run lẹ́yìn tí ó ti pàṣẹ ohun tí ó fẹ́ nípa ẹ̀mí mímọ́ fún àwọn àpọ́stélì tí ó ti yàn. Àwọn àpọ́stélì yìí ni ó fi ara rẹ̀ hàn láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ pẹ̀lú ẹ̀rí tí ó dájú wọ́n rí i níwọ̀n ogójì ọjọ́ ó sì bá wọn sọ̀rọ̀ nípa nǹkan tí ó jẹmọ́ ti ìjọba ọlọ́run nígbà tí ó wà lọ́dọ̀ wọn ó pàṣẹ fún wọn pé kí wọ́n má kúrò ní Jerusalem ó ní. ẹ dúró títí ìlérí tí bàbá mi ṣe yóò fi ṣẹ gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ tí mo sọ fún yín nítorí omi ni Jòhánù fi ń ṣe ìwẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ni a ó fi ṣe ìwẹ̀mọ́ fún yín láìpẹ́ jọjọ. ní ọjọ́ kan tí gbogbo wọn péjọ wọ́n bi í pé. olúwa ṣé àkókò tó nísinsìnyí tí ìwọ yóò gba ìjọba padà fún israẹli. ó dá wọn lóhùn pé. kì í ṣe tiyín láti mọ àkókò tàbí ìgbà tí baba ti fi sí ìkáwọ́ ara rẹ̀ nìkan ṣoṣo ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bàbà lé yín ẹ ò wá máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. nígbà tí ó ti sọ báyìí tán bí wọ́n ti ń wò ó a gbé e sókè ìkùkù bò ó wọn kò sì rí i mọ́ bí wọ́n ti tẹjú mọ́ òkè bí ó ti ń lọ àwọn ọkùnrin méjì tí wọ́n wọ aṣọ funfun dúró tì wọ́n wọ́n ní. ẹ̀yin ará gádìrì kí ló dé tí ẹ fi dúró tí ẹ̀ ń wòkè bẹ́ẹ̀ jésù kan náà tí a mú kúrò lọ́dọ̀ yín lọ sí ọ̀run yìí yóò tún padà wá bí ẹ ṣe rí i tí ó ń lọ sí ọ̀run. wọ́n padà sí Jerúsálẹ́mù láti orí òkè tí a ń pè ní òkè Ólífì òkè náà súnmọ́ Jerúsálẹ́mù kò tó ibùsọ̀ kan sí ìlú nígbà tí wọ́n wọ inú ilé wọ́n lọ sí ìyàrá òkè níbi tí wọ́n ń gbé àwọn tí wọ́n jọ ń gbé ni Pétérù Johanu Jákọ́bù Áńdírù Fílípì tomasi bartolomeu matthew jacobu ọmọ simoni ti ẹgbẹ́ seloti àti judasi ọmọ jacobu gbogbo wọn ń fi ọkàn kan gbàdúrà nígbà gbogbo pẹ̀lú àwọn obìnrin àti maria ìyá jésù àti àwọn arákùnrin jésù ní ọjọ́ kan pétérù dìde láàrin àwọn arákùnrin tí wọ́n tó ọgọ́fà ènìyàn ó ní ẹ̀yin ará dandan ni pé kí ohun tí ẹ̀mí mímọ́ sọ nínú ìwé mímọ́ láti ẹnu dáfídì ṣẹ nípa ọ̀rọ̀ júdásì tí ó ṣe amọ̀nà àwọn tí ó mú jésù nítorí ọ̀kan nínú wa ni ó sì ní ìpín nínú iṣẹ́ yìí. ó ra ilẹ̀ kan pẹ̀lú owó tí ó gbà fún ìwà burúkú rẹ̀ ni ó bá ṣubú lulẹ̀ ikùn rẹ̀ sì bẹ́ gbogbo ìfun rẹ̀ bá tú jáde gbogbo àwọn ènìyàn tí ó ń gbé Jerúsálẹ́mù ni ó mọ̀ nípa èyí wọ́n bá ń pe ilẹ̀ náà ní akelidama ní èdè wọn ìtumọ̀ èyí ni ilẹ̀ ẹ̀jẹ̀. ọ̀rọ̀ náà rí bí ó ti wà ní àkọsílẹ̀ nínú ìwé orin Dáfídì pé kí ibùgbé rẹ̀ di ahoro kí ẹnikẹ́ni má gbé ibẹ̀ àti pé kí a fi ipò rẹ̀ fún ẹlòmíràn nítorí náà ẹ̀tọ́ ni kí a yan ẹnìkan nínú àwọn tí ó ti wà pẹ̀lú wa ní gbogbo àkókò tí Jésù Olúwa ti ń wọlé tí ó ń jáde pẹ̀lú wa láti àkókò tí Jòhánù ti ṣe ìrìbọmi títí di ọjọ́ tí a fi mú Jésù kúrò lọ́dọ̀ wa kí Olúwa rẹ̀ lè jẹ́ ẹlẹ́rìí àjíǹde Jésù kí ó sì di ọ̀kan nínú wa. wọ́n bá gbé ẹni méjì síwájú Jósẹ́fù tí a ń pè ní Básábà tí ó tún jẹ́ Júsítù àti Matasi, wọ́n gbàdúrà pé. ìwọ olúwa olùmọ̀ràn gbogbo ènìyàn fi ẹni tí o bá yàn nínú àwọn méjèèjì yìí hàn kí o lè gba iṣẹ́ yìí àti ipò àpọ́stélì tí júdásì fi sílẹ̀ láti lọ sí ààyè tirẹ̀. wọ́n bá ṣẹ́ gègé gègé bá mú matiasi ó bá di ọ̀kan nínú àwọn àpọ́stélì mọ́kànlá. Ìṣe àwọn àpọ́stélì orí kejì ní ọjọ́ pentikosti gbogbo wọn wà pọ̀ ní ibì kan náà lójijì ìró kan dún láti ọ̀run ó dàbí ìgbà tí afẹ́fẹ́ líle bá ń fẹ́ ó sì kún gbogbo inú ilé níbi tí wọ́n ń gbé jókòó wọ́n rí nǹkan kan tí ó dàbí ahọ́n iná tí ó pín ara rẹ̀ tí ó sì bà lé ẹnì wọn gbogbo wọn bá kún fún ẹ̀mí mímọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi èdè mìíràn gẹ́gẹ́ bí ẹ̀mí ti fi fún wọn láti máa sọ. ní àkókò náà àwọn júù tí wọ́n jẹ́ olùfọkànsìn ti gbogbo orílẹ̀-èdè ayé wá wọ́n wà ní Jerúsálẹ́mù nígbà tí wọ́n gbọ́ ìròyé àwọn ènìyàn rọ́wá ẹnu yà wọ́n nítorí ẹnìkọ̀ọ̀kan wọ́n ń gbọ́ tí wọ́n ń sọ èdè tirẹ̀ èyí dá wọn láàmú ó sì yà wọ́n lẹ́nu wọ́n ní. ṣé bí ara Gálílì ni gbogbo àwọn tí ó ń sọ̀rọ̀ wọ̀nyí kí ló dé tí ẹnì kọ̀ọ̀kan wá fi gbọ́ tí wọ́n ń sọ èdè abínibí rẹ̀ àti ará Pátíà àti ará Mẹ́díà àti ará Élámù àwọn tí ó ń gbé ilẹ̀ Mesopotamia ilẹ̀ Jùdíà àti ilẹ̀ Kapadókíà ilẹ̀ Pọ́ntù ilẹ̀ Éṣíà ilẹ̀ Fírígíà àti ilẹ̀ pamfilia ilẹ̀ egypte àti agbègbè libya lẹ́bàá kírẹ́nì àwọn àlejò láti ìlú róòmù àwọn júù àti àwọn aláwọ̀sí ẹ̀sìn júù àwọn ará kírètè àti àwọn ará arabia gbogbo wa ni a gbọ́ tí wọ́n ń sọ àwọn iṣẹ́ ńlá ọlọ́run ní oríṣiríṣi èdè wa. ìdààmú bá gbogbo àwọn ènìyàn ó pa wọn láyà wọ́n ń bi ara wọn pé kí ni ìtumọ̀ èyí? ṣùgbọ́n àwọn mìíràn ń ṣe ẹlẹ́yà wọ́n ní. wọ́n ti mu ọtí yó ni. pétérù wá dìde dúró pẹ̀lú àwọn àpọ́stélì mọ́kànlá ó sọ̀rọ̀ sókè ó ní. ẹ̀yin ará ẹ̀yin júù àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé jerúsálẹ́mù ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí yé yín kí ẹ fetí sí ọ̀rọ̀ mi. àwọn yìí kò mutí yó bí ẹ ti rò ó nítorí ó ṣẹ̀ṣẹ̀ di agogo mẹ́sàn-án òwúrọ̀ ni ṣùgbọ́n ohun tí Jóẹ́lì wòlíì Ọlọ́run ti sọ wá ṣẹ lónìí tí ó wí pé Ọlọ́run sọ pé nígbà tí ó bá di àkókò ìkẹyìn n ó tú ẹ̀mí mi jáde sórí gbogbo ènìyàn àwọn ọmọ yín lọ́kùnrin àti lóbìnrin yóò sọ àsọtẹ́lẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin yóò rí ìran àwọn àgbà yóò sì láàlá àní ní àkókò náà wọn ó tú ẹ̀mí mi sórí àwọn ẹrúkùnrin mi àti sí orí àwọn ẹrúbìnrin mi àwọn náà yóò sì máa sọ àsọtẹ́lẹ̀ wọn ó fi ohun ìyanu hàn lókè ọ̀run àti ohun àbàmì lórí ilẹ̀ ayé ẹ̀jẹ̀ àti iná ìkúùkù àti èéfín òòrùn yóò ṣókùnkùn òṣùpá yóò di ẹ̀jẹ̀ kí ó tí ó di ọjọ́ ńlá tí ó lókìkí ọjọ́ olúwa ní ọjọ́ náà gbogbo ẹni tí ó bá képe orúkọ olúwa ni a ó gbàlà ẹ̀yin ará ọmọ ìsírẹ́lì ẹ fetí sí ọ̀rọ̀ mi jésù ará násárẹ́tì ni ẹni tí ọlọ́run ti fi hàn fún yín pẹ̀lú iṣẹ́ agbára iṣẹ́ ìyanu iṣẹ́ abàmì tí ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe láàrin yín ẹ̀yin fúnra yín sì mọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run àti ètò tí Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ àfi lé yín lọ́wọ́ ẹ jẹ́ kí àwọn aláìbìkítà fún òfin kàn án mọ́ àgbélébù ẹ sì pa á ṣùgbọ́n Ọlọ́run tú ìdè ikú ó jí ìdìde nínú òkú kò jẹ́ kí ikú ní agbára lórí rẹ̀ nítorí Dáfídì sọ nípa rẹ̀ pé mo rí Olúwa níwájú mi nígbà gbogbo ó wà ní ọwọ́ ọ̀tún mi nítorí náà ohunkóhun kò lè dà mí láàmú nítorí náà inú mi dùn mo bú sẹ́rìn bí ó tilẹ̀ jẹ́ pé ènì ẹlẹ́ran ara ni mí síbẹ̀ n ó gbé ìgbé ayé mi pẹ̀lú ìrètí nítorí o kò ní fi ọkàn mi sílẹ̀ ní ibùgbé àwọn òkú bẹ́ẹ̀ ni o kò ní jẹ́ kí ẹni mímọ́ rẹ rí ìdìbàjẹ́ o ti fi ọ̀nà èyí hàn mí o sì fi ayọ̀ kún ọkàn mi níwájú rẹ ẹ̀yin ará mo sọ fún yín láìṣe àní-àní pé dáfídì bàbá ńlá wa kú a sì sìn ibojì rẹ̀ wà níhìn-ín títí di òní ṣùgbọ́n nítorí ó jẹ́ aríran ó sì mọ̀ pé ọlọ́run ti búra fún un pé ọ̀kan nínú ọmọ tí òun ó bí ni ó jókòó lórí ìtẹ́ òun ó ti rí i tẹ́lẹ̀ pé mẹ̀sáyà yóò jí dìde kúrò nínú òkú ìdí nìyí tí ó fi sọ pé a kò fi sílẹ̀ ní ibùgbé àwọn òkú bẹ́ẹ̀ ni ẹran ara rẹ̀ kò díbàjẹ́ Jésù yìí ni Ọlọ́run jí dìde gbogbo àwa yìí sì ni ẹlẹ́rìí nísinsìnyí tí a ti gbé e ka ọwọ́ ọ̀tún Ọlọ́run ó ti gba ìlérí ẹ̀mí mímọ́ láti ọ̀dọ̀ bàbá ó wá tú jáde ohun tí ẹ̀ ń rí tí ẹ sì ń gbọ́ nìyí nítorí Dáfídì kò gòkè lọ sí ọ̀run. Si ohun tí dáfídì sọ ni pé olúwa wí fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí n ó fi sọ àwọn ọ̀tá rẹ di tìmùtìmù ìtìsẹ̀ rẹ nítorí náà kí gbogbo ilé Ísírẹ́lì mọ̀ dájú pé Jésù yìí tí ẹ̀yin kàn máa gbélébù ni Ọlọ́run ti fi ṣe Olúwa àti Mèsáyà. nígbà tí àwọn ènìyàn gbọ́ ọ̀rọ̀ náà gún wọn lọ́kàn wọ́n wá bi Pétérù àti àwọn àpọ́stélì yòókù pé. ẹ̀yin ará kí ni kí a wá ṣe? pétérù dá wọn lóhùn pé ẹ ronúpìwàdà kí a ṣe ìrìbọmi fún ẹnì kọ̀ọ̀kan yín ní orúkọ kristi a ó sì dárí ẹ̀ṣẹ̀ yín jì yín ẹ ó sì wá gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ nítorí ẹ̀yin ni a ṣe ìlérí yìí fún àti àwọn ọmọ yín àti gbogbo àwọn tí wọ́n wà ní ọ̀nà jíjìn a ṣe é fún gbogbo ẹni tí olúwa ọlọ́run wa bá pè ó tún bá wọn sọ̀rọ̀ púpọ̀ ó ń rọ̀ wọ́n gidigidi pé ẹ gbara yín kúrò nínú ìyà tí ìran burúkú yìí yóò jẹ a ṣe ìrìbọmi fún àwọn tí wọ́n gba ọ̀rọ̀ náà ní ọjọ́ náà àwọn ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ni a kà kún ọmọ ìjọ wọ́n ń fi tọkàntọkàn kọ́ ẹ̀kọ́ tí àwọn àpòstólì ń kọ́ wọn wọ́n wà ní ìrẹ́pọ̀ wọ́n ń jọ ń jẹun wọ́n ń jọ ń gbàdúrà ẹ̀rù àwọn onígbàgbọ́ wá ń ba gbogbo ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ ìyanu àti iṣẹ́ abàmì tí a ti ọwọ́ àwọn àpọ́stélì ṣe gbogbo àwọn onígbàgbọ́ wà ní ibì kan náà wọ́n jọ ní ohun gbogbo ní àpapọ̀ wọ́n ta gbogbo ohun tí wọ́n ní wọ́n sì pín owó tí wọ́n rí láàrin ara wọn gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan ti ṣe aláìnísí wọ́n ń fi ọkàn kan lọ sí tẹ́ḿpìlì lójoojúmọ́ wọ́n jọ ń jẹun láti ilé dé ilé wọ́n jọ ń jẹun pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ọkàn kan wọ́n ń fi ìyìn fún ọlọ́run gbogbo àwọn ènìyàn ni ó fẹ́ràn wọn lójoojúmọ́ ni àwọn tí wọ́n rí ìgbàlà ń darapọ̀ mọ́ wọn. Ìṣe àwọn àpọ́stélì orí kẹta. Ní agogo mẹ́ta ọ̀sán, Pétérù àti Jòhánù gòkè lọ sí tẹ́ḿpìlì ní àkókò àdúrà. ọkùnrin kan wà tí wọ́n máa ń gbé wá síbẹ̀ tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá lójoojúmọ́ wọn a máa gbé wá sí ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí a ń pè ní ẹnu ọ̀nà dáradára kí ó lè máa ṣagbe lọ́dọ̀ àwọn tí ó ń wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí ó rí pétérù àti johannu tí wọ́n fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ní kí wọ́n ta òun lọ́rẹ pétérù àti johanu tẹjú mọ́ pétérù ní. wò wá ọkùnrin náà bá ń wò wọ́n ó ń retí pé wọn yóò fún òun ní nǹkan pétérù bá sọ fún un pé n kò ní fàdákà tàbí wúrà ṣùgbọ́n wọn fún ọ ní ohun tí mo ní ní orúkọ jésù kristi ti násárẹ́tì máa rìn ó bá fà lọ́wọ́ ọ̀tún ó gbé e dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ àti ọrùn ẹsẹ̀ rẹ̀ bá mókun ó bá fò sókè ó dúró ó sì rìn ó bá tẹ̀lé wọn wọ inú tẹ́ḿpìlì ó ń rìn ó ń fò sókè ó sì yin ọlọ́run gbogbo àwọn ènìyàn rí i tí ó ń rìn tí ó yin ọlọ́run wọ́n ṣe àkíyèsí pé ẹni tí ó ti máa ń jókòó sápé lẹ́nu ọ̀nà dáradára tẹ́ḿpìlì ni ẹnu yà wọ́n wọ́n ta gìrì sí ohun tí ó ṣẹlẹ̀ sí ọkùnrin náà bí ọkùnrin náà ti rọ̀ mọ́ pétérù àti johannu gbogbo àwọn ènìyàn sáré pẹ̀lú ìyanu kan sọ́dọ̀ wọn ní ọ̀dẹ̀dẹ̀ tí a ń pè ní ti Sólómọ́nì nígbà tí Pétérù rí wọn ó bi àwọn ènìyàn pé. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì kí ló dé tí èyí fi yà yín lẹ́nu kí ló dé tí ẹ fi tẹjú mọ́ wa bí ẹni pé nípa agbára wa tàbí nítorí pé a jẹ́ olùfọkànsìn ni a fi mú kí ọkùnrin yìí rìn ọlọ́run Ábúráhámù ọlọ́run Ísákì àti ọlọ́run Jákọ́bù ọlọ́run àwọn bàbá wa ni ó dá ọmọ rẹ̀ jésù lọ́lá jésù yìí ni ẹ fi lé àwọn ọ̀tá lọ́wọ́ ó ní ẹsẹ́ níwájú pílátù nígbà tí ó fi dá a sílẹ̀ ẹsẹ́ ni ọlọ́run àti olódodo ẹ wá béèrè pé kí wọ́n dá apànìyàn sílẹ̀ fún yín ẹ pa orísun ìyè òun yìí ni ọlọ́run jí dìde kúrò nínú òkú àwa gan ni ẹlẹ́rìí pé bẹ́ẹ̀ ló orúkọ jésù àti ìgbàgbọ́ nínú orúkọ yìí ni ó mú ọkùnrin tí ẹ rí yìí lára dá ẹ sáà mọ̀ ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fún ọkùnrin yìí ní ìlera pátápátá gẹ́gẹ́ bí gbogbo yín ti rí i fúnra yín ṣùgbọ́n nísinsìnyí ará mo mọ̀ pé ẹ kò mọ̀ọ́mọ̀ ṣe é bẹ́ẹ̀ ni àwọn ìjòyè yín náà kò mọ̀ọ́mọ̀ ṣe é bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe mú ohun tí ó ti sọ tẹ́lẹ̀ láti ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀ ṣẹ pé mẹsáyà ò ní láti jìyà nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ yí padà sọ́dọ̀ Ọlọ́run bí ẹ bá fẹ́ kí a pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ nígbà náà àkókò ìtura láti ọ̀dọ̀ Olúwa yóò dé bá yín Olúwa yóò wá rán mẹsáyà tí ó ti yàn tẹ́lẹ̀ sí yín èyí ni ni Jésù ẹni tí ó ní láti wà ní ọ̀run títí di àkókò tí ohun gbogbo yóò fi di titun gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ láti ìgbà àtijọ́ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ àwọn ènìyàn ọ̀tọ̀ Mósè sáà ti sọ pé olúwa ọlọ́run yín yóò gbé wòlíì kan bí èmi dìde láàrin àwọn arákùnrin yín ó ní kí ẹ gbọ́ràn sí lẹ́nu nínú ohun gbogbo tí ó bá sọ fún yín ẹnikẹ́ni tí kò bá gbọ́ràn sí wòlíì náà lẹ́nu píparun ni a ó parun pátápátá láàrin àwọn ènìyàn ọlọ́run gbogbo àwọn wòlíì láti ìgbà Sámúẹ́lì àti àwọn tí ó dé lẹ́yìn rẹ̀ fi òǹsọ̀kan sí ọ̀rọ̀ yìí wọ́n ń sọ nípa àkókò yìí ẹ̀yin gan-an ni ọmọ àwọn wòlíì nítorí tiyín ni Ọlọ́run ṣe bá àwọn bàbá yín dá májẹ̀mú nígbà tí ó sọ fún Ábúráhámù pé nípa ọmọ rẹ ni wọn ó ṣe bùkún gbogbo orílẹ̀-èdè ayé nígbà tí Ọlọ́run gbé ọmọ rẹ̀ dìde ẹ̀yin ni ó kọ́kọ́ rán an sí. Si kí ó lè bùkún yín láti mú kí ẹnì kọ̀ọ̀kan yín yí padà kúrò ní ọ̀nà burúkú rẹ̀. Ìṣe àwọn àpọ́stólì orí kẹrin. Bí Pétérù ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lọ́wọ́, Jòhánù wà lọ́dọ̀ rẹ̀. Àwọn àlùfáà àti olórí àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn Sadusí Inú bí wọn nítorí wọ́n ń kọ́ àwọn ènìyàn pé àwọn òkú yóò jí dìde wọ́n fi àjínde ti Jésù ṣe àpẹẹrẹ wọ́n bá mú wọn wọ́n tì wọ́n mọ́lé títí di ọjọ́ kejì nítorí ilẹ̀ ti ṣú ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn tí ó gbọ́rọ̀ náà gbàgbọ́ iye wọn tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn nígbà tí ó di ọjọ́ kejì àwọn ìjòyè àti àwọn àgbààgbà àti àwọn amòfin péjọ ní Jerúsálẹ́mù anasi olórí àlùfáà àti kayafa àti johanu àti alekisanderu àti àwọn ìdílé olórí àlùfáà wà níbẹ̀ wọ́n mú pétérù àti johanu wá síwájú ìgbìmọ̀ wọ́n wá bi wọ́n pé. irú agbára wo ni ẹ fi ṣe ohun tí ẹ ṣe yìí orúkọ ta ni ẹ lò. nígbà náà ni ẹ̀mí mímọ́ wá fún pétérù ní agbára lẹ́kùnrẹ́rẹ́ ó bá sọ fún wọn pé. Pe ẹ̀yin ìjòyè láàrin àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà bí ẹ bá ń wádìí lónìí nípa iṣẹ́ rere tí a ṣe fún ọkùnrin aláìsàn yìí bí ẹ bá fẹ́ mọ bí ara rẹ̀ ti ṣe dá ẹ jẹ́ kí ó hàn sí gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé ọkùnrin yìí dúró níwájú yín pẹ̀lú ara líle nítorí orúkọ Jésù Kristi ará Násárẹ́tì ẹni tí ẹ kàn mọ́ àgbélébùú tí Ọlọ́run jí dìde kúrò nínú òkú jésù yìí ni òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tí ó wá di òkúta pàtàkì igun ilé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn bẹ́ẹ̀ ni kò sí orúkọ mìíràn tí a fi fún ènìyàn lábẹ́ ọ̀run nípa èyí tí a lè fi gbẹ ènìyàn là. nígbà tí wọ́n rí ìgboyà pétérù àti ti johannu tí wọ́n wòye pé wọn kò mọ ìwé àti pé òpè ènìyàn ni wọ́n ẹnu yà wọ́n wọ́n ṣe àkíyèsí wọn pé wọ́n ti wà pẹ̀lú Jésù wọ́n wo ọkùnrin tí wọ́n mú láradá tí ó dúró lọ́dọ̀ wọn wọn kò sì mọ ohun tí wọn yóò sọ wọ́n bá pàṣẹ pé kí wọ́n jáde kúrò lọ́dọ̀ àwọn ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ wá ń bi ara wọn pé. kí ni a ó ṣe sí àwọn ọkùnrin wọ̀nyí o. nítorí ó hàn lónìí sí gbogbo àwọn tí ó ń gbé Jerúsálẹ́mù pé wọ́n ti ṣe iṣẹ́ abàmì a kò sì lè wí pé èyí kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ó má bàa tún mọ́ tàn kálẹ̀ sí láàrin àwọn ènìyàn ẹ jẹ́ kí a kìlọ̀ fún wọn pé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù fún ẹnikẹ́ni mọ́. àwọn ìgbìmọ̀ bá tún pè wọ́n wọlé wọ́n pàṣẹ fún wọn pé wọn kò gbọdọ̀ tún dárúkọ Jésù mọ́ bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ tún fi orúkọ Jésù kọ́ àwọn ènìyàn mọ́ ṣùgbọ́n Pétérù àti Jòhánù dá wọn lóhùn pé. èwo ni ó tọ́ níwájú Ọlọ́run kí a gbọ́ràn sí yín lẹ́nu ni tàbí kí a gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ẹ̀yin náà ẹ dà ní tiwa a kò lè ṣe aláìsọ ohun tí a ti rí àti ohun tí a ti gbọ́. lẹ́yìn tí wọ́n tún halẹ̀ mọ́ wọn wọ́n dá wọn sílẹ̀ nítorí wọn kò rí ọ̀nà tí wọn ìbá fi jẹ wọ́n níyà nítorí àwọn ènìyàn gbogbo ènìyàn ni wọ́n sì ń fi ìyìn fún Ọlọ́run fún ohun tí ó ti ṣẹlẹ̀ ọkùnrin tí wọ́n ṣe iṣẹ́ abàmì ìmúláradá yìí lára rẹ̀ ju ẹni ogójì ọdún lọ nígbà tí wọ́n dá wọn sílẹ̀ wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn wọ́n ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn nígbà tí wọ́n gbọ́ wọ́n jọ ké pe ọlọ́run pé. olúwa ìwọ tí o dá ọ̀run àti ayé àti òkun àti gbogbo ohun tí ó wà nínú wọn ìwọ tí ó sọ nípa ẹ̀mí mímọ́ láti ẹnu baba ńlá wa dávidi ọmọ rẹ pé kí ló dé tí àwọn orílẹ̀-èdè fi ń di rìkíṣí tí àwọn ará ilẹ̀ òkèèrè ń gbèrò asán àwọn ọba ayé kó ara wọn jọ àwọn ìjòyè fohùn ṣọ̀kan láti dìtẹ̀ sí olúwa àti sí mẹ̀sáyà rẹ̀ nítorí òdodo ni pé Hẹ́rọ́dù àti Pọ́ńtù Pílátù pẹ̀lú àwọn tí kìí ṣe Júù àti àwọn ènìyàn Ísírẹ́lì péjọpọ̀ ní ìlú yìí wọ́n ṣe ohun tí ó lòdì sí ọmọ mímọ́ rẹ Jésù tí o ti fi òróró yàn ní mẹ̀sáyà àwọn ohun tí ọwọ́ rẹ àti ètò rẹ ti ṣìlànà rẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́ nísinsìnyí olúwa ṣe àkíyèsí bí wọ́n ti ń halẹ̀ kí o sì fún àwọn ìránṣẹ́ rẹ ní ìgboyà ní gbogbo ọ̀nà láti lè sọ ọ̀rọ̀ rẹ kí o wá nawọ́ rẹ kí o ṣe ìwòsàn ṣe iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu nípa orúkọ jésù ọmọ mímọ́ rẹ. bí wọ́n ti ń gbàdúrà ibi tí wọ́n péjọ sí mì tìtì gbogbo wọn bá kún fún ẹ̀mí mímọ́ wọ́n bá ń fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run ọkàn kan àti ẹ̀mí kan ni gbogbo àwùjọ àwọn onígbàgbọ́ ní kò sí ẹnìkan nínú wọn tí ó dá àwọn nǹkan tirẹ̀ yà sọ́tọ̀ wọ́n jọ ní gbogbo nǹkan papọ̀ ni àwọn àpọ́stélì ń fi ẹ̀rí wọn hàn pẹ̀lú agbára ńlá nípa àjíǹde Jésù Olúwa gbogbo àwọn ènìyàn sì ń bọlá fún wọn kò sí ẹnikẹ́ni tí ó ṣe aláìní ohun kan láàrin wọn àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n mú owó tí wọ́n tà wọ́n wá wọ́n dà á sílẹ̀ níwájú àwọn àpọ́stélì kí wọ́n lè pín in fún àwọn tí ó bá ṣe aláìní jósẹ́fù ọmọ ìdílé léfì ará kíprù ẹni tí àwọn àpọ́stélì ń pè ní bánábà èyí ni ọmọ ìtùnú ní ilẹ̀ kan ó tà á ó sì mú owó rẹ̀ wá fún àwọn àpọ́stélì. ìṣe àwọn àpọ́stélì orí karùn-ún ọkùnrin kan tí ń jẹ́ anania pẹ̀lú safira ìyàwó rẹ̀ ta ilẹ̀ kan ọkùnrin yìí yọ sílẹ̀ nínú owó tí wọ́n rí lórí rẹ̀ ó bá mú ìyókù wá síwájú àwọn àpọ́stélì ìyàwó rẹ̀ sì mọ̀ nípa rẹ̀ pétérù bá bíi pé anania kí ló dé tí sátani fi gbà ọ́ lọ́kàn tí o fi ṣe èké sí ẹ̀mí mímọ́ tí o fi yọ sílẹ̀ nínú owó tí o rí lórí ilẹ̀ náà kí o tó ta ilẹ̀ náà mo ṣe bí tìrẹ ni nígbà tí o tà á tán mo ṣe bí o ní àṣẹ lórí owó tí o tà á kí ló dé tí o gbèrò irú nǹkan yìí kì í ṣe ènìyàn ni o ṣèké sí ọlọ́run ni. nígbà tí anania gbọ́ gbólóhùn yìí ó ṣubú lulẹ̀ ó kú ẹ̀rù ńlá sì bà gbogbo àwọn tí wọ́n gbọ́ àwọn géńdé bá dìde wọ́n fi aṣọ wé e, wọ́n gbé e lọ sin nígbà tí ó tó bíi wákàtí mẹ́ta lẹ́yìn náà ìyàwó anania wọlé dé kò mọ ohun tí ó ṣẹlẹ̀ pétérù bíi pé sọ fún mi ṣé iye tí ẹ ta ilẹ̀ náà nìyí ó dáhùn pé. bẹ́ẹ̀ ni iye tí a tà á ni. pétérù bá bíi pé kí ló dé tí ẹ jọ fi òǹṣọ̀kan láti dán ẹ̀mí olúwa wò wo ẹsẹ̀ àwọn tí wọ́n lọ sin ọkọ rẹ lẹ́nu ọ̀nà wọn yóò gbé ìwọ náà jáde ni òun náà bá ṣubú lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ níwájú pétérù ó bá kú àwọn géńdé bá wọlé wọ́n rí òkú rẹ̀ wọ́n bá gbé e jáde wọ́n sì sin sí ẹ̀bá ọkọ rẹ̀ ẹ̀rù ńlá bá gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ abàmì àti iṣẹ́ ìyanu ni àwọn àpọ́stélì ṣe láàrin àwọn ènìyàn gbogbo wọn wà ní ìṣọ̀kan ní ọ̀dẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní ti sólómọ́nì kò sí ẹni tí ó láyà nínú àwọn ìyókù láti darapọ̀ mọ́ wọn ọ̀rọ̀ wọn níyì lọ́dọ̀ àwọn ènìyàn àwọn tí wọ́n gba olúwa gbọ́ túbọ̀ ń darapọ̀ mọ́ wọn lọ́kùnrin àti lóbìnrin nígbà tí ó yá àwọn ènìyàn á máa gbé àwọn aláìsàn wá sí títì lórí ẹní àti lórí ibùsùn pé kí òjìji pétérù lè ṣíji bò nígbà tí ó bá ń kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá láti agbègbè ìlú jerúsálẹ́mù wọ́n ń gbé àwọn aláìsàn àti àwọn tí ẹ̀mí burúkú ń dà láàmú wá a sì mú gbogbo wọn lára dá nígbà náà ni ẹ̀tanú gba ọkàn olórí àlùfáà àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ sadusi tí ó wà pẹ̀lú rẹ̀ wọ́n bá mú àwọn àpòstélì wọ́n tì wọ́n mọ́lé nínú ilé ẹ̀wọ̀n ìgboro ìlú nígbà tí ó di òru áńgẹ́lì olúwa ṣí ilẹ̀kùn ilé ẹ̀wọ̀n ó sìn wọ́n jáde ó sọ fún wọn pé ẹ lọ dúró nínú tẹ́ḿpìlì kí ẹ sọ gbogbo ọ̀rọ̀ ìyè yìí fún àwọn ènìyàn. nígbà tí wọ́n gbọ́ wọ́n wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí ojúmọ́ mọ́ wọ́n bá ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nígbà tí olórí àlùfáà dé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó pe ìgbìmọ̀ àti gbogbo àwọn àgbààgbà láàrin àwọn ọmọ ìsírẹ́lì jọ wọ́n bá ránṣẹ́ lọ sí inú ẹ̀wọ̀n kí wọ́n lọ mú àwọn àpòstélì náà wá nígbà tí àwọn tí wọ́n rán dé ilé ẹ̀wọ̀n wọn kò rí wọn níbẹ̀ wọ́n bá padà lọ jíṣẹ́ pé. a fojú wa rí ilé ẹ̀wọ̀n ní títì a bá àwọn tí wọ́n ń ṣọ́ tí wọ́n dúró lẹ́nu ọ̀nà ṣùgbọ́n nígbà tí a ṣílẹ̀kùn tí a wọ inú ilé a kò rí ẹnìkan. nígbà tí ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ti tẹ́ḿpìlì àti àwọn olórí àlùfáà gbọ́ ìròyìn yìí ọkàn wọn dàrú wọ́n ń ronú pé irú kí ni eléyìí bẹ́ẹ̀ ni àwọn ẹnìkan bá dé wọ́n sọ fún wọn pé. àwọn ọkùnrin tí ẹ tì mọ́lé wà nínú tẹ́ḿpìlì tí wọ́n ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́. nígbà náà ni ọ̀gá àwọn ẹ̀ṣọ́ àti àwọn ìránṣẹ́ lọ mú àwọn àpọ́stélì àwọn ẹ̀ṣọ́ náà kò fi ipá mú wọn nítorí wọ́n bẹ̀rù àwọn ènìyàn kí àwọn ènìyàn má bàa sọ wọ́n ní òkúta wọ́n mú wọn wá síwájú ìgbìmọ̀ olórí àlùfáà wá bi wọ́n pé. mo ṣe bí a pàṣẹ fún yín pé kí ẹ má fi orúkọ yìí kọ́ ẹnikẹ́ni mọ́ síbẹ̀ gbogbo ará Jerusalem ni ó ti gbọ́ nípa ẹ̀kọ́ yín yìí ẹ wá tún di ẹ̀bi ẹ̀jẹ̀ ọkùnrin yìí lé wa lórí. Pétérù pẹ̀lú àwọn àpòstólì dáhùn pé a ní láti gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ Jésù tí ẹ̀yin pa tí ẹ kàn mọ́ igi Ọlọ́run àwọn baba wa jí dìde ó ní Ọlọ́run fi ṣe aṣíwájú àti olùgbàlà tí ó gbé sí ọwọ́ ọ̀tún rẹ̀ kí ó lè fi àǹfààní ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ fún Ísírẹ́lì àwa gan àti ẹ̀mí mímọ́ tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ràn sí i lẹ́nu ni ẹlẹ́rìí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. ọ̀rọ̀ yìí gún àwọn tí ó gbọ́ ọ lọ́kàn tó bẹ́ẹ̀ tí wọ́n fi fẹ́ pa wọ́n ṣùgbọ́n Farisí kan nínú àwọn ìgbìmọ̀ dìde orúkọ rẹ̀ ń jẹ́ Gamalieli olùkọ́ nípa ti òfin ni. Gamalieli, ó lókìkí láàrin gbogbo àwọn ènìyàn ó ní kí àwọn ọkùnrin náà jáde fún ìgbà díẹ̀ ó wá sọ fún àwọn ìgbìmọ̀ pé. ẹ̀yin ọmọ ìsírẹ́lì ẹ ṣọ́ra nípa ohun tí ẹ fẹ́ ṣe sí àwọn ọkùnrin yìí nítorí nígbà kan túdásì kan dìde ó ní òun jẹ́ ènìyàn ńlá kan ó kó àwọn ènìyàn bíi irínwó jọ nígbà tó yá wọ́n pa á wọ́n sì tú gbogbo àwọn tí ó ń tẹ̀lé e ká gbogbo ọ̀tẹ̀ rẹ̀ sì já sí òfo. lẹ́yìn èyí júdásì kan ará gálílì dìde ní àkókò tí à ń kọ orúkọ àwọn ènìyàn sílẹ̀ àwọn èèyàn tẹ̀lé e, ṣùgbọ́n wọ́n pa á wọ́n sì tú gbogbo àwọn tí ó ń tẹ̀lé e ká tó mo sọ fún yín o ẹ gáfárà fún àwọn ọkùnrin yìí ẹ fi wọ́n sílẹ̀ o bí ète yìí tàbí ohun tí wọ́n ń ṣe bá jẹ́ láti ọwọ́ ènìyàn yóò parẹ́ ṣùgbọ́n bí ó bá jẹ́ láti ọwọ́ Ọlọ́run ni ẹ kò lè pa wọ́n run ẹ ó kàn máa bá Ọlọ́run jagun ni. àwọn ìgbìmọ̀ rí sí ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá pe àwọn àpòstélì wọlé wọ́n nà wọ́n wọ́n kìlọ̀ fún wọn pé wọn kò gbọ́dọ̀ fi orúkọ Jésù sọ̀rọ̀ mọ́ wọ́n bá dá wọn sílẹ̀ wọ́n jáde kúrò níwájú ìgbìmọ̀ wọ́n ń yọ̀ nítorí a kà wọ́n yẹ kún àwọn tí a fi àbùkù kàn nítorí orúkọ Jésù lójoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti láti ilé dé ilé wọn kò dẹ́kun láti máa kọ́ ènìyàn àti láti máa wàásù pé Jésù ni Mèsáyà. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹfà nígbà tí ó yá tí àwọn ọmọ ẹ̀yìn Jésù ń pọ̀ sí i ìkùnsínú bẹ̀rẹ̀ láàrin àwọn tí ó ń sọ èdè gíríkì àti àwọn tí ó ń sọ èdè hébérù nítorí wọ́n ń fojú fo àwọn opó àwọn tí ó ń sọ èdè gíríkì dá nígbà tí wọ́n bá ń pín àwọn nǹkan ní ojoojúmọ́ àwọn àpọ́stélì méjìlá bá pe àwọn ọmọ ẹ̀yìn jésù yòókù jọ wọ́n ní. kò yẹ kí a fi iṣẹ́ ìwàásù ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ kí a máa ṣètò oúnjẹ. nítorí náà ẹ̀yin ará ẹ wá ẹni méje láàrin yín tí wọ́n ní orúkọ rere tí wọ́n kún fún ẹ̀mí mímọ́ àti ọgbọ́n kí á yàn wọ́n láti mójútó ètò yìí àwa ní tiwa a ó tẹra mọ́ àdúrà gbígbà àti iṣẹ́ ìwàásù ọ̀rọ̀ ìyìn rere. ọ̀rọ̀ yìí dára lójú gbogbo àwùjọ wọ́n bá yan stefano stefano yìí jẹ́ onígbàgbọ́ tọkàntọkàn tí ó kún fún ẹ̀mí mímọ́ wọ́n yan filipi náà àti púrúkùrù àti níkánọ̀ àti tímónì àti pamina àti nikolausi ara antioku tí ó ti gba ẹ̀sìn àwọn júù wọ́n kó wọn wá síwájú àwọn àpọ́stélì wọ́n gbàdúrà wọ́n bá gbé ọwọ́ lé wọn lórí ọ̀rọ̀ ọlọ́run wá ń gbilẹ̀ iye àwọn ọmọ ẹ̀yìn jésù túbọ̀ ń pọ̀ sí i ní jerúsálẹ́mù púpọ̀ nínú àwọn àlùfáà ni wọ́n sì di onígbàgbọ́ stefanu ń ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ abàmì ńlá láàrin àwọn ènìyàn nítorí pé ẹ̀bùn àti agbára ọlọ́run pọ̀ lọ́wọ́ rẹ̀ àwọn kan wá láti ilé ìpàdé kan tí a ń pè ní ti àwọn olómìnira ti àwọn ará kírénì àti àwọn ará alexandria wọ́n tako stefanu àwọn tí wọ́n wá láti cilicia àti láti asia náà sì bẹ̀rẹ̀ sí bá a jiyàn ṣùgbọ́n wọn kò lè fèsì sí irú ọgbọ́n àti ẹ̀mí tí ó fi ń sọ̀rọ̀ wọ́n bá rú àwọn ènìyàn nídìí láti sọ pé. a gbọ́ nígbà tí ó ń sọ ìsọkúsọ sí Mósè àti sí Ọlọ́run. wọ́n rú àwọn ènìyàn àti àwọn àgbààgbà àti àwọn amòfin nídìí ni wọ́n bá mú un wọ́n fà á lọ síwájú àwọn ìgbìmọ̀ wọ́n wá àwọn ẹlẹ́rìí èké tí wọ́n sọ pé. ọkùnrin yìí kò yéé sọ̀rọ̀ lòdì sí tẹ́ḿpìlì mímọ́ yìí àti sí òfin Mósè nítorí a gbọ́ nígbà tí ó sọ pé Jésù ti Násárẹ́tì yóò wó ilé yìí yóò yí àwọn àṣà tí Mósè fún wa padà. gbogbo àwọn tí ó jókòó ní ìgbìmọ̀ tẹjúmọ́ wọ́n rí ojú rẹ̀ tí ó dàbí ojú áńgẹ́lì. ìṣe àwọn àpọ́stélì orí keje olórí àlùfáà bá bi í pé ṣé bẹ́ẹ̀ ni ọ̀ràn náà rí. stefanu bá tẹnu bọ̀rọ̀ ó ní. ẹ̀yin arákùnrin àti bàbá mi ẹ gbọ́ ohun tí mo ní sọ ọlọ́run ológo farahàn fún bàbá wa abrahamu nígbà tí ó sì wà ní ilẹ̀ mesopotamia kí ó tó wá máa gbé ilẹ̀ kenani ó sọ fún un pé jáde kúrò ní ilẹ̀ rẹ láàrin àwọn ẹbí rẹ kí o lọ sí ilẹ̀ tí èmi yóò fi hàn ọ́ ó bá jáde kúrò ní ilẹ̀ kálídéà láti máa gbé kénáánì nígbà tí bàbá rẹ̀ kú ó kúrò níbẹ̀ láti wá máa gbé ilẹ̀ yìí níbi tí ẹ̀ ń gbé nísinsìnyí ní àkókò náà ọlọ́run kò fún un ní ogún nínú ilẹ̀ náà bí ó tilẹ̀ ṣe ẹsẹ̀ bàtà kan kò ní níbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ṣe ìlérí láti fún òun àti ọmọ rẹ̀ tí yóò gbẹ̀yìn rẹ̀ ní ilẹ̀ náà bí ó tilẹ̀ jẹ́ pé kò ní ọmọ ní àkókò náà ọlọ́run sọ fún un pé àwọn ọmọ rẹ yóò jẹ́ àlejò ní ilẹ̀ àjèjì àwọn ènìyàn ibẹ̀ yóò lò wọ́n bí ẹrú wọn ó pa wọn lójú fún irinwó ọdún ṣùgbọ́n orílẹ̀-èdè tí ó lò wọ́n bí ẹrú ni èmi yóò dá lẹ́jọ́ lẹ́yìn náà wọn yóò jáde kúrò ní ilẹ̀ àjèjì náà wọn ó sì sìn ní ilẹ̀ yìí ọlọ́run wa bá dá májẹ̀mú ó fi ìlà kíkọ ṣe àmì májẹ̀mú náà nígbà tí ó bí ísákì ó kọ́ ní ìlà ní ọjọ́ kẹjọ isaki bí jacobu jacobu bí àwọn baba ńlá wa méjìlá àwọn baba ńlá wa wá jowú jósẹ́fù wọ́n tà á lẹ́rú sí ilẹ̀ íjíbítì ṣùgbọ́n ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ọlọ́run yọ ọ́ kúrò nínú gbogbo ìpọ́njú tí ó rí nígbà tí ó yọ síwájú fáráò ọba íjíbítì ọlọ́run fún un lọ́gbọ́n ó sì jẹ́ kí ó rí ojú àánú ọba íjíbítì fáráò bá fi jẹ gómìnà lórí gbogbo ilẹ̀ íjíbítì àti lórí ààfin ọba nígbà tí ó yá ìyànmú ní gbogbo ilẹ̀ íjíbítì àti ní ilẹ̀ kénáánì eléyìí mú ìṣòro púpọ̀ wá àwọn ènìyàn wa kò bá rí oúnjẹ jẹ nígbà tí Jákọ́bù gbọ́ pé oúnjẹ wà ní Íjíbítì ó kọ́kọ́ rán àwọn bàbá wa lọ ní ẹ̀ẹ̀kejì ni àwọn arákùnrin rẹ̀ tó mọ ẹni tí Jósẹ́fù jẹ́ a sì fi ìdílé Jósẹ́fù hàn Fáráò Jósẹ́fù bá ránṣẹ́ láti pe Jákọ́bù bàbá rẹ̀ wá àti gbogbo àwọn ẹbí rẹ̀ wọ́n jẹ́ ènìyàn márùnléláàádọ́rin Jacob bá lọ sí Íjíbítì níbẹ̀ ni ó kú sí òun àti àwọn bàbá wa náà wọ́n gbé òkú wọn lọ sí sékémù wọ́n sin wọ́n sínú ibojì tí abraham fowó rà lọ́wọ́ àwọn ọmọ hamori ní sékémù nígbà tí ó fẹ́rẹ̀ tó àkókò tí ìlérí tí ọlọ́run ṣe fún abraham yóò ṣẹ àwọn ènìyàn náà wá túbọ̀ ń pọ̀ ní iye ní íjíbítì nígbà tó yá ọba mìíràn tí kò mọ joseph jẹ ní ilẹ̀ íjíbítì ọba yìí fi ọgbọ́n àrékèrèkè bá orílẹ̀-èdè wa lò ó dá àwọn baba wa lóró ó mú kí wọ́n máa sọ ọmọ nù kí wọ́n bá lè kú ní àkókò yìí ni a bí Mósè ó dára lọ́mọ púpọ̀ àwọn òbí rẹ̀ tọ́ ọ fún oṣù mẹ́ta nínú ilé bàbá rẹ̀ nígbà tí wọ́n sọ ọ́ nù ni ọmọ Fáráò obìnrin bá tọ́ ọ gẹ́gẹ́ bí ọmọ ti ara rẹ̀ gbogbo ọgbọ́n àwọn ará Íjíbítì ni wọ́n fi kọ́ Mósè àti ọ̀rọ̀ sísọ àti iṣẹ́ ṣíṣe kò sí èyí tí kò máa ṣe nígbà tí Mósè di ẹni ogójì ọdún ó pinnu pé òun yóò lọ bẹ̀ àwọn ará òun àwọn ọmọ Ísírẹ́lì wò ó bá rí ọ̀kan nínú àwọn ará rẹ̀ tí ará Egypt ń jẹ níyà ó bá lọ gbà á sílẹ̀ ó gbẹ̀san ìyà tí wọ́n ti fi jẹ ó lu Egypt náà pa ó rò pé yóò yé àwọn arákùnrin òun pé Ọlọ́run yóò ti ọwọ́ òun fún wọn ní òmìnira ṣùgbọ́n kò yé wọn bẹ́ẹ̀ nígbà tí ó di ọjọ́ kejì ó yọ sí àwọn kan tí wọ́n ń jà ó bá ní kí òun parí ìjà fún wọn ó ní ẹ̀yin ará arákùnrin ara yín ni ẹ̀ ń ṣe kí ló dé tí ẹ̀ ń lu ara yín ẹni tí ó jẹ̀bi tì í sẹ́yìn ó ní ta ni ó fi ọ ṣe olórí àti adájọ́ lórí wa ṣé o fẹ́ pa mí bí o ti ṣe pa ará Íjíbítì lánàá ni nígbà tí Mósè gbọ́ ọ̀rọ̀ yìí ó sá lọ ó ń lọ gbé ilẹ̀ Mídíánì ó bí ọmọ méjì níbẹ̀ lẹ́yìn ogójì ọdún áńgẹ́lì kan yọ sí i nínú ìgbẹ́ tí ń jóná ní aṣálẹ̀ lẹ́bàá òkè Sinai nígbà tí Mósè rí ìran náà ẹnu yà nígbà tí ó súnmọ́ pé kí òun wò ó fínífíní ó gbọ́ ohùn olúwa tí ó sọ pé èmi ni ọlọ́run àwọn bàbá rẹ ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ti jacobu mose bá bẹ̀rẹ̀ sí í gbọ̀n kò tó ẹni tí í wò ó olúwa tún sọ fún un pé bọ́ sálúbàtà tí ó wà lẹ́sẹ̀ rẹ nítorí ilẹ̀ mímọ́ ni ibi tí o dúró sí mo ti rí gbogbo ìrora tí àwọn ènìyàn mi ń jẹ ní íjíbítì mo ti gbọ́ ìkérora wọn mo sì ṣetán láti yọ wọn ó yá nísinsìnyí n ó ràn án lọ sí Íjíbítì Mósè yìí kan náà tí wọ́n kọ̀ tí wọ́n sọ fún pé ta ni ó fi ọ́ ṣe olórí àti adájọ́ òun ni Ọlọ́run rán áńgẹ́lì sí tí ó fara hàn án nínú ìgbẹ́ tí ń jó láti jẹ́ olórí àti olùdáǹdè Mósè yìí ni aṣáájú wọn tí ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ abàmì ní ilẹ̀ Íjíbítì ní Òkun Pupa àti ní ilẹ̀ aṣálẹ̀ fún ogójì ọdún Mósè yìí ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ọlọ́run yóò gbé wòlíì kan bíi èmi dìde fún yín láàrin àwọn arákùnrin yín mósè náà ni ó bá áńgẹ́lì sọ̀rọ̀ ní òkè sinai nígbà tí wọ́n wà nínú àwùjọ ní aṣálẹ̀ tí ó tó bá àwọn bàbá wa sọ̀rọ̀ òun ni ó gba ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ ọlọ́run tí ó fi fún wa ṣùgbọ́n àwọn bàbá wa kò fẹ́ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ wọ́n tì í kúrò lọ́dọ̀ wọn ọkàn wọn tún padà sí íjíbítì wọ́n sọ fún Áárónì pé ṣe òrìṣà fún wa kí á rí o máa bọ kí ó máa tọ́ wa sí ọ̀nà a kò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí Mósè tí ó kó wa jáde láti ilẹ̀ Íjíbítì wọ́n bá ṣe ère ọmọ màálù kan ní àkókò náà wọ́n rúbọ sí i wọ́n bá ń ṣe àríyá lórí ohun tí wọ́n fi ọwọ́ wọn ṣe Ọlọ́run bá padà lẹ́yìn wọn ó fi wọ́n sílẹ̀ láti máa sin ìràwọ̀ ojú ọ̀run gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ nínú ìwé àwọn wòlíì pé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ǹjẹ́ mú ẹran wá fi rúbọ sí mi fún ogójì ọdún ní aṣálẹ̀ ṣebí àti bàbá mólékì ni ẹ gbérù àti ìràwọ̀ réfà ní òrìṣà yín àwọn ère tí ẹ ṣe láti máa forí balẹ̀ fún n ó lé yín lọ sí ìgbèkùn ẹ ó kọjá bábílónì àwọn baba wa ní àgọ́ ẹ̀rí kan ní aṣálẹ̀ ọlọ́run bá mósè sọ̀rọ̀ ó sì pàṣẹ fún un kí ó ṣe àgọ́ yìí gẹ́gẹ́ bí àwòrán tí òun ti fi hàn án tẹ́lẹ̀ àwọn baba wa tí wọ́n tẹ̀lé joshua gba ilẹ̀ àwọn orílẹ̀-èdè tí ọlọ́run lé kúrò níwájú wọn lẹ́yìn náà wọ́n gbé àgọ́ náà wá àgọ́ yìí sì wà pẹ̀lú wa títí di àkókò dávidi dávidi bá ojú rere ọlọ́run pàdé ó wá béèrè pé kí ọlọ́run jẹ́ kí òun kọ́ ilé fún òun ọlọ́run jákọ́bù ṣùgbọ́n solomoni ni ó kọ́ ilé fún un bẹ́ẹ̀ ni ọba tí ó ga jùlọ kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ gẹ́gẹ́ bí wòlíì ni ti sọ ọ̀run ni ìtẹ́ mi ayé ni tìmùtìmù ìtìsẹ̀ mi irú ilé wo ni ẹ̀ àkọ́ fún mi bẹ́ẹ̀ ni olúwa wí níbo ni ẹ̀bá àpalẹ̀mọ́ fún mi pé kí n ti máa sinmi ṣebí èmi ni mo fọwọ́ mi ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ̀yin olórí kókó ọlọ́kàn líle elétí dídì wọ̀nyí nígbà gbogbo ni ẹ̀ ń tako ẹ̀mí mímọ́ bí àwọn baba yín ti rí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà rí èwo nínú àwọn wòlíì ni àwọn baba yín kò ṣe inúnibíni sí wọ́n pa àwọn tí wọ́n sọ tẹ́lẹ̀ pé ẹni olódodo yóò dé ní àkókò yìí ẹ wá dìtẹ̀ sí i ẹ sì kú pa á ẹ̀yin yìí ni ẹ gba òfin ọlọ́run láti ọwọ́ àwọn áńgẹ́lì ṣùgbọ́n ẹ kò pa òfin náà mọ́. nígbà tí wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ó gún wọn lọ́kàn wọ́n bá pòṣé sí i ṣùgbọ́n ẹ̀mí mímọ́ gbé stéfánù ó tẹ ojúmọ́ òkè ọ̀run ó rí ògo ọlọ́run ó tún rí jésù tí ó dúró lọ́wọ́ ọ̀tún ọlọ́run ó bá dáhùn pé. ẹ wò ó mo rí ojú ọ̀run tí ó pínyà mo wá rí ọmọ ènìyàn tí ó dúró lọ́wọ́ ọ̀tún ọlọ́run ni wọ́n bá kígbe wọ́n fi ọwọ́ di etí gbogbo wọn rọ́ lù ú wọ́n fà á jáde lọ sí ẹ̀yìn ìlú wọ́n bá ń sọ ọ́ ní òkúta àwọn ẹlẹ́rìí fi ẹ̀wù wọn lélẹ̀ níwájú ọ̀dọ́mọkùnrin kan tí a ń pè ní sọ́ọ̀lù bí wọ́n ti ń sọ òkúta lu stébánù ó ké pe jésù olúwa ó ní. olúwa jésù gba ẹ̀mí mi. ni ó bá kúnlẹ̀ ó kígbe ó ní. olúwa má ṣe ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lọ́rùn. nígbà tí ó sọ báyìí tán ó kú. iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹjọ. sọ́ọ̀lù bá wọn lọ́wọ́ sí ikú rẹ̀ láti ọjọ́ náà ni inúnibíni ńlá ti bẹ̀rẹ̀ sí ìjọ tí ó wà ní Jerusalem gbogbo àwọn onígbàgbọ́ bá túká lọ sí gbogbo agbègbè Judea àti Samaria àwọn àpọ́stélì nìkan ni kò kúrò ní ìlú àwọn olùfọkànsìn sin òkú stefano wọ́n sì ṣọ̀fọ̀ púpọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n sọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí í dá ìjọ ó ń wọ ojúlé kiri ó ń fa tọkùnrin tóbìnrin jáde lọ sẹ́wọ̀n àwọn tí wọ́n túká bá ń lọ káàkiri wọ́n ń wàásù ọ̀rọ̀ náà fílípì lọ sí ìlú samaria kan ó wàásù fún wọn nípa kristi àwọn ènìyàn ṣúbo Fílípì kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ tí ó ń sọ wọ́n sì ń rí iṣẹ́ àbàmì tí ó ń ṣe nítorí àwọn ẹ̀mí burúkú lọ́ọ̀gùn bí wọ́n ti ń jáde kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ́ẹ̀ ni a mú ọ̀pọ̀lọpọ̀ àwọn arọ àti àwọn tí wọ́n ní àbùkù ara láradá inú àwọn ènìyàn dùn púpọ̀ ní ìlú náà ọkùnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Símónì tí ó ti máa ń pidán ní ìlú náà èyí jẹ́ ìyanu fún àwọn ará Samaria wọ́n ní ẹni ńlá ni ọkùnrin náà gbogbo ènìyàn ló kà á kún àti àwọn ènìyàn yẹpẹrẹ àti àwọn ènìyàn pàtàkì wọn wọ́n ní. eléyìí ní agbára Ọlọ́run tí à ń pè ní agbára ńlá. tẹ́lẹ̀ rí òun ni àwọn ènìyàn kà kún tí idán tí ó ń pa yà wọ́n lẹ́nu ṣùgbọ́n nígbà tí wọ́n gba ìyìn rere tí Fílípì wàásù nípa ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi gbọ́ tọkùnrin tóbìnrin wọ́n ṣe ìrìbọmi simoni náà gbàgbọ́ ó ṣe ìrìbọmi ni ó bá faramọ́ Fílípì nígbà tí ó rí iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu ńlá tí ó ń ṣe ẹnu yà á àwọn àpòstólì tí ó wà ní Jerusalem gbọ́ bí àwọn ará Samaria ti gba ọ̀rọ̀ Ọlọ́run wọ́n bá rán pétérù àti johanu sí wọn nígbà tí wọ́n dé wọ́n gbàdúrà fún wọn kí wọ́n lè gba ẹ̀mí mímọ́ nítorí ẹ̀mí mímọ́ kò tí ì bà ẹnikẹ́ni nínú wọn ìrìbọmi ní orúkọ olúwa jésù nìkan ni wọ́n ṣe lẹ́yìn tí pétérù àti johanu ti gbé ọwọ́ lé wọn wọ́n bá gba ẹ̀mí mímọ́ nígbà tí simoni rí i pé ọwọ́ tí àwọn àpọ́stélì gbé lé wọn ni ó mú kí wọ́n rí ẹ̀mí gbà ó fi owó lọ̀ wọ́n ó ní. ẹ fún mi ní irú àṣẹ yìí kí ẹni tí mo bá gbé ọwọ́ lé lè gba ẹ̀mí mímọ́. ṣùgbọ́n pétérù sọ fún un pé. ìwọ àti owó rẹ yóò ṣègbé ó rò pé o lè fi owó ra ẹ̀bùn ọlọ́run o kò ní ipa tàbí ìpín nínú ọ̀rọ̀ yìí nítorí ọkàn rẹ kò tọ́ níwájú ọlọ́run nítorí náà ronúpìwàdà kúrò nínú ohun burúkú yìí kí o tún bẹ olúwa kí o dárí èrò ọkàn rẹ jì ọ́ nítorí mo wòye pé ẹ̀tanú ti gbà ọ́ lọ́kàn àti pé àìṣòdodo ti dì ọ́ lẹ́wọ̀n. simoni dá pétérù lóhùn pé. ẹ gbàdúrà sí olúwa fún mi kí ohunkóhun tí ẹ wí má ṣẹlẹ̀ sí mi. lẹ́yìn tí pétérù àti johanu ti jẹ́rìí tí wọ́n ti sọ ọ̀rọ̀ olúwa tán wọ́n padà sí jerúsálẹ́mù wọ́n wàásù ìhìnrere ní ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé ilẹ̀ Samaria bí wọ́n ti ń padà lọ áńgẹ́lì olúwa sọ fún Fílípì pé. dìde kí o lọ sí apá gúúsù ní ọ̀nà tí ó lọ láti Jerusalem sí Gaza. aṣálẹ̀ ni ọ̀nà yìí gbà lọ ni Fílípì bá dìde lọ ó bá rí ọkùnrin ará Ethiopia kan ó jẹ́ ìwèfà onípò gíga kan lábẹ́ kandaki ọbabìnrin ethiopia ó ní akápò ìjọba ó ti lọ ṣe ìsìn ní jerusalemu ó wá ń padà lọ sílé ó jókòó nínú ọkọ̀ ẹlẹ́ṣin rẹ̀ ó ń ka ìwé wòlíà ìsáyà ẹ̀mí sọ fún fílípì pé. lọ síbi ọkọ̀ ọ̀nì kí o súnmọ́. nígbà tí fílípì sáré tí ó súnmọ́ ó gbọ́ tí ó ń ka ìwé wòlíì àìsáyà ó bi í pé ǹjẹ́ ohun tí òun kà á yé ọ. ó dáhùn pé. ó ṣe lè yé mi láì jẹ́ pé ẹnìkan bá ṣe àlàyé rẹ̀ fún mi. ó bá bẹ Fílípì pé kí ó gòkè wọ inú ọkọ̀ kí ó jókòó ti òun apá ibi tí ó ń kà nìyí. bí àgùntàn tí a mú lọ sí ilé ìpẹran tí à ń fà níwájú àwọn tí ń rẹ́ irun rẹ̀ kò fọhùn bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀ a rẹ̀ sílẹ̀ a kò ṣe ẹ̀tọ́ nípa ọ̀ràn rẹ̀ ẹnikẹ́ni kò ní lè sọ nípa ìran rẹ̀ nítorí apá run kúrò lórí ilẹ̀ alààyè. ìwé ìfà náà sọ fún Fílípì pé. mo bì ọ́ ọ̀rọ̀ ta ni wòlíì Ọlọ́run yìí ń sọ ọ̀rọ̀ ara rẹ̀ ni tàbí ọ̀rọ̀ ẹlòmíràn. Fílípì bá tẹnu bọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ láti ibi àkọsílẹ̀ yìí ó wàásù ìhìnrere Jésù fún bí wọ́n ti ń lọ lọ́nà wọ́n dé odò kan ìwẹ̀fà náà sọ pé. wo omi kí ló dé tí o ò fi kúkú rì mí bọmi. Fílípì sọ fún un pé. bí o bá gbàgbọ́ tọkàntọkàn ẹ̀tọ́ ni. ó dáhùn pé. mo gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù Kristi. ìwẹ̀fà náà bá pàṣẹ pé kí ọkọ̀ dúró òun àti Fílípì bá sọ̀kalẹ̀ wọ́n lọ sínú odò Fílípì bá rí bọmi nígbà tí wọ́n jáde kúrò nínú odò ẹ̀mí Olúwa gbé Fílípì lọ ìwẹ̀fà náà kò sì rí i mọ́ ó bá ń bá ọ̀nà rẹ̀ lọ pẹ̀lú ayọ̀ ní asotu ni a tún ti rí Fílípì ó ń wàásù ní gbogbo àwọn ìlú tí ó gbà kọjá títí ó fi dé Kesaria. Ìṣe àwọn àpọ́stélì orí kẹsàn-án. Ní gbogbo àkókò yìí, Sọ́ọ̀lù ń fi ikú dẹ́rù ba àwọn ọmọ ẹ̀yìn Olúwa. Ó lọ sọ́dọ̀ olórí àlùfáà, ó gba ìwé lọ́dọ̀ rẹ̀ láti lọ sí àwọn ilé ìpàdé tí ó wà ní Damasku. Ìwé yìí fún un ní àṣẹ pé bí ó bá rí àwọn tí ń tẹ̀lé ọ̀nà ẹ̀sìn yìí, ìbáà ọkùnrin, ìbáà obìnrin, kí ó dè wọ́n kí ó sì fa wọ́n wá sí Jerúsálẹ́mù bí ó ti ń lọ lọ́nà tí ó súnmọ́ Damasku iná kan mọ́lẹ̀ yìí ká lójijì ó bá ṣubú lulẹ̀ ó wá gbóhùn ẹnìkan tí ó bi í pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù kí ló dé tí o fi ń ṣe inúnibíni sí mi Sọ́ọ̀lù béèrè pé ta ni ọ́ Olúwa ẹni náà bá dáhùn pé èmi ni Jésù ẹni tí ó ń ṣe inúnibíni sí dìde ní ìsinsìnyí kí o wọ inú ìlú lọ a ó sọ ohun tí o ní láti ṣe fún ọ àwọn ọkùnrin tí ó ń bá rìn dúró wọn kò sọ ohunkóhun wọn ń gbọ́ ohùn ènìyàn ṣùgbọ́n wọn kò rí ẹnì kankan sọ́ọ̀lù bá dìde nílẹ̀ ó la ojú sílẹ̀ ṣùgbọ́n kò ríran wọ́n bá fà á lọ́wọ́ lọ sí damasku fún ọjọ́ mẹ́ta kò ríran kò jẹ bẹ́ẹ̀ ni kò mu ọmọ ẹ̀yìn jésù kan wà ní Damaskus ti ń jẹ́ anania olúwa pè é ní ojú ìran ó ní. anania. anania bá dáhùn pé. èmi nìyí olúwa. olúwa bá sọ fún un pé. dìde lọ sí tí a ń pè ní títì títọ́ ní ilé júdásì kí o béèrè ẹni tí ó ń jẹ́ sọ́ọ̀lù ará táàsù ó bá a ní ibi tí ó gbé ń gbàdúrà ní ojú ìran ó rí ọkùnrin kan tí ń jẹ́ Anania tí ó wọlé tọ̀ ọ́ lọ tí ó fi ọwọ́ bà á lójú kí ó lè tún ríran. Anania dáhùn pé. Olúwa mo ti gbọ́ ọ̀rọ̀ ọkùnrin yìí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn oríṣiríṣi ibi ni ó ti ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní Jerúsálẹ́mù wíwá tí ó tún wá síyìn ó wá pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà láti dè gbogbo àwọn tí ó ń pe orúkọ rẹ ni. olúwa sọ fún un pé lọ sọ́dọ̀ rẹ̀ nítorí mo ti yàn án láti mú orúkọ mi lọ síwájú àwọn orílẹ̀-èdè yòókù àti àwọn ọba wọn àti àwọn ọmọ ìsírẹ́lì n ó fi oríṣiríṣi ìyà tí ó ní láti jẹ nítorí orúkọ mi hàn án. anania bá lọ ó wọ inú ilé náà ó fi ọwọ́ kan sọ́ọ̀lù ó ní. sọọlụ arákùnrin mi olúwa ni ó rán mi sí ọ jésù tí ó farahàn ọ ní ojú ọ̀nà tí ó gbà wá ni ó rán mi wá kí o lè tún ríran kí o sì kún fún ẹ̀mí mímọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ nkankan kan bọ́ sílẹ̀ lójú rẹ̀ bíi pẹ́pẹ́ ó sì tún ríran ó dìde ó bá gba ìrìbọmi ó bá jẹun ara rẹ̀ bá tún mókun ó wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn jésù tí ó wà ní damasku fún ọjọ́ díẹ̀ láì jáfara ó bẹ̀rẹ̀ sí wàásù nínú ilé ìpàdé àwọn júù pé jésù ni ọmọ ọlọ́run ẹnu ya gbogbo àwọn tí ó gbọ́rọ̀ rẹ̀ wọ́n ní. ará ibí yìí kọ́ ni ó ń pa àwọn tí ó ń pe orúkọ yìí ní jerusalem tí ó tún wá síhìn láti fi ẹ̀wọ̀n dè wọ́n tí ó fẹ́ fà wọ́n lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà. ṣùgbọ́n ṣe ni sọ́ọ̀lù túbọ̀ ń lágbára sí i àwọn júù tí ó ń gbé damasku kò mọ ohun tí wọ́n lè wí mọ́ nítorí ó fi ẹ̀rí hàn pé jésù ni mẹ̀sáyà bí ọjọ́ ti ń gorí ọjọ́ àwọn júù gbèrò pọ̀ bí wọn yóò ti ṣe pa á ṣùgbọ́n sọ́ọ̀lù gbọ́ nípa ète wọn wọ́n ń ṣọ́ àwọn ẹnu odi ìlú tọ̀sán tòru kí wọ́n bá lè pa á ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbé e sínú apẹ̀rẹ̀ wọ́n sì sọ ọ́ kalẹ̀ láti orí odi ìlú. nígbà tí sọ́ọ̀lù dé jerúsálẹ́mù ó fẹ́ darapọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn jésù ṣùgbọ́n ẹ̀rù rẹ̀ ń bà wọ́n wọn kò gbà á gbọ́ pé ó ti di ọmọ ẹ̀yìn jésù ṣùgbọ́n bánábà mú un lọ sọ́dọ̀ àwọn àpọ́stélì ó ròyìn fún wọn bí ó ti rí olúwa lọ́nà bí olúwa ti bá a sọ̀rọ̀ àti bí ó ti ń fi ìgboyà wàásù lórúkọ Jésù ní Damasku ó máa ń bá wọn gbé ní Jerúsálẹ́mù ó ń wọlé ó ń jáde ó ń fi ìgboyà wàásù lórúkọ Olúwa ó ń bá àwọn Júù tí ó ń sọ èdè Gíríkì jiyàn ṣùgbọ́n wọ́n gbèrò láti pa á nígbà tí àwọn onígbàgbọ́ mọ̀ wọ́n sìn ín lọ sí Kesarea wọ́n fi ránṣẹ́ sí Tásù gbogbo ìjọ ní Jùdíà àti Gálílì àti Samaria wà ní àlàáfíà wọ́n sì fìdí múlẹ̀ wọ́n ń gbé ìgbé ayé wọn pẹ̀lú ìbẹ̀rù Olúwa wọ́n sì ń pọ̀ sí i nípa ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ bí Pétérù ti ń lọ káàkiri láti ibì kan dé ibì kejì ó dé ọ̀dọ̀ àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n ń gbé ìlú Lídà ó rí ọkùnrin kan níbẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Iniasi tí ó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn fún ọdún mẹ́jọ kò lè dá ara gbé nílẹ̀ pétérù bá sọ fún un pé iniasi jésù kristi wú ọ sàn dìde ka ẹní rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá dìde gbogbo àwọn tí ó ń gbé lídà àti sárúnì rí i wọ́n bá yí padà wọ́n di onígbàgbọ́ ọmọ ẹ̀yìn kan wà ní jópa tí ó jẹ́ obìnrin orúkọ rẹ̀ ń jẹ́ tàbítà tàbí dọ́kásì ní èdè gíríkì ìtumọ̀ rẹ̀ ni èkùlù obìnrin yìí jẹ́ ẹnìkan tí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ó sì láàánú púpọ̀ ní àkókò yìí ó wá ṣàìsàn ó sì kú wọ́n bá wẹ̀ ẹ́ wọ́n tẹ́ sí yàrá lókè ní ilé pẹ̀tẹ́ẹ̀sì kan lídà kò jìnnà sí jópa nítorí náà àwọn ọmọ ẹ̀yìn jésù ní jópa ti gbọ́ pé pétérù wà ní lídà wọ́n bá rán ọkùnrin méjì lọ síbẹ̀ kí wọ́n lọ bẹ̀ẹ́ pé kí ó má jáfara kí ó yára wá sọ́dọ̀ wọn pétérù bá gbéra ó tẹ̀lé wọn nígbà tí ó dé jópa ó lọ sí yàrá lókè gbogbo àwọn opó bá yíká wọ́n ń sunkún wọ́n ń fi àwọn ẹ̀wù àti aṣọ tí dọ́kásì máa ń rán fún wọn nígbà tí ó wà láyé hàn pétérù pétérù bá ti gbogbo wọn jáde ó kúnlẹ̀ ó gbàdúrà ó bá kọjú sí òkú náà ó ní. tabitha dìde ní tàbítà bá lajú ó rí pétérù ó bá dìde jókòó pétérù bá fà á lọ́wọ́ dìde ó pe àwọn ènìyàn ọlọ́run àti àwọn opó ó bá fa dọ̀kásì lé wọn lọ́wọ́ láàyè ìròyìn yìí tàn ká gbogbo jópa ọ̀pọ̀lọpọ̀ sì gba olúwa gbọ́ pétérù dúró fún ọjọ́ púpọ̀ ní jópa ní ọ̀dọ̀ símónì tí ń ṣe òwò awọ. iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹwàá ọkùnrin kan wà ní kẹsàríà tí orúkọ rẹ̀ ń jẹ́ corneliu ó jẹ́ balógun ọ̀rún tí ẹgbẹ́ tí a ń pè ní ẹgbẹ́ ọmọ ogun ítálì olùfọkànsìn ni òun àti gbogbo ìdílé rẹ̀ sì ń bẹ̀rù ọlọ́run a máa ṣàánú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ a sì máa gbàdúrà sí ọlọ́run nígbà gbogbo ní ọjọ́ kan ní nǹkan agogo mẹ́ta ọ̀sán ó rí ìran kan áńgẹ́lì ọlọ́run wọlé tọ̀ wá ó ní. kọ̀nílíù. kọ̀nílíù bá tẹjú mọ́ ẹ̀rù bà á ó ní. kí ló dé alàgbà. áńgẹ́lì yìí bá sọ fún un pé. àdúrà rẹ ti gbà iṣẹ́ àánú rẹ ti gòkè lọ síwájú ọlọ́run ọlọ́run sì ti rántí rẹ nísinsìnyí wàá rán àwọn kan lọ sí jópa. Si kí wọ́n lọ pe ẹnìkan tí ń jẹ́ símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ pétérù kí ó wá ó dé sílé ẹnìkan tí ń jẹ́ símónì tí ń ṣe òwò awọ tí ilé rẹ̀ wà létí òkun. bí áńgẹ́lì tí ó ń bá sọ̀rọ̀ ti lọ tán ó pe méjì nínú àwọn ìránṣẹ́ rẹ̀ àti ọmọ ogun olùfọkànsìn kan ọ̀kan nínú àwọn tí ó máa ń dúró tì í tímọ́tímọ́ ó ròyìn ohun gbogbo fún wọn ó bá rán wọn lọ sí jópa ní ọjọ́ kejì bí wọ́n ti ń bá ìrìn àjò wọn lọ tí wọ́n súnmọ́ jọ́pà pétérù gun òkè ilé lọ láti gbàdúrà ní nǹkan agogo méjìlá ọ̀sán ebi dé sí i ó wá ń wá nǹkan tí yóò jẹ bí wọ́n ti ń tọ́jú oúnjẹ lọ́wọ́ pétérù bá rí ìran kan ó rí ọ̀run tí ó pínyà tí nǹkan kan bíi aṣọ tí ó fẹ̀ tí ó ní igun mẹ́rin ń bọ̀ wálẹ̀ títí ó fi dé ilẹ̀ gbogbo ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti oríṣiríṣi ẹranko tí ó ń fi àyà fà àti ẹyẹ ojú ọ̀run ni ó wà nínú rẹ̀ ó wá gbọ́ ohùn ẹnìkan tí ó ń bá a sọ̀rọ̀ ó ní. pétérù dìde pẹ ẹran kí o jẹ ẹ́ ṣùgbọ́n pétérù dáhùn pé èèwọ̀ olúwa n kò jẹ ẹrankẹran tàbí ẹran àìmọ́ kan náà tún dún létí rẹ̀ lẹ́ẹ̀kejì pé ohun tí Ọlọ́run bá ti sọ di mímọ́ o kò gbọdọ̀ pè é ní ohun àìmọ́ èyí ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ a tún gbé aṣọ náà lọ sókè ọ̀run ìran tí Pétérù rí yìí rú lójú bí ó ti ń rò pé kí ni ìtumọ̀ ohun tí òun rí yìí àwọn tí Kọ̀nílíù rán sí i ti wádìí ibi tí ilé Símónì wà wọ́n ti dé ẹnu ọ̀nà wọ́n ké àgò wọ́n sì ń béèrè bí símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ pétérù bá dé síbẹ̀ bí pétérù ti ń ronú lórí ìran yìí ẹ̀mí sọ fún un pé àwọn ọkùnrin mẹ́ta ń wá ọ dìde lọ sí ìsàlẹ̀ kí o bá wọn lọ láì kọminú nítorí èmi ni mo rán wọn. nígbà tí pétérù dé ìsàlẹ̀ ó wí fún àwọn ọkùnrin náà pé. èmi tí ẹ̀ ń wá nìyí kí ni ẹ̀ ń fẹ́ o. wọ́n bá dáhùn pé kọ́níníù ọ̀gágun ni ó rán wa wá ènìyàn rere ni ó sì bẹ̀rù ọlọ́run tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọmọ júù fi lè jẹ́rìí sí i áńgẹ́lì olúwa ni ó sọ fún un pé kí ó ránṣẹ́ pè ọ́ wá sí ilé rẹ̀ kí ó lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ. ni pétérù bá pè wọ́n wọlé ó gbà wọ́n lálejò nígbà tí ó di ọjọ́ kejì ó dìde ó bá wọn lọ àwọn kan nínú àwọn ọmọ ìjọ ní Jópa sì tẹ̀lé wọn ní ọjọ́ kejì tí wọ́n gbéra ní Jópa ni wọ́n dé Kesaria Corneliu tí ń retí wọn ó ti pe àwọn ẹbí àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ bí Pétérù ti fẹ́ wọlé Corneliu lọ pàdé rẹ̀ ó kúnlẹ̀ ó sì forí balẹ̀ ṣùgbọ́n Pétérù fà á dìde ó ní dìde ènìyàn ni èmi náà bí ó ti ń bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó bá a wọlé ó rí ọ̀pọ̀ ènìyàn tí ó ti péjọ ó sọ fún wọn pé. ó yé yín pé ó lòdì sí òfin wa pé kí ẹni tí í ṣe Júù kí ó ní nǹkan ṣe pẹ̀lú ẹni tí ó jẹ́ ẹ̀yà mìíràn tàbí kí ó lọ bẹ̀ẹ́ wò nínú ilé rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti fi hàn mí pé n kò gbọ́dọ̀ pe ẹnikẹ́ni ní ènìyàn lásán tàbí aláìmọ́ ìdí tí mo ṣe wá láì kọminú nìyí nígbà tí o ránṣẹ́ sí mi mo wá fẹ́ mọ ìdí rẹ̀ tí o fi ránṣẹ́ sí mi. Corneliu dáhùn pé. ní ìjẹrin ní déédéé agogo yìí mò ń gbàdúrà nínú ilé mi ní agogo mẹ́ta ọ̀sán ọkùnrin kan bá yọ sí mi ó wọ aṣọ dídán ó ní Corneliu ọlọ́run ti gbọ́ àdúrà rẹ ó sì ti rántí iṣẹ́ àánú rẹ nítorí náà ránṣẹ́ lọ sí Jópa. Si kí ó lọ pe simoni tí àdàpè rẹ̀ ń jẹ́ pétérù wá ó dé sílé simoni tí ń ṣe òwò awọ létí òkun lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo bá ránṣẹ́ sí ọ o ṣeun tí o wá nísinsìnyí gbogbo wa wà níwájú ọlọ́run láti gbọ́ ohun gbogbo tí olúwa ti pa láṣẹ fún ọ láti sọ. pétérù bá tẹnu bọ̀rọ̀ ó ní ó wá yé mi gan-an pé ọlọ́run kì í ṣe ojúsàájú ẹnikẹ́ni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣe rere ni yóò fà mára láì béèrè orílẹ̀-èdè tí ó jẹ́ ẹ mọ iṣẹ́ tí ó rán sí àwọn ọmọ Ísírẹ́lì ọ̀rọ̀ ìyìn rere àlàáfíà nípasẹ̀ Jésù Kristi ẹni tí í ṣe Olúwa gbogbo ènìyàn ẹ mọ tí ó ṣẹlẹ̀ ní gbogbo Jùdíà ó bẹ̀rẹ̀ láti Gálílì lẹ́yìn ìrìbọmi tí Jòhánù ń sọ pé kí àwọn ènìyàn ṣe ẹ mọ̀ nípa Jésù ará Násárẹ́tì bí ọlọ́run ti ṣe yàn án tí ó fún ní ẹ̀mí mímọ́ àti agbára bí ó ti ṣe ń lọ káàkiri tí ó ń ṣe rere tí ó ń wo gbogbo àwọn tí sàtánì ti ń dá lóró sàn nítorí ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àwa yìí ni ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn júù àti ní jerúsálẹ́mù wọ́n kan ọkùnrin yìí mọ́ àgbélébùú ṣùgbọ́n ọlọ́run jí i dìde ní ọjọ́ kẹta ó sì jẹ́ kí ènìyàn rí i kì í ṣe gbogbo ènìyàn ni ó rí i bí kò sí àwọn ẹlẹ́rìí tí ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwa tí a bá a jẹ tí a bá a mu lẹ́yìn tí ó jíǹde kúrò nínú òkú ó wá pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn kí a fi yé wọn pé Jésù yìí ni ẹni tí ọlọ́run ti yàn láti jẹ́ adájọ́ àwọn tí ó ti kú àti àwọn tí ó wà láàyè òun ni gbogbo àwọn wòlíì jẹ́rìí sí. Si tí wọ́n sọ pé gbogbo ẹni tí ó bá gbà á gbọ́ yóò ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀. bí pétérù ti ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́ kò tí ì dákẹ́ ọ̀rọ̀ tí ń sọ bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ bá bà lé gbogbo àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ náà ẹnu ya àwọn onígbàgbọ́ tí wọ́n jẹ́ júù tí wọ́n bá pétérù wá nítorí àwọn tí kìí ṣe júù rí ẹ̀bùn ẹ̀mí mímọ́ gbà lọ́fẹ̀ẹ́ àti lẹ́kùnrẹ́rẹ́ wọ́n gbọ́ tí wọ́n ń fi oríṣiríṣi èdè sọ̀rọ̀ tí wọ́n yin Ọlọ́run fún iṣẹ́ ńlá rẹ̀ Pétérù bá béèrè pé. ta ló rí ìdíwọ́ kan nínú pé kí a ṣe ìrìbọmi fún àwọn wọ̀nyí tí wọ́n gbẹ̀mí mọ́ bí àwa náà ti gbà á. lẹ́yìn náà ó pàṣẹ pé kí wọ́n ṣe ìrìbọmi ní orúkọ Jésù Kristi wọ́n bá bẹ̀ kí ó dúró lọ́dọ̀ wọn fún ọjọ́ díẹ̀. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkànlá. Àwọn àpọ́stólì àti àwọn onígbàgbọ́ yòókù tí ó wà ní Jùdíà gbọ́ pé àwọn tí kìí ṣe Júù náà ti gba ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Pétérù padà dé Jerúsálẹ́mù, àwọn onígbàgbọ́ tí ó jẹ́ Júù dá àríyànjiyàn sílẹ̀ lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní. Ó wọlé tọ̀ àwọn ènìyàn tí kò kọlà lọ, ó sì bá wọn jẹun. Pétérù bá tẹnu bọ̀rọ̀ ó ro gbogbo ohun tí ó ṣẹlẹ̀ fún wọn lẹ́sẹẹsẹ ó ní ìlú jọ́pà ni mo wà tí mò ń gbàdúrà ni mo bá rí ìran kan nǹkan kan tí ó dàbí aṣọ tí ó fẹ̀ tí wọ́n so ní igun mẹ́rin ń sọ̀kalẹ̀ bọ̀ láti ọ̀run títí ó fi dé ọ̀dọ̀ mi mo tẹjú mọ́ ọ láti wo ohun tí ó wà nínú rẹ̀ mo bá rí àwọn ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti àwọn ẹranko ìgbẹ́ àti àwọn ẹranko tí ń fi àyà wọ́ àti àwọn ẹyin ojú ọ̀run mo wá gbọ́ ohùn ẹnìkan tí ó sọ fún mi pé pétérù dìde pa àwọn ẹran tí o bá fẹ́ kí o sì jẹ ṣùgbọ́n mo ní èèwọ̀ olúwa n kò jẹ ẹrankẹ́ran tàbí ẹran àìmọ́ kan rí lẹ́ẹ̀kejì òun náà tún wá láti ọ̀run ó ní ohunkóhun tí ọlọ́run bá ti sọ di mímọ́ ìwọ kò gbọdọ̀ pè é ní aláìmọ́mọ́ ẹ̀ẹ̀mẹ́ta ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní nǹkan kan bá tún fa gbogbo wọn padà sí ọ̀run lákòókò náà gan ni àwọn ọkùnrin mẹ́ta tí a rán sí mi láti kesaria dé ilé tí mo wà ẹ̀mí wá sọ fún mi pé kí n bá wọn lọ láì kọminú mẹ́fà nínú àwọn arákùnrin bá mi lọ a ilé ọkùnrin náà ó sọ fún wa bí òun ti ṣe rí áńgẹ́lì tí ó dúró nínú ilé òun tí ó sọ pé ránṣẹ́ lọ sí jọ́pà kí o pe símónì tí àpèlé rẹ̀ jẹ́ pétérù wá òun ni yóò sọ ọ̀rọ̀ fún ọ nípa bí ìwọ àti ìdílé rẹ yóò ṣe ní ìgbàlà bí mo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni ẹ̀mí mọ́ bá bà lé wọn bí ó ti bà lé wa ní àkọ́kọ́ ó mú mi rántí ọ̀rọ̀ olúwa nígbà tí ó sọ pé. So omi ni Jòhánù fi ṣe ìwẹ̀nùmọ́ fún yín ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ni a fi ṣe ìwẹ̀nùmọ́ yín nítorí náà bí Ọlọ́run bá fún wọn ní ẹ̀bùn ọ̀fẹ́ kan náà bí ó ti fún àwa tí a gba Olúwa Jésù Kristi gbọ́ tèmi ti jẹ́ tí wọn wàá di Ọlọ́run lọ́nà. nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọn kò tún ní ìkọminú mọ́ nípa ohun tí ó ṣẹlẹ̀ wọ́n bá yin Ọlọ́run wọ́n ní. èyí ni pé ọlọ́run ti fún àwọn orílẹ̀-èdè yòókù náà ní àǹfààní láti ronúpìwàdà kí wọ́n lè ní ìyè. àwọn tí ó túká nígbà ni tí ó ṣẹlẹ̀ ní àkókò stefanu dé fóníkè ní kípùrù àti antioku wọn kò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ìyìn rere àfi àwọn júù nìkan ṣùgbọ́n nígbà tí àwọn kan nínú àwọn ará kípùrù àti kírénì dé Áńtíókù wọ́n bá àwọn ará gíríkì sọ̀rọ̀ wọ́n ń wàásù olúwa jésù fún wọn agbára olúwa hàn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n gbàgbọ́ tí wọ́n sì yí padà sí olúwa ìròyìn dé etí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù nípa wọn wọ́n bá rán Bánábà sí Áńtíókù nígbà tí ó dé tí ó rí bí Ọlọ́run ti ṣiṣẹ́ láàrin wọn inú rẹ̀ dùn ó gba gbogbo wọn níyànjú pé kí wọ́n fi gbogbo ọkàn wọn dúró ti olúwa pẹ̀lú òtítọ́ nítorí bánábà jẹ́ ènìyàn rere tí ó kún fún ẹ̀mí mímọ́ tí ó sì gbàgbọ́ tọkàntọkàn ọ̀pọ̀ ènìyàn ni ó di onígbàgbọ́ bánábà bá wá pọ́ọ̀lù lọ sí tásù nígbà tí ó rí i ó mú wá sí antioku fún ọdún kan gbáko ni àwọn méjèèjì fi wà pẹ̀lú ìjọ tí wọ́n ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́kọ̀ọ́ ní Áńtíókù ni a ti kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn Kristi ní kristẹni ní àkókò náà àwọn wòlíì kan wá láti Jerúsálẹ́mù sí Áńtíókù ọ̀kan nínú wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ágábù bá dìde ẹ̀mí gbé e láti sọ pé ìyàn ńlá yóò mú ní gbogbo ayé èyí ṣẹlẹ̀ ní ayé ọba Kíládìù ni àwọn ọmọ ẹ̀yìn Kristi bá pinnu pé olúkúlùkù àwọn yóò sa gbogbo agbára rẹ̀ láti fi nǹkan ránṣẹ́ sí àwọn onígbàgbọ́ tí ó ń gbé Jùdíà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kó nǹkan rán Bánábà àti Sọ́ọ̀lù sí wọn. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìlá ní àkókò náà Hẹ́rọ́dù ọba bẹ̀rẹ̀ sí ṣe inúnibíni sí àwọn kan nínú ìjọ ó bẹ́ Jákọ́bù arákùnrin Jòhánù lórí nígbà tí ó rí i pé ó dùn mọ́ àwọn Júù ó bá tún mú pétérù náà àkókò náà ni àjọ̀dún àìwúkàrà ó bá mú pétérù ó tì í mọ́lé ó fi lé àwọn ọ̀wọ́ ọmọ ogun mẹ́rin lọ́wọ́ láti máa ṣọ́ ọmọ ogun mẹ́rin ni ó wà ní ọ̀wọ́ kọ̀ọ̀kan ẹrọ́dù fẹ́ mú pétérù wá síwájú gbogbo ènìyàn fún ìdájọ́ lẹ́yìn àjọ̀dún ìrékọjá wọ́n bá sọ pétérù sẹ́wọ̀n ṣùgbọ́n gbogbo ìjọ ń fi tọkàntọkàn gbàdúrà sí ọlọ́run nítorí rẹ̀. Ní òru mọ́jú ọjọ́ tí Ẹ́rọ́dù ìbá mú Pétérù wá fún ìdájọ́, Pétérù sùn láàrin àwọn ọmọ ogun méjì. Wọ́n fi ẹ̀wọ̀n méjì dè é, àwọn ọmọ ogun kan sì tún wà lẹ́nu ọ̀nà tí wọ́n ń ṣọ́nà. Áńgẹ́lì Olúwa kan bá yọdé, ìmọ́lẹ̀ sì tàn nínú ilé náà. Áńgẹ́lì náà bá rọra lu Pétérù lẹ́gbẹ̀ẹ́, ó jí ó ní. Dìde kíá àwọn ẹ̀wọ̀n tí wọ́n fi de pétérù bá yọ bọ́ kúrò ní ọwọ́ rẹ̀ áńgẹ́lì náà sọ fún un pé. di ìgbànú rẹ sì wọ sálúbàtà rẹ. pétérù bá ṣe bí áńgẹ́lì náà ti wí áńgẹ́lì yìí tún sọ fún un pé. dá rẹ bóra kí o máa tẹ̀lé mi. ni pétérù bá tẹ̀lé e jáde kò mọ̀ pé òtítọ́ ni ohun tí ó ti ọwọ́ áńgẹ́lì náà ṣẹlẹ̀ ó ṣe bí àlá ni wọ́n kọjá ìsọ́ àti èkejì wọ́n wá dé ẹnu ọ̀nà ńlá onírin tí ó jáde sínú ìlú fúnra ilẹ̀kùn yìí ni ó ṣí sílẹ̀ fún wọn wọ́n bá jáde sí ojú ọ̀nà kan lójú kan náà áńgẹ́lì bá rámọ́ pétérù lójú ojú pétérù wá wálẹ̀ ó ní. mo wá mà ní pé olúwa ni ó rán áńgẹ́lì rẹ̀ láti gbà mí lọ́wọ́ ẹ́rọ́dù àti láti yọ mí kúrò nínú ohun gbogbo tí àwọn Júù ti ń retí. nígbà tí ó rí ohun tí ó ṣẹlẹ̀ ó lọ sí ilé Maria ìyá Jòhánù tí àdàpè rẹ̀ ń jẹ́ Máàkù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó péjọ síbẹ̀ tí wọ́n ń gbàdúrà nígbà tí Pétérù kan ilẹ̀kùn tí ó wà lójúde ọ̀dọ́mọbìnrin kan tí ń jẹ́ Ródà wá láti sí nígbà tí ó gbọ́ ohùn Pétérù inú rẹ̀ dùn tó bẹ́ẹ̀ tí kò fi dúró sí ilẹ̀kùn ṣùgbọ́n ó sáré lọ sínú ilé ó lọ sọ pé. pétérì wà lóde lẹ́nu ọ̀nà. wọ́n bá bẹ̀rẹ̀ sí bú u pé. orí rẹ dàrú. ṣùgbọ́n ó ṣàtẹnumọ́ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí wọ́n wá sọ pé. a jẹ́ pé áńgẹ́lì rẹ ni. ṣùgbọ́n pétérì tún kànlẹ̀kùn nígbà tí wọ́n ṣí tí wọ́n rí ẹnu yà wọ́n ó bá fi ọwọ́ ṣe àmì sí wọn kí wọ́n dákẹ́ ó ròyìn fún wọn bí olúwa ti ṣe mú òun jáde kúrò lẹ́wọ̀n ó ní kí wọ́n ròyìn ohun tí ó ṣẹlẹ̀ fún Jákọ́bù àti fún àwọn arákùnrin yòókù ó bá jáde ó lọ sí ibòmíràn nígbà tí ilẹ̀ mọ́ ìdààmú ńlá bá àwọn ọmọ ogun wọn kò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí pétérù ẹrọ́dù wá pétérù títí ṣùgbọ́n kò rí lẹ́yìn tí ó ti wádìí lẹ́nu àwọn ẹ̀ṣọ́ tán ó ní kí wọ́n pa wọ́n ní Hẹ́rọ́dù bá kúrò ní Judea ó lọ sí Kesaria ó lọ gbé ibẹ̀ fún ìgbà díẹ̀ inú bí Hẹ́rọ́dù púpọ̀ sí àwọn ará Tire àti Sidoni àwọn ará ìlú wọ̀nyí bá fi ohùn ṣọ̀kan wọ́n wá sọ́dọ̀ rẹ̀ wọ́n tú Bilasitu tí í ṣe ìjòyè ọba tí ó ń bójútó ààfin lójú wọ́n bẹ̀bẹ̀ pé kí ọba má bínú sí àwọn nítorí láti ilé ọba ni wọ́n ti ń rí oúnjẹ jẹ nígbà tí ó di ọjọ́ tí ọba dá fún wọn Hẹ́rọ́dù yọdé pẹ̀lú aṣọ ìgúnwà rẹ̀ ó jókòó lórí ìtẹ́ rẹ̀ ó wá bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ ní àwọn ènìyàn náà bá ń kígbe pé. owó ọlọ́run yìí ní ṣe ti ènìyàn. lẹ́sẹ̀kẹsẹ̀ áńgẹ́lì olúwa bá lù ú pa. nítorí kò fi ògo fún ọlọ́run ní ìdè bá jẹ́ pa ọ̀rọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí fi ìdí múlẹ̀ sí i ó sì túbọ̀ ń tàn káàkiri nígbà tí barnaba àti sọ́ọ̀lù parí iṣẹ́ tí a rán wọn wọ́n padà láti jerusalemu wọ́n mú johanu tí àpèlé rẹ̀ ń jẹ́ máàkù lọ́wọ́. ìṣe àwọn àpọ́stélì orí kẹtàlá àwọn wòlíì àti àwọn olùkọ́ wà nínú ìjọ tí ó wà ní Antioku nínú wọn ni Barnaba àti Simeoni tí wọ́n ń pè ní adúláwọ̀ àti Lukiosi ara Kireni àti Manieni tí wọ́n jọ tọ́ dàgbà pẹ̀lú Herodu baálẹ̀ àti Saulu bí wọ́n ti ń jọ ń sin Olúwa tí wọ́n ń gbààwẹ̀ ẹ̀mí mímọ́ sọ fún wọn pé. ẹ ya Barnaba àti Saulu sọ́tọ̀ fún mi fún iṣẹ́ pàtàkì kan tí mo ti pè wọ́n fún lẹ́yìn tí wọ́n ti gbààwẹ̀ tí wọ́n sì gbàdúrà wọ́n gbé ọwọ́ lé wọn lórí wọ́n sì ní kí wọ́n máa lọ. lẹ́yìn tí ẹ̀mí mímọ́ ti fi iṣẹ́ lé àwọn méjèèjì lọ́wọ́ wọ́n lọ sí Silisia láti ibẹ̀ wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí Kipru nígbà tí wọ́n dé Sálámì wọ́n wàásù ọ̀rọ̀ Ọlọ́run nínú àwọn ilé ìpàdé àwọn Júù wọ́n mú Jòhánù lọ́wọ́ kí wọ́n lè máa rí i ránníṣẹ́ wọ́n la erékùṣù náà kọjá wọ́n dé páfọ́sì níbẹ̀ ni wọ́n rí ọkùnrin júù kan tí ó ń pidán tí ó fi ń tú àwọn ènìyàn jẹ orúkọ rẹ̀ ń jẹ́ bá jésù ọkùnrin yìí ṣiṣẹ́ lọ́dọ̀ gómìnà ilẹ̀ náà tí ń jẹ́ sígíò pọ́ọ̀lù gómìnà yìí jẹ́ olóyè ènìyàn ó ránṣẹ́ pé bánábà àti sọ́ọ̀lù nítorí ó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n tí ìtumọ̀ orúkọ rẹ̀ ń jẹ́ onídán takò wọ́n ó ń wọ́nà láti yí ọkàn gómìnà padà kúrò nínú ìgbàgbọ́ ẹ̀mí mímọ́ bá gbé sọ́ọ̀lù tí a ń pè ní pọ́ọ̀lù ó tẹjú mọ́ onídán náà ó ní. ìwọ yìí tí o jẹ́ kìkì oríṣiríṣi ẹ̀tàn àti ìwà burúkú ìwọ ọmọ èṣù yìí ọ̀tá gbogbo nǹkan tí ó dára o kò ní yé yí ọ̀nà òtítọ́ olúwa po ọwọ́ olúwa tẹ̀ ọ́ ní ìsinsìnyí ojú rẹ yóò fọ́ o kò ní lè rí oòrùn fún ìgbà kan. lójú kan náà ìkúùkù dúdú dàbò ó ń bá ń ta rárá ó ń wá ẹni tí yóò fà á lọ́wọ́ kiri nígbà tí gómìnà rí ohun tí ó ṣẹlẹ̀ ó gbàgbọ́ nítorí pé ẹ̀kọ́ nípa olúwa yà á lẹ́nu nígbà tí Pọ́ọ̀lù àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kúrò ní Páfọ́sì wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí ìlú Pẹ́gà ní ilẹ̀ Pamfilia Jòhánù fi wọ́n sílẹ̀ níbẹ̀ ó padà lọ sí Jerúsálẹ́mù wọ́n la ilẹ̀ náà kọjá láti Pẹ́gà títí wọ́n fi dé ìlú Áńtíókù lẹ́bàá ilẹ̀ Pásídíà wọ́n lọ sí ilé ìpàdé àwọn Júù ní ọjọ́ ìsinmi wọ́n bá jókòó lẹ́yìn tí wọ́n ti ka ìwé mímọ́ láti inú ìwé òfin Mósè àti ìwé àwọn wòlíì àwọn olóyè ilé ìpàdé àwọn Júù sọ fún wọn pé. ẹ̀yin arákùnrin bí ẹ bá ní ọ̀rọ̀ ìyànjú fún àwọn ènìyàn ẹ sọ ọ́ ni paul bá dìde ó gbé ọwọ́ sókè ó ní. ẹ̀yin ọmọ ìsírẹ́lì àti ẹ̀yin tí ẹ̀ ń sin ọlọ́run wa ẹ fetí sílẹ̀ ọlọ́run àwọn ènìyàn yìí ènìyàn ìsírẹ́lì ní àwọn bàbá wa nígbà tí wọ́n ń gbé ilẹ̀ egypt bíi àlejò ọlọ́run sọ wọ́n di ènìyàn ńlá ó fi agbára ńlá rẹ̀ hàn ní ìgbà tí ó mú wọn jáde kúrò ní egypt fún nǹkan bí ogójì ọdún ni ó fi ń kẹ́ wọn ní aṣálẹ̀ orílẹ̀-èdè méje ni ó parẹ́ ní ilẹ̀ Kénáánì nítorí tiwọn ó sì jẹ́ kí wọ́n jogún ilẹ̀ wọn fún nǹkan bí irinwó ọdún ó lé àádọ́ta lẹ́yìn èyí ó fún wọn ní àwọn adájọ́ títí di àkókò wòlíì Sámúẹ́lì lẹ́yìn náà wọ́n béèrè fún ọba Ọlọ́run bá fún wọn ní Sọ́ọ̀lù ọmọ Kíìsì láti inú ẹ̀yà Bẹ́ńjámínì ó jọba fún ogójì ọdún nígbà tí Ọlọ́run yọ ọ́ lóyè ó gbé dáfídì dìde fún wọn bí ọba ọlọ́run jẹ́rìí sí ìwà rẹ̀ nígbà tí ó sọ pé mo rí i pé dáfídì ọmọ jésè jẹ́ ẹni tí ọkàn mi ń fẹ́ ẹni tí yóò ṣe ohun gbogbo bí mo ti fẹ́ láti inú ìran rẹ̀ ni ọlọ́run ti gbé jésù dìde bí olùgbàlà fún ísírẹ́lì gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí kí jésù tó yọjú johannu ti ń wàásù fún gbogbo àwọn ènìyàn ísírẹ́lì pé kí wọ́n ṣe ìrìbọmi bí àmì pé wọ́n ronú pìwàdà nígbà tí Jòhánù fẹ́rẹ̀ dópin iṣẹ́ rẹ̀ ó ní ta ni ẹ rò pé mo jẹ́ èmi kì í ṣe ẹni tí ẹ rò ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi ẹni tí n kò tó tú okùn bàtà ẹsẹ̀ rẹ̀ ẹ̀yin arákùnrin ìran Abraham àti ẹ̀yin tí ẹ̀ ń sin Ọlọ́run àwa ni a rán iṣẹ́ ìgbàlà sí àwọn tí ó ń gbé Jerusalem àti àwọn olóyè wọn wọn kò mọ ẹni tí Jésù jẹ́ bẹ́ẹ̀ ni ohun tí àwọn wòlíì ń sọ kò yé wọn bí ó tilẹ̀ jẹ́ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń kà á wọ́n mú àkọsílẹ̀ wọn iṣẹ́ nígbà tí wọ́n dá a lẹ́bi ikú láì jẹ́ pé wọ́n rí ohunkóhun tí ó fi jẹ̀bi ikú wọ́n ní kí Pílátù pa á nígbà tí wọ́n ti parí ohun gbogbo tí ó wà ní àkọsílẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí i wọ́n sọ̀kalẹ̀ láti orí igi àgbélébù wọ́n tẹ́ sínú ibojì ṣùgbọ́n Ọlọ́run jí dìde kúrò nínú òkú fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ó fi ara hàn fún àwọn tí wọ́n bá a wá sí Jerusalem láti Galili àwọn ni ẹlẹ́rìí fún gbogbo ènìyàn pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí àwa mú ìyìn rere wá fún yín pé ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn bàbá wa ti ṣẹ fún àwọn ọmọ wa nígbà tí ó jí Jésù dìde gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ nínú orin Dáfídì kejì pé ọmọ mi ni ọ́ lónìí yìí ni mo bí ọ ní ti pé ó jí i dìde kúrò nínú òkú tí kò padà sí ipò ìdíbàjẹ́ mọ́ ohun tí ó sọ ni pé èmi yóò fún yín ní ohun tí mo bá dáfídì pinnu bẹ́ẹ̀ ni ó tún sọ níbòmíràn pé o kò ní jẹ́ kí ẹni ọ̀wọ̀ rẹ mọ ìdíbàjẹ́ nítorí nígbà tí dáfídì ti sin ìran tirẹ̀ tán gẹ́gẹ́ bí ète ọlọ́run ó sun oorun ikú ó lọ bá àwọn bàbá rẹ̀ ara rẹ̀ rà nílẹ̀ ṣùgbọ́n ẹni tí ọlọ́run jí dìde kò ní ìrírí ìdíbàjẹ́ nítorí náà ẹ̀yin ará kí ó hàn sí yín nítorí ẹni yìí ni a ṣe ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín ọpẹ́lọpẹ́ ẹni yìí ni a fi dá gbogbo ẹni tí ó bá gbàgbọ́ láre àwọn tí òfin Mósè kò lè dá láre nítorí náà ẹ ṣọ́ra kí ohun tí a kọ sílẹ̀ nínú ìwé àwọn wòlíì má bàa dé bá yín ẹ wò ó ẹ̀yin ẹlẹ́gàn kí ó yà yín lẹ́nu kí ẹ sì parun nítorí wọn ó ṣe iṣẹ́ kan ní àkókò yín tí ẹ kò ní gbàgbọ́ bí ẹnìkan bá ròyìn rẹ̀ fún yín. bí paul àti barnaba ti ń jáde lọ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn bẹ̀ wọ́n pé kí wọ́n tún padà wá bá wọn sọ irú ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. nígbà tí ìpàdé túká ọ̀pọ̀lọpọ̀ àwọn júù àti àwọn tí wọ́n ti di ẹlẹ́sìn àwọn júù tẹ̀lé paul àti barnaba àwọn òjíṣẹ́ méjèèjì yìí tún bá wọn sọ̀rọ̀ wọ́n ń gbà wọ́n níyànjú pé kí wọ́n dúró láì yẹsẹ̀ nínú orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tí ó di ọjọ́ ìsinmi keje ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ìlú ni ó péjọ láti gbọ́ ọ̀rọ̀ Olúwa nígbà tí àwọn Júù rí ọ̀pọ̀ ènìyàn owú mú kí inú bí wọn wọ́n bá ń bu ẹnu àtẹ́ lu ohun tí Paul ń sọ wọ́n ń sọ ìsọkúsọ sí wọn Paul àti Barnaba wá fi ìgboyà sọ pé. ẹ̀yin la ní láti kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún ṣùgbọ́n nígbà tí ẹ kọ̀ ọ́ tí ẹ kò kara yín yẹ fún ìyà ìnípẹ̀kun àwa ń lọ sọ́dọ̀ àwọn tí kìí ṣe jù nítorí bẹ́ẹ̀ ni olúwa pa á láṣẹ fún wa nígbà tí ó sọ pé mo ti fi ọ́ ṣe ìmọ́lẹ̀ fún àwọn orílẹ̀-èdè yòókù kí ìgbàlà mi lè dé òpin ilẹ̀ ayé. nígbà tí àwọn tí kìí ṣe jù gbọ́ inú wọn dùn wọ́n dúpẹ́ fún ọ̀rọ̀ olúwa gbogbo àwọn tí a ti yàn láti ní ìyè àìnípẹ̀kun bá gbàgbọ́ ọ̀rọ̀ olúwa tàn ká gbogbo ilẹ̀ náà ṣùgbọ́n àwọn júù rú àwọn gbajúmọ̀ obìnrin olùfọkànsìn sókè àti àwọn ènìyàn pàtàkì pàtàkì ní ìlú ni wọ́n bá ń ṣe inúnibíni sí Pọ́ọ̀lù àti Bánábà wọ́n lé wọn jáde kúrò ní agbègbè wọn ni àwọn ọmọ ẹ̀yìn náà bá gbọn eruku ẹsẹ̀ wọn sílẹ̀ bí ẹ̀rí sí àwọn ará ìlú náà wọ́n bá lọ sí Ikoniomu ayọ̀ kún àwọn ọmọ ẹ̀yìn Jésù bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ sì kún inú wọn Ìṣe àwọn àpọ́stélì orí kẹrìnlá. Nígbà tí wọ́n dé Ikoníómù, wọ́n lọ sí ilé ìpàdé àwọn Júù gẹ́gẹ́ bí ìṣe wọn. Wọ́n sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Júù àti àwọn Gíríkì fi gba Jésù gbọ́. Àwọn Júù tí kò gbà pé Jésù ni Mèsáyà wá gbin èrò burúkú sí ọkà àwọn tí kìí ṣe Júù. Wọ́n ru wọ́n sókè sí àwọn onígbàgbọ́. Pọ́ọ̀lù àti Bánábà pẹ́ níbẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ní gbangba ẹ̀rù kò sì bà wọ́n nítorí wọ́n gbọ́júlé olúwa tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nípa iṣẹ́ abàmì àti iṣẹ́ ìyanu tí ó ń ti ọwọ́ wọn ṣe ìyapa bẹ́ sáàrin àwọn ènìyàn nínú ìlú àwọn mìíràn faramọ́ àwọn jù àwọn mìíràn faramọ́ àwọn àpòstélì àwọn jù àti àwọn tí kìí ṣe jù pẹ̀lú àwọn ìjòyè wọ́n dábàá láti ṣe wọ́n lọ́ṣẹ́ wọ́n fẹ́ sọ wọ́n ní òkúta pa nígbà tí àwọn àpòstélì mọ̀ wọ́n sá lọ sí lístírà àti dábè ìlú méjì ní lakonia àti àwọn agbègbè wọn wọ́n bá ń wàásù ìyìn rere níbẹ̀ ọkùnrin kan wà ní ìjókòó ní lístírà tí ó yarọ láti ìgbà tí wọ́n ti bí i ni ó ti yarọ kò fi ẹsẹ̀ rẹ̀ rìn rí ọkùnrin yìí fetí sílẹ̀ bí pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ Pọ́ọ̀lù wá tẹjú mọ́ ọ lára ó rí i pé ó ní ìgbàgbọ́ pé wọ́n lè mú òun lára dá ó bá kígbe sókè ó ní. dìde kí o dúró lórí ẹsẹ̀ rẹ bí ènìyàn ni ọkùnrin arọ náà bá fò sókè ó bá ń rìn nígbà tí àwọn ènìyàn rí ohun tí Pọ́ọ̀lù ṣe wọ́n kígbe ní èdè lakonia pé. àwọn òòṣà ti di ènìyàn wọ́n tọ̀ mí wá sáàrin wa. wọ́n pe Bánábà ní Séúsì wọ́n pe Pọ́ọ̀lù ní arímè nítorí òun ní í ṣe ògbìfọ̀ ní òde kí a tó wọ odi ìlú ní tẹ́ḿpìlì sẹ́ùsì wà bàbá olórìṣà sẹ́ùsì bá mú màálù àti òdòdó jìgbìnì òun àti ọ̀pọ̀lọpọ̀ èrò wọ́n ń bọ̀ lẹ́nu odi ìlú níbi tí pẹpẹ sẹ́ùsì wà wọ́n fẹ́ wá bọ wọ́n nígbà tí Bánábà àpọ́stélì àti Pọ́ọ̀lù àpọ́stélì gbọ́ wọ́n fa ìwo wọn ya wọ́n bá pa kúrú mọ́ àwọn èrò wọ́n ń kígbe pé. ẹ̀yin ènìyàn kí ló dé tí ẹ fi ń ṣe irú eléyìí ènìyàn bíi yín ni àwa náà à ń wàásù fún yín pé kí ẹ yí padà kúrò nínú àwọn ohun asán wọ̀nyí kí ẹ sin ọlọ́run alààyè ẹni tí ó dá ọ̀run àti ayé àti òkun àti ohun gbogbo tí ó wà nínú wọn ní ìgbà ayé àwọn tí ó ti kọjá ó jẹ́ kí gbogbo àwọn orílẹ̀-èdè máa ṣe ohun tí ó wù wọ́n síbẹ̀ kò ṣàì fi àmì ara rẹ̀ hàn ó ń ṣe iṣẹ́ rere ó ń rọ òjò fún yín láti ọ̀run ó ń mú èso jáde lásìkò ó ń fún yín ní oúnjẹ ó tún mú inú yín dùn. pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí agbára káká ni wọn kò fi jẹ́ kí àwọn ènìyàn bọ wọ́n ṣùgbọ́n àwọn jù dé láti antioku àti ikoniomu wọ́n yí ọkàn àwọn ènìyàn padà wọ́n sọ Pọ́ọ̀lù ní òkúta wọ́n sì wọ́ ọ lọ sẹ́yìn odi wọ́n ṣe bí ó ti kó ṣùgbọ́n àwọn onígbàgbọ́ pagbo yí i ká títí ó fi dìde tí ó sì wọ inú ìlú lọ ní ọjọ́ keje ó gbéra lọ sí Dábè pẹ̀lú Bánábà wọ́n wàásù ìrere ní ìlú náà àwọn ènìyàn púpọ̀ sì di onígbàgbọ́ wọ́n bá padà sí Lístíríà àti Kóníómù àti Antioku ní Pisidia wọ́n mú àwọn onígbàgbọ́ lọ́kànlé pé kí wọ́n dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọ́n fi ń yé wọn pé kí ènìyàn tó wọ ìjọba ọlọ́run ó ní láti ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro wọ́n yan àgbà ìjọ fún wọn nínú ìjọ kọ̀ọ̀kan nígbà tí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ti gba àwẹ̀ wọ́n fi wọ́n lé ọwọ́ olúwa tí wọ́n gbẹ́kẹ̀ wọn lé wọ́n wá gba pisidia kọjá lọ sí pamfilia nígbà tí wọ́n ti wàásù ìyìn ní pẹ́gà wọ́n lọ sébùté ní Atalia wọ́n wọ ọkọ̀ ojú omi láti ibẹ̀ lọ sí Antioku ní Syria níbi tí wọ́n ti kọ́ fi wọ́n sábẹ́ ojú rere Ọlọ́run fún iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n pe gbogbo ìjọ jọ wọ́n ròyìn ohun gbogbo tí Ọlọ́run tọwọ́ wọn ṣe àti bí Ọlọ́run ti ṣínà fún àwọn tí kìí ṣe Júù láti gbàgbọ́ wọ́n dúró níbẹ̀ lọ́dọ̀ àwọn onígbàgbọ́ fún ìgbà pípẹ́. Ìṣe àwọn àpọ́stélì orí kẹẹ̀ẹ́dógún àwọn kan wá láti Jùdíà tí wọ́n ń kọ́ àwọn onígbàgbọ́ pé. bí ẹ kò bá kọlà gẹ́gẹ́ bí àṣà àti òfin Mósè a kò lè gbà yín là. ó di ọ̀rọ̀ líle àti àríyànjiyàn ńlá láàrin àwọn àti Pọ́ọ̀lù àti Bánábà ní ìjọba pinnu pé kí Pọ́ọ̀lù àti Bánábà àti àwọn mìíràn láàrin wọn lọ sọ́dọ̀ àwọn àpòstélì àti àwọn alàgbà ní Jerúsálẹ́mù láti yanjú ọ̀rọ̀ náà àwọn ìjọ sìn wọ́n sọ́nà wọ́n wá gba Fóníkè àti Samaria kọjá wọ́n ń ròyìn gẹ́gẹ́ bí àwọn tí kìí ṣe Júù ṣe ń yí padà di onígbàgbọ́ èyí mú kí inú gbogbo àwọn onígbàgbọ́ tí wọ́n ń gbọ́ dùn púpọ̀ nígbà tí wọ́n dé Jerúsálẹ́mù gbogbo ìjọ àti àwọn àpòstélì àti àwọn àgbààgbà gbà wọ́n tọwọ́tẹsẹ̀ wọ́n wá ròyìn ohun gbogbo tí Ọlọ́run ti ṣe fún wọn àwọn kan láti inú ẹgbẹ́ àwọn Farisé tí wọ́n jẹ́ onígbàgbọ́ wá dìde wọ́n ní. dandan ni pé kí a kọ àwọn tí kì í ṣe Júù tí ó bá fẹ́ di onígbàgbọ́ nílà kí a sì pàṣẹ fún wọn láti máa pa òfin Mósè mọ́. gbogbo àwọn àpòstélì àti àwọn àgbààgbà bá péjọ láti rí sí ọ̀rọ̀ yìí àríyànjiyàn púpọ̀ ni ó bẹ́ sílẹ̀ láàrin wọn pétérù bá dìde ó ní ẹ̀yin arákùnrin ẹ̀yin gan mọ̀ pé ní àtijọ́ ọlọ́run yàn mí láàrin yín pé láti ẹnu mi ni àwọn tí kìí ṣe júù yóò ti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere kí wọ́n lè gba jésù gbọ́ ọlọ́run olùmọ̀ràn ọkàn fún wọn ní ìwé ẹ̀rí nígbà tí ó fún wọn ní ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ó ti fún wa kò fi ìyàtọ̀ kankan sáàárín àwa àti àwọn ó wí ọkàn wọn mọ́ nítorí wọ́n gba Jésù gbọ́ bí ó bá rí bẹ́ẹ̀ kí ni ṣe tí ẹ fi fẹ́ dán Ọlọ́run wò tí ẹ fẹ́ gbé àjàgà tí àwọn bàbá wa àti àwa náà kò tó rù ru àwọn ọmọ ẹ̀yìn a gbàgbọ́ pé nípa oore ọ̀fẹ́ Jésù Olúwa ni a fi gbà wá là gẹ́gẹ́ bí a ti fi gba àwọn náà là. ńṣe ni gbogbo àwùjọ dákẹ́ wọ́n wá fetí sílẹ̀ sí ohun tí Bánábà àti Pọ́ọ̀lù ní sọ nípa iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run tọwọ́ wọn ṣe láàrin àwọn tí kìí ṣe Júù lẹ́yìn tí wọ́n ti parí ọ̀rọ̀ tí wọ́n ní sọ Jacob bá fèsì pé. ẹ̀yin arákùnrin ẹ fetí sí mi Símónì ti ròyìn ọ̀nà tí Ọlọ́run kọ́kọ́ fi ṣe ìkẹ́ àwọn tí kìí ṣe Júù kí ó lè mú nínú wọn fi ṣe ènìyàn tirẹ̀ ọ̀rọ̀ àwọn wòlíì bá èyí mu gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé lẹ́yìn èyí n ó tún ilé Dáfídì tí ó ti wó kọ́ n ó tún ahoro rẹ̀ mọ n ó sì gbé e ró báyìí ni gbogbo àwọn tí kìí ṣe Júù yóò máa wá Olúwa àti gbogbo àwọn orílẹ̀-èdè mìíràn tí mo ti pè láti jẹ́ tèmi bẹ́ẹ̀ ni Olúwa wí ó sì jẹ́ kí a mọ ọ̀rọ̀ náà láti ìgbà àtijọ́ tijọ́ ní tèmi èrò mi ni pé kí a má tún yọ àwọn tí kì í ṣe Júù tí wọ́n yí padà sí Ọlọ́run lẹ́nu mọ́ kàkà bẹ́ẹ̀ kí a kọ ìwé sí wọn pé kí wọ́n ta kété sí ohunkóhun tí ó bá ti di àìmọ́ nítorí pé a ti fi rúbọ sí òrìṣà kí wọ́n má ṣe àgbèrè kí wọ́n má jẹ ẹran tí a lọ́ pa kí wọ́n má sì jẹ ẹ̀jẹ̀ nítorí láti ìgbà àtijọ́ ni wọ́n ti ń ké òkìkí Mósè láti ìlú dé ìlú tí wọ́n sì ń ka ìwé rẹ̀ nínú gbogbo ilé ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. àwọn àpòstélì àti àwọn àgbà ìjọ pẹ̀lú gbogbo ìjọ wá pinnu láti yan àwọn ènìyàn láàrin wọn láti rán lọ sí Áńtíókù pẹ̀lú Pọ́ọ̀lù àti Bánábà wọ́n bá yan Júdà tí à ń pè ní Básábà àti Sílà tí wọ́n jẹ́ aṣáájú láàrin àwọn onígbàgbọ́ wọ́n fi ìwé rán wọn pé àwa àpọ́stélì àti àwa alàgbà kí ẹ̀yin tí kìí ṣe júù ní Áńtíókù Síríà àti Silisia a kí yín bí arákùnrin sí arákùnrin a gbọ́ pé àwọn kan láti ọ̀dọ̀ wa ń fi ọ̀rọ̀ yọ yín lẹ́nu wọn kò jẹ́ kí ọkàn yín balẹ̀ a kò rán wọn níṣẹ́ a ti wá pinnu gbogbo wa sì fohùn sí i àwa yan àwọn ènìyàn láti rán sí yín pẹ̀lú bánábà àti pọ́ọ̀lù àwọn àyànfẹ́ wa àwọn tí wọ́n ti fi ẹ̀mí wọn lélẹ̀ nítorí orúkọ olúwa wa jésù kristi nítorí náà a rán júdà àti sílà láti fẹnusọ nǹkan náà tí a kọ sínú ìwé fún yín ẹ̀mí mímọ́ àti àwa náà pinnu pé kí a má tún di ẹrù tí ó wúwo jù lé yín lórí mọ́ yàtọ̀ sí àwọn nǹkan pàtàkì wọ̀nyí kí ẹ má jẹ ẹran tí a fi rúbọ sí òrìṣà kí ẹ má jẹ ẹ̀jẹ̀ kí ẹ má jẹ ẹran tí a lọ́lọ́rùn pa kí ẹ má ṣe àgbèrè bí ẹ bá ta kété sí àwọn nǹkan wọ̀nyí yóò dára ó dìgbà o. nígbà tí àwọn tí a rán kúrò wọ́n dé Antioku wọ́n pe gbogbo ìjọ wọ́n fún wọn ní ìwé náà nígbà tí wọ́n kà á inú wọn dùn sí ọ̀rọ̀ ìyànjú tí ó wà nínú rẹ̀ júdà àti sílà tí wọ́n jẹ́ wòlíì fúnra wọn tún fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gba ẹgbẹ́ onígbàgbọ́ náà níyànjú wọ́n tún mú wọn lọ́kànlé wọ́n dúró fún ìgbà díẹ̀ ní àwọn ìjọ bá fi tayọ̀tayọ̀ rán wọn padà lọ sọ́dọ̀ àwọn tí ó rán wọn wá ṣùgbọ́n sílà pinnu láti dúró níbẹ̀ ṣùgbọ́n pọ́ọ̀lù àti bánábà dúró ní antioku wọ́n kó àwọn ènìyàn àwọn àti ènìyàn púpọ̀ mìíràn ń wàásù ọ̀rọ̀ olúwa paulu àti barnaba gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ paulu wí fún barnaba pé. jẹ́ kí a padà lọ bẹ̀ àwọn onígbàgbọ́ wò ní gbogbo ìlú tí a ti wàásù ọ̀rọ̀ olúwa kí a rí bí wọ́n ti ń ṣe. barnaba fẹ́ mú johanu tí a ń pè ní máàkù lọ ṣùgbọ́n paulu kò rò pé ó yẹ láti mú un lọ nítorí ó padà lẹ́yìn wọn ní pamphylia kò bá wọn lọ títí dé òpin iṣẹ́ náà àríyànjiyàn náà le tó bẹ́ẹ̀ tí wọ́n fi pínyà tí olúkúlùkù fi bá ọ̀nà rẹ̀ lọ bánábà mú máàkù wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí kíprù pọ́ọ̀lù mú sílà ó bọ̀nà tirẹ̀ lọ lẹ́yìn tí àwọn onígbàgbọ́ ti fi lé orí ọ̀fẹ́ olúwa lọ́wọ́ ó gba síríà àti sílísíà kọjá ó mú àwọn ìjọ lọ́kànlé. ìṣe àwọn àpọ́stélì orí kẹrìndínlógún Paulu dé Dábè àti Lístíríà onígbàgbọ́ kan tí ń jẹ́ Tímótì wà níbẹ̀ ìyá rẹ̀ jẹ́ Júù tí ó gba Jésù gbọ́ ṣùgbọ́n Gíríkì ni bàbá rẹ̀ àwọn arákùnrin ní Lístíríà àti Kóníómù ròyìn Tímótì yìí dáradára òun ni ó wu Paulu láti mú un lọ sí ìrìn àjò rẹ̀ nítorí náà ó mú un ó kọ̀ nílà nítorí àwọn Júù tí ó wà ní agbègbè ibẹ̀ nítorí gbogbo wọn ni wọ́n mọ̀ pé Gíríkì ni bàbá rẹ̀ bí wọ́n ti ń lọ láti ìlú dé ìlú wọ́n ń sọ fún wọn nípa ìpinnu tí àwọn àpòstélì àti àwọn àgbààgbà ní Jerusalem ṣe wọ́n sì ń gbà wọ́n níyànjú pé kí wọ́n pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni àwọn ìjọ túnbọ̀ ń lágbára sí i nínú ìgbàgbọ́ tí wọ́n sì ń pọ̀ sí i níye lójoojúmọ́ wọ́n gba ilẹ̀ fírígíà àti gàlátíà kọjá ẹ̀mí mímọ́ kò gbà wọ́n láàyè láti lọ wàásù ọ̀rọ̀ olúwa ní asia nígbà tí wọ́n súnmọ́ mísíà wọ́n gbìyànjú láti lọ sí bítíníà ṣùgbọ́n ẹ̀mí jésù kò gbà fún wọn nígbà tí wọ́n ti la mísíà kọjá wọ́n dé túráùsì nígbà tí ó di alẹ́ pọ́ọ̀lù rí ìran kan ó rí ọkùnrin kan ará macedonia tí ó dúró tí ó ń bẹ̀ ẹ́ pé. sọdá sí macedonia níbí kí o wá ràn wá lọ́wọ́. agbára tí ó rí náà a wá ọ̀nà láti lọ sí Macedonia a pinnu pé Ọlọ́run ni ó pè wá láti lọ wàásù fún wọn níbẹ̀ nígbà tí a wọ ọkọ̀ láti Tórausi a lọ tààrà sí Samotirake ní ọjọ́ kejì a ní Naupoli láti ibẹ̀ a lọ sí Fílípì tí í ṣe olú ìlú ilẹ̀ Macedonia àwọn ará Róòmù ni wọ́n tẹ ìlú yìí dó. a bá wà níbẹ̀ fún. ọjọ́ mélòó kan ní ọjọ́ ìsinmi a jáde lọ sẹ́yìn odi ìlú lẹ́bàá odò níbi tí a rò pé a ó ti rí ibi tí wọ́n máa ń gbàdúrà a bá jókòó a bá àwọn obìnrin tí ó péjọ níbẹ̀ sọ̀rọ̀ obìnrin kan wà níbẹ̀ tí ó ń jẹ́ Lydia ará Tíátírà tí ó ń ta aṣọ àlárè ó jẹ́ ẹnìkan tí ó ń sin Ọlọ́run ó fetí sílẹ̀ Ọlọ́run sí i lọ́kàn láti gba ohun tí Paul ń sọ. So òun àti àwọn ará ilé rẹ̀ gba ìrìbọmi lẹ́yìn náà ó bẹ̀ wá pé bí a bá gbà pé òun jẹ́ onígbàgbọ́ nítòótọ́ kí a máa bọ̀ ní ilé òun kí a máa bá àwọn gbé ó tẹnu mọ́ títí a fi gbà ní ọjọ́ kan bí a ti ń lọ sí ibi àdúrà a pàdé ọ̀dọ́mọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ ó ti mú èrè púpọ̀ wá fún àwọn olówó rẹ̀ nípa àfọ̀ṣẹ rẹ̀ ó ń tẹ̀lé Pọ́ọ̀lù àti àwa náà ó ń kígbe pé. àwọn ọkùnrin yìí ni ìránṣẹ́ ọlọ́run ọ̀gá ògo àwọn ni wọ́n ń wàásù ọ̀nà ìgbàlà fún yín. ó ń ṣe báyìí fún ọjọ́ pípọ̀ nígbà tí ara Paul kò gbà á mọ́ ó yí padà ó sọ fún ẹ̀mí náà pé. mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù jáde kúrò nínú rẹ̀. ni ó bá jáde lẹ́sẹ̀ kan náà nígbà tí àwọn olówó ọ̀dọ́mọbìnrin náà rí i pé ọ̀nà oúnjẹ wọn ti dí wọ́n ki Pọ́ọ̀lù àti Sílà mọ́lẹ̀ wọ́n fà wọ́n lọ sọ́dọ̀ àwọn aláṣẹ ní ọjà wọ́n mú wọn wá síwájú àwọn adájọ́ wọ́n ní. Júù ni àwọn ọkùnrin wọ̀nyí wọ́n sì ń da ìlú wa rú wọ́n ń kọ́ àwọn ènìyàn ní àṣà tí kò tọ́ fún wa láti gbà tàbí láti ṣe nítorí ará Róòmù ni wá. Ní àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí lu Pọ́ọ̀lù àti Sílà àwọn adájọ́ fa aṣọ ya mọ́ wọn lára wọ́n pàṣẹ pé kí wọ́n nà wọ́n nígbà tí wọ́n ti nà wọ́n dáradára wọ́n bá sọ wọ́n sẹ́wọ̀n wọ́n pàṣẹ fún ẹni tí ó ń sọ àwọn ẹlẹ́wọ̀n pé kí ó sọ wọ́n dáradára nígbà tí ó ti gba irú àṣẹ báyìí ó sọ wọ́n sínú àtìmọ́lé ti inú pátápátá ó tún fi àbà kan ẹsẹ̀ wọn mọ́ igi nígbà tí ó di ọ̀gànjọ́ Pọ́ọ̀lù àti Sílà ń gbàdúrà wọ́n ń kọrin sí Ọlọ́run àwọn ẹlẹ́wọ̀n yòókù ń tẹ́tí sí wọn lójijì ní ilẹ̀ mì tìtì tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé ẹ̀wọ̀n mì lọ́gán gbogbo ilẹ̀kùn sí gbogbo ẹ̀wọ̀n tí a fi dè àwọn ẹlẹ́wọ̀n sì tú nígbà tí ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n jí lójú oorun tí ó rí i pé ilẹ̀kùn ilé ẹ̀wọ̀n ti ṣí ó fa idà rẹ̀ yọ ó fẹ́ pa ara rẹ̀ ó ṣe bí àwọn ẹlẹ́wọ̀n ti sá lọ ni Pọ́ọ̀lù bá kígbe pè é ó ní. má ṣe ara rẹ léṣe nítorí gbogbo wa wà níhìn-ín. ẹni tí ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà bá béèrè iná ó pa kuru wọ inú iyàrá ó ń gbọ̀n láti orí dé ẹsẹ̀ ó wólẹ̀ níwájú Pọ́ọ̀lù àti Sílà ó mú wọn jáde ó ní. ẹ̀yin alàgbà kí ni ó yẹ kí n ṣe kí n lè là. wọ́n dá a lóhùn pé. gba Jésù Olúwa gbọ́ ìwọ àti ìdílé rẹ yóò sì là wọ́n bá sọ ọ̀rọ̀ olúwa fún òun àti gbogbo ìdílé rẹ̀ ní òru náà ó mú wọn ó wẹ ọgbẹ́ wọn lójú kan náà òun àti gbogbo ìdílé rẹ̀ sì ṣe ìrìbọmi ó bá mú wọn wọ ilé ó fún wọn ní oúnjẹ inú òun àti gbogbo ìdílé rẹ̀ dùn púpọ̀ nítorí ó ti gba ọlọ́run gbọ́ nígbà tí ilẹ̀ mọ́ àwọn adájọ́ rán àwọn ìránṣẹ́ sí ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà pé kí ó dá àwọn ènìyàn náà sílẹ̀ ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà bá lọ jíṣẹ́ fún Paul pé. àwọn adájọ́ ti ránṣẹ́ pé kí a dá yín sílẹ̀ ẹ jáde kí ẹ máa lọ ní àlàáfíà. ṣùgbọ́n Paul sọ fún wọn pé. wọ́n ń nà wá ní gbangba láì ká mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ ìbílẹ̀ Róòmù ni wá wọ́n sọ wá sẹ́wọ̀n wọ́n wá fẹ́ tì wá jáde níkọ̀kọ̀ rárá o kí àwọn fúnra wọn wá kó wa jáde. àwọn ìránṣẹ́ tí àwọn adájọ́ rán wá lọ ròyìn ọ̀rọ̀ ìwọ̀nyí fún wọn ẹ̀rù bà wọ́n nígbà tí wọ́n gbọ́ pé ọmọ ìbílẹ̀ róòmù ni wọ́n jẹ́ wọ́n bá wá wọ́n bẹ̀ wọ́n wọ́n sì wọ́n jáde wọ́n bá rọ̀ wọ́n pé kí wọ́n kúrò nínú ìlú nígbà tí wọ́n jáde kúrò lẹ́wọ̀n wọ́n lọ sí ilé lìdíà lẹ́yìn tí wọ́n rí àwọn onígbàgbọ́ tí wọ́n sì gba wọ́n níyànjú wọ́n kúrò níbẹ̀. Ìṣe àwọn àpọ́stélì orí kẹtàdínlógún wọ́n kọjá ní Amphipoli àti Apollonia kí wọ́n tó dé Tẹsalóníkà ilé ìpàdé àwọn Júù kan wà níbẹ̀ gẹ́gẹ́ bí àṣà Pọ́ọ̀lù ó wọ ibẹ̀ tọ̀ wọ́n lọ fún ọ̀sẹ̀ mẹ́ta ni ó fi ń bá wọn fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ ó ń ṣe àlàyé fún wọn ó tún tọ́ka sí àkọsílẹ̀ nínú ìwé mímọ́ láti fi hàn pé dandan ni kí mẹ̀sáyà jìyà kí ó jíǹde kúrò nínú òkú lẹ́yìn náà ó sọ fún wọn pé mẹ̀sáyà yìí náà ni jésù tí òun sọ̀rọ̀ rẹ̀ fún wọn àwọn kan nínú wọn gbàgbọ́ wọ́n faramọ́ pọ́ọ̀lù àti sílà ọ̀pọ̀ nínú wọn jẹ́ gíríkì wọ́n ń sin ọlọ́run púpọ̀ nínú àwọn obìnrin sì jẹ́ ènìyàn pàtàkì pàtàkì ṣùgbọ́n ara ta àwọn júù nígbà tí wọ́n rí i pé àwọn ènìyàn púpọ̀ gba ọ̀rọ̀ Pọ́ọ̀lù àti Sílà wọ́n bá lọ mú nínú àwọn tí wọ́n ń fẹsẹ̀ wọ́lẹ̀ kiri àwọn jàgídíjàgan wọ́n kó wọn jọ wọ́n bá dá ìrúkèrúdò sílẹ̀ nínú ìlú wọ́n lọ ṣùrùbọ ilé Jásónì wọ́n ń wá Pọ́ọ̀lù àti Sílà kí wọ́n lè fà wọ́n lọ síwájú àwọn ará ìlú nígbà tí wọn kò rí wọn wọ́n fa Jásónì àti díẹ̀ nínú àwọn onígbàgbọ́ lọ síwájú àwọn aláṣẹ ìlú wọ́n ń kígbe pé. àwọn tí wọ́n ń da gbogbo ayé rú nìyí wọ́n ti dé ìhín náà Jásónì sì ti gbà wọ́n sílé gbogbo wọn ń ṣe ohun tí ó lòdì sí àṣẹ Késárì wọ́n ní ọba mìíràn wà ìyẹn ni Jésù. ọkàn àwọn ènìyàn àti àwọn aláṣẹ ìlú dààmú nígbà tí wọ́n gbọ́ báyìí wọ́n bá gba owó ìdúró lọ́wọ́ Jásónì àti àwọn ìyókù wọ́n bá dá wọn sílẹ̀. nígbà tí ilẹ̀ ṣú àwọn onígbàgbọ́ tètè ṣe ètò láti mú Pọ́ọ̀lù àti Sílà lọ sí Béríà nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n lọ sí ilé ìpàdé àwọn Júù àwọn yìí ṣe onínúrere ju àwọn Júù ti Tẹsalóníkà lọ wọ́n fi ìtara gbọ́ ọ̀rọ̀ náà lójoojúmọ́ ni wọ́n ń wá inú ìwé mímọ́ wò láti rí bí àwọn ohun tí wọ́n ń kọ́ wọn rí bẹ́ẹ̀ púpọ̀ nínú wọn gbàgbọ́ àti púpọ̀ nínú àwọn Gíríkì tí wọ́n jẹ́ ènìyàn pàtàkì pàtàkì lọ́kùnrin àti lóbìnrin ṣùgbọ́n nígbà tí àwọn Júù ní Tẹsalóníkà mọ̀ pé Pọ́ọ̀lù ti tún wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní Beria wọ́n wá síbẹ̀ láti ṣe màdàrú àti láti dá rúkèrúdò sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn onígbàgbọ́ bá ṣe ètò fún Pọ́ọ̀lù láti lọ sí èbúté ṣùgbọ́n Sílà àti Tímótì dúró ní Beria àwọn tí ó sin Pọ́ọ̀lù lọ mú dé Áténì wọ́n wá gba ìwé padà fún Sílà àti Tímótì pé kí wọ́n tètè wá bá a nígbà tí Pọ́ọ̀lù ń dúró dè wọ́n ní Áténì ó rí ìlú náà bí ó ti kún fún èrè òrìṣà eléyìí sì dùn ún dọ́kàn nítorí náà ó bá àwọn Júù àti àwọn olùfọkànsìn tí kìí ṣe Júù jiyàn nínú ilé ìpàdé ní ojoojúmọ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe láàrin ọjà ó bá ẹnikẹ́ni tí ó bá wà nítòsí sọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn ọmọlẹ́yìn epekurusi àti àwọn sitoiki bẹ̀rẹ̀ sí bá a jiyàn àwọn kan sọ pé kí ni aláhesọ yìí ń wí. àwọn mìíràn ní. ó jọ pé òjíṣẹ́ òrìṣà àjèjì kan ni. nítorí ó ń wàásù nípa jésù àti àjínde ni wọ́n bá ní kí ó ká lọ sí òkè areopago wọ́n wá bí i pé. ǹjẹ́ a lè mọ ohun tí ẹ̀kọ́ tuntun tí ò sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́. nítorí ohun tí ò sọ ṣe àjèjì létí wa a sì fẹ́ mọ ìtumọ̀ rẹ̀. gbogbo àwọn ará Áténì ní tiwọn àti àwọn àlejò tí ó ń gbé ibẹ̀ kí wọ́n sá máa ròyìn nǹkan titun tó bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ní iṣẹ́ tiwọn bí wọ́n bá ti gbọ́ èyí ohun tí ó ń ṣe wọ́n tán Pọ́ọ̀lù bá dìde dúró láàrin ìgbìmọ̀ tí ó wà ní òkè Areopagu ó ní. ẹ̀yin ará Átẹ́nì ó hàn lọ́tún ló sì sí ẹni tí ó bá wù ú pé ẹ kò fi ọ̀rọ̀ òrìṣà ṣeré bí mo ti lọ tí mò ń bọ̀ ni mò ń fojú wo àwọn ohun tí ẹ̀ ń sìn mo pẹpẹ ìrúbọ kan tí ẹ kọ àkọlé báyìí sí ara rẹ̀ pé sí ọlọ́run tí ẹnì kan kò mọ̀ ohun tí ẹ kò mọ̀ tí ẹ ń sìn òun ni mò ń sọ̀rọ̀ rẹ̀ fún yín ọlọ́run tí ó dá ayé àti gbogbo nǹkan tí ó wà nínú rẹ̀ olúwa ọ̀run àti ayé kì í gbé ilé òrìṣà àfọwọ́kọ́ bẹ́ẹ̀ ni kò sí ohun tí kò ní tí a ó sọ pé kí ènìyàn ó fún un nítorí òun fúnra rẹ̀ ni ó ń fún gbogbo ènìyàn ní ẹ̀mí èémí àti ohun gbogbo òun ni ó dá gbogbo orílẹ̀-èdè láti inú ẹnìkan ṣoṣo láti máa gbé gbogbo ilẹ̀ ayé kí ó tó dá wọn ó ti ṣe ìpinnu tẹ́lẹ̀ nípa ìgbà tí wọn yóò gbé ní ayé àti ààlà ibi tí wọn yóò máa gbé ó dá wọn láti máa wá ohun ọlọ́run bí ó bá ṣeé ṣe kí wọ́n fi ọwọ́ kàn án kí wọ́n rí i kò sì kúkú jìnnà sí ẹnì kankan nínú wa nítorí ẹnìkan sọ níbì kan pé nínú rẹ̀ ni à ń gbé tí à ń rìn kiri tí a wà láàyè àwọn kan nínú àwọn akéwì yín pàápàá ti sọ ohun tó jọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ rẹ̀ ni a jẹ́ nígbà tí a jẹ́ ọmọ Ọlọ́run kò yẹ kí a rò pé Ọlọ́run dàbí ère wúrà tàbí fàdákà tàbí òkúta ère tí oníṣẹ́ ọnà ṣe pẹ̀lú ọgbọ́n àti èrò ènìyàn ọlọ́run ti fojú fo àkókò tí ènìyàn kò ní ìmọ̀dá ṣùgbọ́n ní àkókò yìí ó pàṣẹ fún gbogbo ènìyàn ní ibi gbogbo láti ronúpìwàdà nítorí ó ti yan ọjọ́ tí yóò fi òdodo ṣe ìdájọ́ gbogbo ayé nípa ọkùnrin tí ó ti yàn ó fi òtítọ́ èyí hàn gbogbo ènìyàn nígbà tí ó jí ẹni náà dìde kúrò nínú òkú. nígbà tí wọ́n gbọ́ pé òkú jíǹde àwọn kan ṣe yẹ̀yẹ́ àwọn mìíràn ní a tún fẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ jù nígbà mìíràn. Pọ́ọ̀lù bá jáde kúrò láàrin wọn àwọn kan nínú wọn bá fara mọ́ wọn sì gbàgbọ́ ọ̀kan nínú wọn ni Dionisu adájọ́ ní kóòtù òkè Areopago àti obìnrin kan tí ń jẹ́ Damarisi àti àwọn ẹlòmíràn pẹ̀lú wọn. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlógún. Lẹ́yìn èyí paulu kúrò ní atẹ́nì ó lọ sí kọ́rìntì ó rí jù kan níbẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ aquila ará pọ́ńtù òun àti priscilla ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti ilẹ̀ italy déni nítorí ọba claudiu pàṣẹ pé kí gbogbo àwọn jù kúrò ní ìlú róòmù paul bá lọ sọ́dọ̀ wọn nítorí pé iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe paul lọ wọ̀ lọ́dọ̀ wọn ó sì ń ṣiṣẹ́ iṣẹ́ ọnà awọ tí wọ́n fi ń ṣe àgọ́ ni wọ́n ń ṣe ní gbogbo ọjọ́ ìsinmi a máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ó fẹ́ yí àwọn Júù àti Gíríkì lọ́kàn padà nígbà tí Sílà àti Tímótì dé láti Macedonia Paul wá fi gbogbo àkókò rẹ̀ sílẹ̀ fún ìwàásù ó ń tẹnumọ́ fún àwọn Júù pé Jésù ni Mèsáyà ṣùgbọ́n nígbà tí àwọn kan takò tí wọ́n ń sọ ìsọkúsọ ó gbọ́n ẹ̀wù rẹ̀ sí wọn lójú ó ní. ẹ̀jẹ̀ yín wà lọ́rùn yín ọwọ́ tèmi mọ́ láti ìgbà yìí lọ èmi yóò lọ sọ́dọ̀ àwọn orílẹ̀-èdè mìíràn. ni ó bá kúrò níbẹ̀ ó wọlé ẹnìkan tí ó ń jẹ́ títù jọ́sítù ẹnìkan tí ń sin ọlọ́run ilé rẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ilé ìpàdé àwọn júù kírísípù ẹni tí ń darí ètò ilé ìpàdé àwọn júù gba Olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀ bẹ́ẹ̀ ni púpọ̀ nínú àwọn ará Kọ́ríńtì nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Olúwa wọ́n gbàgbọ́ wọ́n bá ṣe ìrìbọmi ní alẹ́ ọjọ́ kan Pọ́ọ̀lù rí ìran kan nínú ìran náà Olúwa sọ fún un pé má bẹ̀rù máa wàásù má dákẹ́ nítorí wọn ó wà pẹ̀lú rẹ kò sí ẹni tí yóò fọwọ́ kàn án láti ṣe ọ́ níbi nítorí mo ní ènìyàn púpọ̀ nínú ìlú yìí. Paul gbé àárín wọn fún ọdún kan àti oṣù mẹ́fà ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí Galio di gómìnà Akaya àwọn Júù fi ohùn ṣọ̀kan láti dìde sí Pọ́ọ̀lù wọ́n bá mú un lọ sí kóòtù níwájú Galio wọ́n ní. ọkùnrin yìí ń kọ́ àwọn ènìyàn láti sin Ọlọ́run ní ọ̀nà tí ó lòdì sí òfin. bí Pọ́ọ̀lù ti fẹ́ lanu láti fèsì Galio sọ fún àwọn Júù pé. ẹ̀yin Júù bí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kan tàbí ọ̀ràn burúkú kan ni ẹ mú wá n bá gbọ́ ohun tí ẹni sọ ṣùgbọ́n tí ó bá jẹ́ àríyànjiyàn nípa àwọn ọ̀rọ̀ tàbí orúkọ tàbí òfin yín ẹ lọ rí sí i fúnra yín n kò fẹ́ dá irú ẹjọ́ bẹ́ẹ̀. ni ó bá lé wọn kúrò ní kóòtù ní gbogbo wọn bá mú sósítẹ́nì olórí ilé ìpàdé àwọn júù wọ́n lù ú níwájú kóòtù ṣùgbọ́n gálíò kò pé òun rí wọn. Pọ́ọ̀lù tó dúró fún ìgbà díẹ̀ sí lẹ́yìn náà ó dágbére fún àwọn onígbàgbọ́ ó bá wọ ọkọ̀ ojú omi lọ sí Syria Priscilla àti Aquila bá a lọ. Pọ́ọ̀lù gé irun rẹ̀ ní ìlú Kenkiria nítorí pé ó ti jẹ́ ẹ̀jẹ́ kan. Nígbà tí wọ́n dé Éfésù, Pọ́ọ̀lù fi Priscilla àti Aquila sílẹ̀ ó lọ sínú ilé ìpàdé àwọn Júù ó lọ bá àwọn Júù sọ̀rọ̀ wọ́n bẹ̀ kí ó dúró lọ́dọ̀ wọn fún àkókò díẹ̀ sí ṣùgbọ́n kò gbà bí ó ti fẹ́ kúrò lọ́dọ̀ wọn ó ní. n ó tún padà wá sí ọ̀dọ̀ yín bí Ọlọ́run bá fẹ́. ó bá kúrò ní Éfésù nígbà tí ó gúnlẹ̀ ní Kesaria ó lọ kí ìjọ ní Jerúsálẹ́mù lẹ́yìn náà ó lọ sí Áńtíókù ó dúró níbẹ̀ fún ìgbà díẹ̀ ó bá tún kúrò ó la agbègbè galatia àti ti firigia já ó mú gbogbo àwọn ọmọ ẹ̀yìn jésù lọ́kànlé ọkùnrin júù kan ará alexandria dé sí éfésù orúkọ rẹ̀ ń jẹ́ àpólò ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀ ó sì mọ ìwé mímọ́ púpọ̀ a ti fi ọ̀nà olúwa kọ́ ọ a máa sọ̀rọ̀ pẹ̀lú ìtara a sì máa kó àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nípa jésù ní àkọ́yé ṣùgbọ́n ìrìbọmi tí Jòhánù ṣe nìkan ni ó mọ̀ ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà nínú ilé ìpàdé àwọn Júù nígbà tí Pírísílà àti Àkúílà gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n mú un wọ́n túbọ̀ fi ọ̀nà Ọlọ́run yé e yékéyéké nígbà tí ó fẹ́ kọjá lọ sí Akáyà àwọn onígbàgbọ́ ní Éfésù fún un ní ìwúrí wọ́n kọ ìwé sí àwọn ọmọ ẹ̀yìn Jésù ní Akáyà pé kí wọ́n gbà á tọwọ́tẹsẹ̀ nígbà tí àpólò dé akaya ó wúlò lọ́pọ̀lọpọ̀ fún àwọn tí wọ́n gbàgbọ́ nípa oore ọ̀fẹ́ níbẹ̀ bí ó bá bá àwọn jù jiyàn níwájú gbogbo àwùjọ a máa borí wọn kedere ni ó ń fi hàn láti inú ìwé mímọ́ pé jésù ni mẹsáyà. iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkàndínlógún. nígbà tí àpólò wà ní kọ́rìntì paul gba ọ̀nà ilẹ̀ la àwọn ìlú tí ó wà ní àríwá antioch kọjá títí ó fi dé éfésù ó rí àwọn ọmọ ẹ̀yìn jésù mélòó kan níbẹ̀ ó bi wọ́n pé. ǹjẹ́ ẹ gba ẹ̀mí mímọ́ nígbà tí ẹ gba jésù gbọ́? wọ́n dá a lóhùn pé. rárá o a kò tilẹ̀ gbọ́ rí pé nǹkan kan wà tí ń jẹ́ ẹ̀mí mímọ́. paul tún bi wọ́n pé. ìbọmi títa ni ẹ ṣe. wọ́n ní ìrìbọmi ti jòhánù ni. paul bá sọ pé. ìrìbọmi pé aronúpìwàdà ni jòhánù ṣe ó ń sọ fún àwọn ènìyàn pé kí wọ́n gba ẹni tí ó ń bọ̀ lẹ́yìn òun gbọ́ ẹni náà ni jésù. nígbà tí wọ́n gbọ́ wọ́n gbà fún paul ó sì rì wọ́n bọmi lórúkọ olúwa jésù nígbà tí paul gbé ọwọ́ lé wọn ẹ̀mí mímọ́ bà lé wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ gbogbo àwọn ọkùnrin náà tó méjìlá Pọ́ọ̀lù wọ inú ilé ìpàdé lọ fún oṣù mẹ́ta ni ó fi ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà ó ń fi ọ̀rọ̀ yé àwọn ènìyàn nípa ìjọba Ọlọ́run ó ń gbìyànjú láti yí wọn lọ́kàn padà ṣùgbọ́n nígbà tí àwọn kan ṣe agídé tí wọn kò gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sí ọ̀nà Olúwa níwájú gbogbo àwùjọ Pọ́ọ̀lù yẹra kúrò lọ́dọ̀ wọn ó kó àwọn ọmọ ẹ̀yìn jésù lọ sí gbọ̀ngàn tirani ó sì ń bá wọn sọ̀rọ̀ níbẹ̀ lójoojúmọ́ báyìí ló ṣe fún ọdún méje tí ó fi jẹ́ pé gbogbo àwọn tí ń gbé asia àti júù àti gíríkì ni ó gbọ́ ọ̀rọ̀ olúwa ọlọ́run fún paul lágbára láti ṣe iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn fi mú ìdínkù tàbí aṣọ iṣẹ́ tí ó ti kan ara paul lọ fi lé àwọn aláìsàn lára àìsàn wọn sì ń fi wọ́n sílẹ̀ ẹ̀mí burúkú sì ń jáde kúrò lára wọn àwọn júù kan tí wọ́n ti ń kiri láti ìlú dé ìlú tí wọ́n ń lé ẹ̀mí burúkú jáde kúrò nínú àwọn ènìyàn fẹ́ máa ṣe bíi Pọ́ọ̀lù nípa pípe orúkọ Olúwa Jésù lé àwọn tí ó ní ẹ̀mí burúkú lórí wọ́n á máa wí pé. mo pàṣẹ fún yín lórúkọ Jésù tí Pọ́ọ̀lù ń ròyìn nípa rẹ̀. àwọn júù méje kan tí wọ́n ń jẹ́ ọmọ skeva olórí àlùfáà wà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ẹ̀mí burúkú wà nínú rẹ̀ bá bi wọ́n pé. mo mọ jésù mo sì mọ pọ́ọ̀lù tí yín ti jẹ́. ni ọkùnrin tí ẹ̀mí burúkú wà nínú rẹ̀ bá fò mọ́ wọn ó gbé ìjà ńlá kò wọ́n ó sì ṣẹ́gun gbogbo wọn ó ṣe wọ́n léṣe tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá jáde nínú ilé náà ní ìhòòhò tàwọn ti ọgbẹ́ lára gbogbo àwọn Júù àti àwọn Gíríkì tó ń gbé Éfésù ni wọ́n gbọ́ nípa ọ̀rọ̀ yìí ẹ̀rù bà gbogbo wọn wọ́n sì gbé orúkọ Jésù Olúwa ga nínú àwọn onígbàgbọ́ ni wọ́n jẹ́wọ́ ohun tí wọ́n ti ṣe tí wọ́n tún tú àṣírí idán tí wọ́n ń pa àwọn mélòó kan nínú àwọn oníṣẹ́ òkùnkùn kó ìwé idán jọ bá dáná sun wọ́n lójú gbogbo ènìyàn nígbà tí wọ́n ṣírò iye owó àwọn ìwé ọ̀hún wọ́n rí i pé ó tó ọ̀kẹ́ méjì àbọ̀ owó fàdákà báyìí ni ọ̀rọ̀ olúwa fi agbára hàn ó ń tàn kálẹ̀ ó sì ń lágbára lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí paul pinnu lọ́kàn rẹ̀ láti gba macedonia lọ sí akaya kí ó wá ti ibẹ̀ lọ sí jerusalem ó ní. nígbà tí mo bá dé ibẹ̀ ó yẹ kí n fojú ba róòmù náà ó bá rán àwọn méjì nínú àwọn olùrànlọ́wọ́ rẹ̀ timothy àti erastu lọ sí macedonia ṣùgbọ́n òun alára dúró fún ìgbà díẹ̀ sí ní asia. ní àkókò náà rògbòdìyàn bẹ́ sílẹ̀ tí kìí ṣe kékeré nípa ọ̀nà olúwa ọkùnrin kan wà tí ń jẹ́ demetrio alágbẹ̀dẹ fàdákà a máa fi fàdákà ṣe ilé ìsìn ti òrìṣà Artemisi èyí a sì máa mú èrè púpọ̀ wá fún àwọn tí ń ṣe iṣẹ́ ọnà yìí Demeterio wá pe àpéjọ àwọn alágbẹ̀dẹ fàdákà àti àwọn tí iṣẹ́ wọn fara jọra ó ní. ẹ̀yin ènìyàn wa ẹ mọ̀ pé nínú iṣẹ́ yìí ni a ti ń rí èrè wa ẹ wá rí i ẹ tún ti gbọ́ pé kì í ṣe ní Éfésù nìkan ni. Efesu, ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ jẹ́ pé ní gbogbo Asia ni Paul yìí ti ń yí ọ̀pọ̀ ènìyàn lọ́kàn padà ó ní àwọn ohun tí a fọwọ́ ṣe kì í ṣe òrìṣà ewu wà fún wa pé iṣẹ́ wa yóò di ohun tí ènìyàn kò ní kà sí mọ́ ṣùgbọ́n èyí nìkan kọ́ ewu tí ó tún wà ní pé ilé ìsìn òrìṣà ńlá wa Artemisi yóò di ohun tí ẹnikẹ́ni kò ní sújá mọ́ láìpẹ́ kò ní sí ẹni tí yóò gbà pé òrìṣà wa tóbi mọ́ òrìṣà tí gbogbo Éṣíà àti gbogbo àgbáyé ń sìn. nígbà tí wọ́n gbọ́ inú bí wọn púpọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí í kígbe wọ́n ń wí pé. òrìṣà ńlá ni Átémísì òrìṣà àwọn ará Éfésù. ní gbogbo ìlú bá dàrú wọ́n mú Gáíyò àti Arisitakosi ará Macedonia àwọn ẹlẹgbẹ́ Pọ́ọ̀lù nínú ìrìn àjò rẹ̀ gbogbo wọn bá rọ́ lọ sí ilé ìṣeré paul fẹ́ wọ ibẹ̀ lọ bá àwọn èrò ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn jésù kò gbà fún un àwọn ọ̀rẹ́ paul kan tí wọ́n jẹ́ ìjòyè ní agbègbè asia ránṣẹ́ lọ bẹ̀ẹ́ pé kí ó má yọjú sí ilé ìṣeré nítorí gbogbo àwùjọ ti dàrú bí àwọn kan tí ó kígbe bá kan bẹ́ẹ̀ ni àwọn mìíràn ń kígbe bá mìíràn ọ̀pọ̀lọpọ̀ kò tilẹ̀ mọ ìdí rẹ̀ tí wọ́n fi péjọ àwọn mìíràn rò pé alẹ́kisanderu ni ó dá gbogbo rẹ̀ sílẹ̀ nítorí òun ni àwọn Júù tì síwájú alẹ́gisándẹ́rù fúnra rẹ̀ gbọ́wọ́ sókè ó fẹ́ bá àwọn èrò sọ̀rọ̀ nígbà tí wọ́n mọ̀ pé Júù ni wọ́n fi gbé ta wọ́n ń pariwo fún ìwọ̀n wákàtí méjì wọ́n ń kígbe pé. òrìṣà ńlá ni Artemisi òrìṣà àwọn ará Éfésù. akọ̀wé ìgbìmọ̀ ìlú ló mú kí wọ́n dákẹ́ ó wá sọ pé. ẹ̀yin ará Éfésù Tani ni kò mọ̀ pé ìlú éfésù ni ó ń tọ́jú ilé ìsìn átẹ́mísì òrìṣà ńlá àti òkúta rẹ̀ tí ó bọ́ sílẹ̀ láti ọ̀run kò sí ẹni tí ó lè wí pé kì í ṣe bẹ́ẹ̀ ó yẹ kí ẹ farabalẹ̀ nígbà náà kí a má fi ìwà ń wara ṣe ohunkóhun nítorí àwọn ọkùnrin tí ẹ mú wá yìí kò ja ilé òrìṣà lólè bẹ́ẹ̀ ni wọn kò sọ ìsọkúsọ sí òrìṣà wa. So dẹ́mẹ́tẹ́ríù àti àwọn oníṣẹ́ ọnà tí ó wà pẹ̀lú rẹ̀ bá ní ẹ̀sùn kan sí ẹnikẹ́ni kóòtù wà àwọn gómìnà sì ń bẹ ẹ jẹ́ kí wọ́n lọ pe ara wọn lẹ́jọ́ níbẹ̀ bí ẹ bá tún ní ọ̀rọ̀ mìíràn tí ó jù yìí lọ a ó máa yanjú rẹ̀ nígbà tí a bá ń ṣe ìpàdé nítorí bí a ò bá ṣọ́ra a ó de ilé ẹjọ́ fún ìrúkèrúdò ọjọ́ òní. kò sì sí ohun tí a lè sọ pé ó fà á bí wọ́n bá bi wá. lẹ́yìn tí ó ti sọ báyìí tán ó tú àwọn ènìyàn náà ká. iṣẹ́ àwọn àpọ́stélì orí ogún. nígbà tí rògbòdìyàn náà kásẹ̀ pọ́ọ̀lù ránṣẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn jésù ó gbà wọ́n níyànjú ó sì dágbére fún wọn ó bá lọ sí macedonia bí ó ti ń kọjá ní gbogbo agbègbè náà bẹ́ẹ̀ ni ó ń gba àwọn ènìyàn níyànjú pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí púpọ̀ títí ó fi dé ilẹ̀ gíríkì ó ṣe oṣù mẹ́ta níbẹ̀ bí ó ti fẹ́ máa lọ sí syria ó rí i pé àwọn júù dìtẹ̀ sí òun ó bá gba macedonia padà sopata ọmọ pírúsì ará bá a lọ bẹ́ẹ̀ náà ni aristakọ́sì àti sẹ́kúndù ará tẹsalóníkà ni wọ́n gaio ará dábè àti timothy náà bá lọ àti tukikọ́sè àti tirofimọ́sì àwọn jẹ́ ará asia àwọn tí a wíyè síwájú wa lọ wọ́n lọ dúró dè wá ní tiroasi àwa náà wá wọkọ̀ ojú omi ní Fílípì lẹ́yìn àjọ̀dún àìwúkàrà a bá wọn ní tiroasi lọ́jọ́ karùn-ún ọjọ́ méje ni a lò níbẹ̀ ní alẹ́ ọjọ́ sátidé a péjọ láti jẹun paul wá ń bá àwọn onígbàgbọ́ sọ̀rọ̀ ó ti wà lọ́kàn rẹ̀ pé lọ́jọ́ kejì ni òun ó tún gbéra nítorí náà ó sọ̀rọ̀ títí dòru àtùpà pọ̀ nínú yàrá òkè níbi tí a péjọ sí ọ̀dọ́mọkùnrin kan tí ó ń jẹ́ yútíkù jókòó lórí fèrèsé ó ti sùn lọ níbi tí paul gbé ń sọ̀rọ̀ lọ títí nígbà tí oorun wọ̀ ọ́ lára ó ré bọ́ sílẹ̀ láti orí pẹ̀tẹ́ẹ̀sì kẹta nígbà tí wọ́n ó gbé e ó ti kú Pọ́ọ̀lù bá sọ̀kalẹ̀ ó gbá a mú ó dùbúlẹ̀ lé lórí ó ní. ẹ má dààmú nítorí ẹ̀mí rẹ̀ sì wà nínú rẹ̀. nígbà tí ó padà sókè ó gé búrẹ́dì ó jẹun ó wá ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ títí ó fi di àfẹ̀mọ́júmọ́ ó bá jáde lọ wọ́n mú ọmọ náà lọ sílé láàyè èyí sì tù wọ́n nínú lọ́pọ̀lọpọ̀ a bọ́ síwájú a wọkọ̀ ojú omi lọ sí asọ́sì níbẹ̀ ni a lérò pé paul yóò ti wá bá wa tí òun náà yóò sì wọkọ̀ òun ló ṣe ètò bẹ́ẹ̀ nítorí ó fẹ́ fẹsẹ̀ rìn dé ibẹ̀ nígbà tí ó bá wa ní asọ́sì ó wọnú ọkọ̀ wá a bá lọ sí mítílénè ní ọjọ́ kejì a kúrò níbẹ̀ adé òdìkejì erékùṣù kíósì ní ọjọ́ kẹta adé sámósì ní ọjọ́ kẹrin adé mílétù nítorí pọ́ọ̀lù ti pinnu láti wọkọ̀ kọjá éfésù kí ó má bàa pẹ́ púpọ̀ ní asia nítorí ó ń dàníyàn pé bí ó bá ṣeé ṣe òun fẹ́ ṣe àjọ̀dún pentikọ́stì ní jerusalem láti mílétù pọ́ọ̀lù ránṣẹ́ sí éfésù kí wọ́n lọ pe àwọn alàgbà ìjọ wá nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ ó sọ fún wọn pé. ẹ mọ̀ bí mo ti lo gbogbo àkókò mi láàrin yín láti ìgbà tí mo ti kọ́kọ́ dé ilẹ̀ Éṣíà ẹ mọ̀ bí mo ti fi ìrẹ̀lẹ̀ àti omi ojú sin olúwa ní ọ̀nà gbogbo nínú àwọn ìṣòro tí mo faradà nítorí ọ̀tẹ̀ tí àwọn júù dì sí mi ẹ mọ̀ pé n kò dánu dúró láti sọ ohunkóhun fún yín tí yóò ṣe yín ní àǹfààní mò ń kọ́ yín ní gbangba àti nínú ilé yín mò ń tẹnu mọ́ fún àwọn júù àti àwọn gíríkì pé kí wọ́n yí padà sí ọlọ́run kí wọ́n ní ìgbàgbọ́ nínú olúwa jésù ní ìsinsìnyí gẹ́gẹ́ bí ẹ̀mí ti darí mi mò ń lọ sí jerusalem láì mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí mi níbẹ̀ àfi pé láti ìlú dé ìlú ni ẹ̀mí mímọ́ ń fi àmì hàn mí pé ẹ̀wọ̀n àti ìyà ń dúró dè mí níbẹ̀ ṣùgbọ́n n kò ka ẹ̀mí mi sí ohunkóhun tí ó níye lórí fún ara mi ohun tí mò ń lépa ni láti parí eré ìje mi àti iṣẹ́ tí mo gbà lọ́wọ́ olúwa mi jésù èyí ni pé kí n tẹnu mọ́ ìyìn rere oore ọ̀fẹ́ ọlọ́run wàyí o èmi gan mọ̀ pé gbogbo ẹ̀yin tí mo ti ń wàásù ìjọba ọlọ́run láàrin yín kò tún ní fi ojú kàn mí mọ́ nítorí náà mo sọ fún yín lónìí yìí pé bí ẹnikẹ́ni bá ṣègbé nínú yín ẹ̀bi mi kọ́ nítorí kò dánu dúró láti sọ gbogbo ohun tí ọlọ́run fẹ́ fún yín ẹ ṣọ́ra yín ẹ sì ṣọ́ agbo tí ẹ̀mí mímọ́ fi ń ṣe alábòjútó lórí rẹ̀ kí ẹ máa bọ́ ìjọ ọlọ́run tí ó fi ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ ṣe é ní tirẹ̀ mo mọ̀ pé lẹ́yìn tí mo bá lọ àwọn ẹhànà ìkookò yóò wọ àárín yín wọn kò sì ní dá agbo sí mo mọ̀ pé láàrin yín àwọn ẹlòmíràn yóò dìde tí wọn yóò fi irọ́ yí àwọn ọmọ ẹ̀yìn Jésù lọ́kàn padà láti tẹ̀lé wọn nítorí náà ẹ máa ṣọ́ra ẹ rántí pé fún ọdún mẹ́ta tọ̀sán tòru ni n kò fi sinmi láti máa gba ẹnìkọ̀ọ̀kan yín níyànjú pẹ̀lú omi lójú nísinsìnyí mo fi yín lé ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè mú yín dàgbà tí ó sì lè fún yín ní ogún pẹ̀lú gbogbo àwọn tí a ti sọ di mímọ́ n kò ṣe ojú kòkòrò owó tàbí aṣọ tàbí góòlù ẹnikẹ́ni ẹ̀yin fúnra yín mọ̀ pé ọwọ́ ara mi ni mo fi ń ṣiṣẹ́ tí mo fi ń gbọ́ bùkátà mi àti ti àwọn ẹlẹgbẹ́ mi mo ti fi hàn yín pé bẹ́ẹ̀ ni a ní láti ṣiṣẹ́ láti ran àwọn aláìlera lọ́wọ́ kí a máa rántí àwọn ọ̀rọ̀ olúwa jésù nítorí òun fúnra ara rẹ̀ sọ pé ayọ̀ pọ̀ nínú kí a máa fúnni ní nǹkan ju kí a máa gbà á lọ. nígbà tí ó sọ báyìí tán ó kúnlẹ̀ pẹ̀lú gbogbo wọn ó sì gbàdúrà gbogbo wọn bá ń sunkún wọ́n ń dì mọ́ wọ́n ń fi ẹnu kò ó lẹ́nu èyí tí ó dùn wọ́n jù ni ọ̀rọ̀ tí ó sọ pé wọn kò tún ní rí ojú òun mọ́ wọ́n bá sìn ín lọ sí ìdíkọ̀. iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkànlélógún nígbà tí a dágbére fún wọn tán ọkọ̀ ṣí a wá lọ tààrà sí kósì ní ọjọ́ kejì a dé ródọ́sì láti ibẹ̀ a lọ sí pátárà a rí ọkọ̀ ojú omi kan níbẹ̀ tí ó fẹ́ sọdá lọ sí fúníkè ni a bá wọ̀ ọ́ ọkọ̀ bá ṣí nígbà tí à ń wo kíprù lókèèrè a gba ẹ̀gbẹ́ ọ̀tún ibẹ̀ kọjá a bá ń bá ọkọ̀ lọ sí ilẹ̀ Síríà a gúnlẹ̀ ní ìlú Tírè nítorí níbẹ̀ ni wọ́n fẹ́ já ẹrù ọkọ̀ sí a bá àwọn ọmọ ẹ̀yìn Jésù kan níbẹ̀ a bá dúró tì wọ́n níbẹ̀ fún ọjọ́ méje àwọn ọmọ ẹ̀yìn jésù yìí sọ ohun tí ẹ̀mí mímọ́ fi hàn wọ́n fún pọ́ọ̀lù pé kí ó má lọ sí jerúsálẹ́mù nígbà tí ọjọ́ tí a ó gbé níbẹ̀ pé a gbéra láti máa bá ìrìn àjò wa lọ gbogbo wọn àti àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn sìn wá dé ẹ̀yìn odi a lórí iyanrìn ní èbúté a ni a bá dágbére fún ara wa a wọ inú ọkọ̀ àwọn sì padà lọ sí ilé wọn láti Tírè a bá ń bá ìrìn àjò wa lọ títí a fi dé Tólẹ́máìsì níbẹ̀ a lọ kí àwọn onígbàgbọ́ a sì dúró lọ́dọ̀ wọn fún ọjọ́ kan ní ọjọ́ kejì a gbéra a lọ sí Kesaria a wọ ìlú Fílípì ajíhìnrere ọ̀kan nínú àwọn méje tí àwọn ìjọ Jerusalem yàn ní ìjọsí. Si lọ́dọ̀ rẹ̀ ni a dé sí ó ní ọmọbìnrin mẹ́rin wúńdíá ni wọ́n wọ́n a sì máa sọ àsọtẹ́lẹ̀ a wà níbẹ̀ fún ọjọ́ púpọ̀ nígbà tí à ń wé yìí ní ágábù aríran kan dé láti jùdíà nígbà tí ó wá sọ́dọ̀ wa ó mú ọ̀já ìgbànú pọ́ọ̀lù ó fi di ara rẹ̀ tọwọ́ tẹsẹ̀ ó ní. ẹ gbọ́ bí ẹ̀mí mímọ́ ti wí báyìí ni àwọn júù yóò di ọkùnrin tí ó ní ọ̀já ìgbàanú yìí ní jerusalemu wọn ó sì fà á lé àwọn tí kì í ṣe júù lọ́wọ́. nígbà tí a gbọ́ ohun tí agabu wí àwa àti àwọn tó ń gbé ibẹ̀ bẹ̀ pọ́ọ̀lù pé kí ó má lọ sí jerusalemu ṣùgbọ́n pọ́ọ̀lù dáhùn pé. kí ló dé tí ẹ ń sunkún tí ẹ mú ìrẹ̀wẹ̀sì bá ọkàn mi mo ti múra ẹ̀wọ̀n àti ikú pàápàá ní Jerúsálẹ́mù nítorí orúkọ Olúwa Jésù. nígbà tí a kò lè yí i lọ́kàn padà a bá dákẹ́ ìfẹ́ Olúwa ni kí ó ṣẹ. lẹ́yìn tí a gbé ọjọ́ bíi mélòó kan ní Kesaria a palẹ̀ mọ́ a bá gbọ́nà ó di Jerúsálẹ́mù àwọn ọmọ ẹ̀yìn Jésù ní Kesaria bá wa lọ wọ́n mú wa lọ sọ́dọ̀ ẹni tí a ó dé sí ilé rẹ̀ Mínásónì ará Kíprù kan báyìí tí ó ti di onígbàgbọ́ tipẹ́tipẹ́. Nígbà tí a dé Jerúsálẹ́mù, àwọn onígbàgbọ́ gbà wá tayọ̀tayọ̀. Ní ọjọ́ kejì, Pọ́ọ̀lù bá lọ sọ́dọ̀ Jákọ́bù. Gbogbo àwọn àgbààgbà ni wọ́n pèsè síbẹ̀. Nígbà tí Pọ́ọ̀lù kí wọn tán, ó ròyìn lẹ́sẹẹsẹ iṣẹ́ tí Ọlọ́run lò òun láti ṣe láàrin àwọn tí kìí ṣe Júù nígbà tí wọ́n gbọ́ wọ́n fi ògo fún ọlọ́run àwọn náà wá sọ fún un pé. wò ó ná arákùnrin ṣé o mọ̀ pé ẹgbẹẹgbẹ̀rún ni àwọn júù tí ó gba jésù gbọ́ tí gbogbo wọn sì ní ìtara sí òfin mósè wọ́n ń sọ nípa rẹ̀ pé òun kọ́ gbogbo àwọn júù tí ń gbé àárín àwọn orílẹ̀-èdè mìíràn pé kí wọ́n yapa kúrò nínú ìlànà mósè wọ́n ní ó sọ pé wọ́n má kọ ọmọ wọn nílà àti pé kí wọ́n má tẹ̀lé àṣà ìbílẹ̀ wọn mọ́ èwo ni ṣíṣe ó dájú pé wọ́n á gbọ́ pé o ti dé bí a bá ti wí fún ọ ní kí o ṣe àwọn ọkùnrin mẹ́rin kan wà lọ́dọ̀ wa tí wọ́n ti jẹ́jẹ́ mú wọn kí o lọ bá wọn wẹ ẹ̀jẹ̀ náà kúrò san gbogbo owó tí wọn ó bá ná àti tìrẹ náà kí wọ́n fa orí wọn èyí yóò jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé kò sí òótọ́ nínú gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa rẹ̀ wọn yóò mọ̀ pé júù hàn hàn ni ọ́ àti pé òun pa òfin Mósè mọ́ ní ti àwọn tí kìí ṣe júù tí wọ́n gba Jésù gbọ́ a ti kọ ìwé sí wọn pé kí wọ́n yẹra fún oúnjẹ tí a fi rúbọ sí òrìṣà. Si àti ẹ̀jẹ̀ àti ẹran tí a lọ́ lọ́rùn pa kí wọ́n sì ṣọ́ra fún àgbèrè. ní ọjọ́ keje Pọ́ọ̀lù mú àwọn ọkùnrin náà ó ṣe ètò láti wẹ ẹ̀jẹ̀ wọn kúrò àti tirẹ̀ pẹ̀lú ó wọ tẹ́ḿpìlì lọ láti lọ ṣe ìfilọ̀ ọjọ́ tí àkókò ìwẹ̀nùmọ́ wọn yóò parí tí òun yóò mú ọrẹ ti ẹnìkọ̀ọ̀kan wọn wá nígbà tí ọjọ́ méje náà fẹ́rẹ̀ pé àwọn Júù láti Asia rí Pọ́ọ̀lù nínú tẹ́ḿpìlì wọ́n bá ké ìbòsé láàrin gbogbo èrò wọ́n sì dọwọ́ bo Pọ́ọ̀lù wọ́n kígbe pé. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì ẹ gbà ni o ọkùnrin tí ń kọ́ àwọn èèyàn nígbà gbogbo láti lòdì sí orílẹ̀-èdè wa àti òfin Mósè àti ilé yìí nìyí ó tún mú àwọn Gíríìkì wọ inú tẹ́ḿpìlì ó wá sọ ìdí mímọ́ yìí di àìmọ́. wọ́n sọ báyìí nítorí pé wọ́n ti kọ́kọ́ rí Tírófímọ́sì ará éfésù pẹ̀lú pọ́ọ̀lù láàrin ìlú wọ́n wá ṣe bí pọ́ọ̀lù mú un wọ inú tẹ́ḿpìlì ni gbogbo ìlú bá dàrú àwọn ènìyàn rọ́ lọ sọ́dọ̀ pọ́ọ̀lù wọ́n bá mú un wọ́n wọ́ jáde kúrò nínú tẹ́ḿpìlì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá ti gbogbo ilẹ̀kùn wọ́n fẹ́ pa á ní ìròyìn bá kan ọ̀gá àwọn ọmọ ogun pé gbogbo Jerusalem ti dàrú lójú kan náà ó bá mú àwọn ọmọ ogun pẹ̀lú àwọn balógun ọ̀rún tí ó wà lábẹ́ rẹ̀ ó sáré lọ bá wọn nígbà tí àwọn èrò rí ọ̀gágun àti àwọn ọmọ ogun wọ́n dáwọ́ dúró wọn kò lu Pọ́ọ̀lù mọ́ ọ̀gágun bá súnmọ́ Pọ́ọ̀lù ó mú un ó bá pàṣẹ pé kí wọ́n fi ẹ̀wọ̀n méjì ó wá wádìí ẹni tí ó jẹ́ àti ohun tí ó ṣe àwọn kan nínú èrò ń sọ nǹkan kan àwọn mìíràn ń sọ nǹkan mìíràn nígbà tí ọ̀gágun náà kò lè mọ òtítọ́ ọ̀rọ̀ náà nítorí ariwo èrò ó pàṣẹ pé kí wọ́n mú Pọ́ọ̀lù lọ sí àgọ́ àwọn ọmọ ogun nígbà tí wọ́n dé àtẹ̀gùn ilé gbígbé ni àwọn ọmọ ogun ní láti gbé Pọ́ọ̀lù wọlé nítorí ojú àwọn èrò ti ẹranko ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n ń kígbe pé. ẹ pa á ẹ̀pà ẹ̀pà ẹ̀pà. bí wọ́n ti fẹ́ mú Paul wọ inú àgọ́ ọmọ ogun ó sọ fún ọ̀gágun pé. ṣé kò léèwọ̀ bí mo bá bá ọ sọ nǹkan kan. ọ̀gágun wá bi í léèrè pé. o gbọ́ èdè gíríkì ìyẹn ni pé kì í ṣe ìwọ ni ará íjíbítì tí ó dá rúkèrúdò sílẹ̀ láìpẹ́ yìí tí o kó ẹgbàajì àwọn agúnbẹ lẹ́yìn lọ sí aṣálẹ̀. Paulu dáhùn ó ní. júù ni mí ará tásù ní ilẹ̀ sílísíà ọmọ ìlú tí ó lókìkí ni mí gbà mí láàyè kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀. nígbà tí ó gbà fún un paul dúró lórí àtẹ̀gùn ó gbọ́wọ́ sókè kí àwọn ènìyàn lè dákẹ́ nígbà tí wọ́n dákẹ́ ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ní èdè àwọn hébérù. iṣẹ́ àwọn àpòstélì orí kejìlélógún ó ní ẹ̀yin ará mi àti ẹ̀yin bàbá wa ẹ fetí sí ẹjọ́ tí mo ní í rò fún yín nísinsìnyí. nígbà tí wọ́n gbọ́ tí ó ń bá wọn sọ̀rọ̀ ní èdè Hébérù wọ́n pa lọ́lọ́ Paul bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ó ní. Júù ni mí Tásù ní ilẹ̀ Silisia la gbé bí mi ní ìlú yìí ni a gbé tọ́ mi dàgbà ilé ìwé Gàmálíélì ni mo lọ ó sì kọ́ mi dáradára nípa òfin ìbílẹ̀ wa. mo ní ìtara fún ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo yín ti ní i lónìí. mo ṣe inúnibíni sí ọ̀nà ẹ̀sìn yìí. gbogbo àwọn tí ń tẹ̀lé Jésù ni mò ń lé kiri. ẹni tí mo bá sì mú nínú wọn pípa ni. èmi á mú wọn èmi á dè wọ́n wọ́n á sì sọ wọ́n sẹ́wọ̀n atọkùnrin àtobìnrin wọn olórí àlùfáà pàápàá lè jẹ́rìí mi àti gbogbo àwọn àgbààgbà ọwọ́ wọn ni mo ti gba ìwé lọ sí ọ̀dọ̀ àwọn arákùnrin wa ní Damasku mo lọ síbẹ̀ láti di àwọn ẹlẹ́sìn yìí kí n sì mú wọn wá sí Jerusalem láti jẹ wọn níyà bí mo ti ń lọ tí mo súnmọ́ Damasku lójijì ní ọ̀sán gangan ìmọ́lẹ̀ ńlá kan láti ọ̀run tàn yí mi ká mo bá ṣubú lulẹ̀ mo wá gbọ́ ohùn ẹnìkan tí ó ń sọ fún mi pé sọ́ọ̀lù sọ́ọ̀lù kí ló dé tó fi ń ṣe inúnibíni sí mi mo wá dáhùn mo ní ta ni ọ́ olúwa ó bá sọ fún mi pé èmi ni jésù ará násárẹ́tì ẹni tí ò ń ṣe inúnibíni sí àwọn tí wọ́n wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ó ń bá mi sọ̀rọ̀ mo bá béèrè pé kí ni kí n ṣe olúwa olúwa bá dá mi lóhùn pé dìde kí o máa lọ sí Damasku níbẹ̀ a ó sọ fún ọ gbogbo nǹkan tí a ti ṣètò fún ọ láti ṣe n kò lè ríran mọ́ nítorí ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ púpọ̀ àwọn ẹni tí ó wà pẹ̀lú mi bá fà mí lọ́wọ́ lọ sí Damasku lẹ́yìn náà ni ọkùnrin kan tí ń jẹ́ Ananiya dé ó jẹ́ olùfọkànsìn nípa ti òfin Mósè gbogbo àwọn ẹni tí ń gbé Jùdíà ni wọ́n sì jẹ́rìí rere nípa rẹ̀ ó dúró tì mí ó ní Sọ́ọ̀lù arákùnrin lajú lẹ́sẹ̀kẹsẹ̀ ojú mi là mo bá gbójú sókè wò ó ó bá sọ fún mi pé Ọlọ́run àwọn bàbá wa ni ó yàn mí tẹ́lẹ̀ pé kí n mọ ìfẹ́ rẹ̀ kí n fojú rí ìránṣẹ́ olódodo rẹ̀ kí n sì gbọ́ ohùn òun pàápàá kí n lè ṣe ẹlẹ́rìí rẹ̀ níwájú gbogbo ènìyàn nípa ohun tí mo rí àti ohun tí mo gbọ́ ó wá béèrè pé kí ni mo tún ń fẹ́ ní ìsinsìnyí ó ní kí n dìde kí n ṣe ìrìbọmi kí n wẹ ẹ̀ṣẹ̀ mi nù kí n pe orúkọ olúwa nígbà tí mo ti padà sí Jerúsálẹ́mù bí mo ti ń gbàdúrà nínú tẹ́ḿpìlì mo rí ìran kan mo rí olúwa tí ó ń sọ fún mi pé jáde kúrò ní jerúsálẹ́mù kíákíá nítorí wọn kò ní gba ẹ̀rí tí ò jẹ́ nípa mi mo dáhùn mo ní olúwa àwọn gan-an mọ̀ pé èmi ni mo máa ń sọ àwọn tí ó bá gbà ọ́ gbọ́ sẹ́wọ̀n tí mo sì máa ń nà wọ́n káàkiri láti ilé ìpàdé kan dé ìkejì wọ́n mọ̀ pé nígbà tí wọ́n pa Stefanu ẹlẹ́rìí rẹ̀ bí mo ti dúró nìyí tí mò ń kan sáárá sí àwọn tí ó pa á tí mò ń ṣọ aṣọ wọn. ṣùgbọ́n olúwa sọ fún mi pé bọ́ sọ́nà nítorí wọ́n rán ọ lọ sí ọ̀nà jíjìn sí ọ̀dọ̀ àwọn tí kì í ṣe Júù. àwọn ènìyàn fetí sí ọ̀rọ̀ rẹ̀ títí gbólóhùn yìí fi jáde nígbà tí wọ́n gbọ́ gbólóhùn yìí wọ́n bẹ̀rẹ̀ sí kígbe pé. ẹ pa irú ẹni kúrò láyé kò yẹ kí ó wà láàyè wọ́n bá ń pariwo wọ́n ń fi aṣọ wọn wọ́n sì ń da yẹ̀ẹ̀pẹ̀ sókè ni ọ̀gágun bá pàṣẹ pé kí wọ́n mú Pọ́ọ̀lù wọ àgọ́ ọmọ ogun lọ ó ní kí wọ́n nà á kí wọ́n fi wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ kí ó lè mọ ìdí tí àwọn ènìyàn ṣe ń pariwo lé e lórí bẹ́ẹ̀ bí wọ́n ti ń dè é mọ́lẹ̀ láti máa nà á Pọ́ọ̀lù bíi balógun ọ̀rún tí ó dúró pé ẹ̀tọ́ wo ni ẹ láti na ọmọ ìbílẹ̀ róòmù láì tí ì dá a lẹ́jọ́. nígbà tí balógun ọ̀rún gbọ́ ó lọ sọ́dọ̀ ọ̀gágun ó bi í pé. kí lẹ fẹ́ ṣe ọmọ ìbílẹ̀ róòmù ni ọkùnrin yìí o. ni ọ̀gágun bá lọ bi pọ́ọ̀lù ó ní. wí kí n gbọ́ ọmọ ìbílẹ̀ róòmù ni ọ́. pọ́ọ̀lù dáhùn pé. bẹ́ẹ̀ ni ọ̀gágun náà bá dá a lóhùn pé ọ̀pọ̀lọpọ̀ owó ni mo ná kí n tó di ọmọ ìbílẹ̀ róòmù. ṣùgbọ́n pọ́ọ̀lù ní. ní tèmi o wọ́n bí mi bẹ́ẹ̀ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tí wọ́n fẹ́ wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ bá bìlà. ẹ̀rù wá bà ọ̀gágun náà nígbà tí ó mọ̀ pé ọmọ ìbílẹ̀ róòmù ni pọ́ọ̀lù àti pé òun ti fi ẹ̀wọ̀n dé. lọ́jọ́ kejì ọ̀gágun náà tú pọ́ọ̀lù sílẹ̀ ó fẹ́ mọ òtítọ́ ẹ̀sùn tí àwọn Júù mú wá nípa rẹ̀ ó bá pàṣẹ pé kí àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ péjọ ó bá mú Pọ́ọ̀lù lọ síwájú wọn. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹtàlélógún. Pọ́ọ̀lù kọjú sí àwọn ìgbìmọ̀ ó ní. Ẹ̀yin ará ní gbogbo ìgbé ayé mi ọkàn mi mọ́ níwájú Ọlọ́run títí di òní. Bí ó ti sọ báyìí bẹ́ẹ̀ ni anania olórí àlùfáà sọ fún àwọn tí ó dúró ti pọ́ọ̀lù pé kí wọ́n gbá a lẹ́nu pọ́ọ̀lù wá sọ fún un pé. ọlọ́run yóò lù ọ́ ìwọ ògiri tí wọ́n kùnlẹ̀ fún lásán yìí ó jókòó síbẹ̀ ò ń dá mi lẹ́jọ́ lórí òfin síbẹ̀ ó pa òfin tì ó ní kí wọ́n lù mí. àwọn tí wọ́n dúró níbẹ̀ bá ní. olórí àlùfáà ọlọ́run ni òun bú bẹ́ẹ̀. pọ́ọ̀lù dáhùn pé ara n kò mọ̀ pé olórí àlùfáà ni nítorí ó wà ní àkọsílẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sí aláṣẹ àwọn ènìyàn rẹ. nígbà tí paul mọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ sadusé ní apá kan nínú àwọn tí wọ́n wà nínú ìgbìmọ̀ àti pé àwọn ọmọ ẹgbẹ́ farisí ní àwọn mìíràn ó kígbe pé. ẹ̀yin ará farisí ni mí farisí ni àwọn òbí mi. Farisí ni àwọn òbí nítorí ìrètí wa pé àwọn òkú yóò jí dìde ni wọ́n ṣe mú mi wá dá àwọn ẹjọ́. nígbà tí ó sọ báyìí ìyapa bẹ́ sílẹ̀ láàrin àwọn farisé àti àwọn sadusé ìgbìmọ̀ bá pín sí méjì nítorí àwọn sadusé sọ pé kò sí àjínde bẹ́ẹ̀ ni kò sí áńgẹ́lì tàbí àwọn ẹ̀mí ṣùgbọ́n àwọn farisí gbà pé mẹ́tẹ̀ẹ̀ta wà ní ariwo ńlá bá bẹ́ sílẹ̀ àwọn amòfin kan nínú àwọn farisí dìde wọ́n tẹnu mọ́ ọ pé àwa kò rí nǹkan burúkú tí ọkùnrin yìí ṣe bí ó bá jẹ́ pé ẹ̀mí ni ó sọ̀rọ̀ fún kọ́ tàbí áńgẹ́lì. nígbà tí àríyànjiyàn náà pọ̀ púpọ̀ ẹ̀rù bà ọ̀gágun pé kí wọ́n má bàa fa pọ́ọ̀lù ya ó bá pàṣẹ fún àwọn ọmọ ogun kí wọ́n wá fi agbára mú pọ́ọ̀lù kúrò láàrin wọn kí wọ́n mú un wọnú àgọ́ àwọn ọmọ ogun lọ ní òru ọjọ́ keje olúwa dúró lẹ́bàá pọ́ọ̀lù ó ní ṣé ọkàn rẹ gírí gẹ́gẹ́ bí o ti jẹ́rìí iṣẹ́ mi ní Jerúsálẹ́mù bẹ́ẹ̀ ni o ní láti jẹ́rìí nípa mi ní Róòmù náà. nígbà tí ilẹ̀ mọ́ àwọn Júù péjọpọ̀ láti dìtẹ̀ sí Pọ́ọ̀lù wọ́n búra pé àwọn kò ní í jẹun bẹ́ẹ̀ ni àwọn kò ní í mu omi títí àwọn yóò fi pa Pọ́ọ̀lù àwọn tí wọ́n dìtẹ̀ yìí ju bíi ogójì lọ wọ́n lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wọ́n ní. a ti a sì ti búra pé a kò ní fẹnu kan nǹkan kan títí a fi pa Pọ́ọ̀lù a fẹ́ kí ẹ̀yin àti gbogbo wa ránṣẹ́ sí ọ̀gá àwọn ọmọ ogun pé kí ó fi Pọ́ọ̀lù ránṣẹ́ sí yín nítorí ẹ fẹ́ wádìí ọ̀rọ̀ rẹ̀ fínífíní ní tiwa a ó ti múra sílẹ̀ láti pa á kí ó tó dé ọ̀dọ̀ yín. ṣùgbọ́n ọmọ arábìnrin Pọ́ọ̀lù kan gbọ́ nípa ète yìí ó bá lọ sí àgọ́ àwọn ọmọ ogun ó lọ ròyìn fún Pọ́ọ̀lù Pọ́ọ̀lù wá pe ọ̀kan nínú àwọn balógun ọ̀rún ó ní. mú ọ̀dọ́mọkùnrin yìí lọ sọ́dọ̀ ọ̀gágun nítorí ó ní ọ̀rọ̀ kan láti sọ fún un. balógun ọ̀rún náà bá mú un lọ sọ́dọ̀ ọ̀gágun ó ní. ẹlẹ́wọ̀n tí ń jẹ́ Pọ́ọ̀lù ni ó pè mí tó ní kí n mú ọ̀dọ́mọkùnrin yìí wá sọ́dọ̀ yín nítorí ó ní ọ̀rọ̀ kan láti sọ fún yín. ọ̀gágun náà bá fà á lọ́wọ́ ó mú un lọ sí kọ̀rọ̀ ó wá bíi pé kí ni o ní sọ fún mi? ọ̀dọ́mọkùnrin náà wá dáhùn pé. àwọn jù ti fohùn ṣọ̀kan láti bẹ̀yìn pé kí ẹ mú Pọ́ọ̀lù wá síwájú ìgbìmọ̀ lọ́la kí àwọn lè wádìí ọ̀rọ̀ rẹ̀ ní fínífíní. ẹ má gbà fún wọn nítorí àwọn kan nínú wọn yóò dènà dè é. ju ogójì lọ. wọ́n ti búra pé àwọn kò ní jẹun. bẹ́ẹ̀ ni àwọn kò ní mu omi títí àwọn yóò fi pa Pọ́ọ̀lù. bí a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti múra tán ohun tí wọ́n ń retí ni kí ẹ ṣèlérí pé ẹ yóò fi Pọ́ọ̀lù ránṣẹ́ sí ìgbìmọ̀. ọ̀gágun bá ní kí ọ̀dọ́mọkùnrin náà máa lọ ó kìlọ̀ fún un pé kí ó má sọ fún ẹnikẹ́ni pé ó ti fi ọ̀rọ̀ yìí tó òun létí ọ̀gágun náà bá pe méjì nínú àwọn balógun ọ̀rún tí ó wà lábẹ́ rẹ̀ ó ní. ẹ lọ mú igba ọmọ ogun àti àádọ́rin ẹlẹ́ṣin àti igba ọmọ ogun tí ó ní ọkọ̀ ẹ ó lọ sí Kesaria kí ẹ múra láti lọ ní agogo mẹ́sàn-án alẹ́ ẹ tọ́jú àwọn ẹṣin tí Pọ́ọ̀lù ó gùn kẹ́ ẹ sìn dé ọ̀dọ̀ Felix gómìnà ní àlàáfíà. ó wáá kọ ìwé lé wọn lọ́wọ́ ìwé náà lọ báyìí. gómìnà ọlọ́lá jùlọ Felix èmi Claudiu Lysia kí àwọn júù mú ọkùnrin yìí wọ́n fẹ́ pa á mo gbà á lọ́wọ́ wọn pẹ̀lú àwọn ọmọ ogun mi nítorí mo gbọ́ pé ọmọ ìbílẹ̀ róòmù ni mo fẹ́ mọ ìdí tí wọ́n ṣe fi ẹ̀sùn kàn án mo bá mú un lọ sí iwájú ìgbìmọ̀ wọn mo rí i pé ẹ̀sùn tí wọ́n ní jẹ mọ́ ọ̀rọ̀ òfin wọn kò ṣe ohunkóhun tí a lè fi sọ pé kí a pa tàbí kí a jù sí ẹ̀wọ̀n nígbà ìròyìn kàn mí pé àwọn kan láàrin àwọn Júù ti dìtẹ̀ sí ọkùnrin yìí mo bá fi ránṣẹ́ sí yín mo ti sọ fún àwọn tí ó fi ẹ̀sùn kàn án pé kí wọ́n wá sọ ohun tí wọ́n ní sí i níwájú yẹn. àwọn ọmọ ogun ṣe bí a ti pàṣẹ fún wọn wọ́n mú Pọ́ọ̀lù lóru lọ sí ìlú Antifatire ní ọjọ́ kejì wọ́n fi Pọ́ọ̀lù sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ẹlẹ́sìn wọ́n padà sí àgọ́ wọn àwọn ọmọ ogun ẹlẹ́ṣin bá lọ sí Kesaria wọ́n fún gómìnà ní ìwé wọ́n sì fa Pọ́ọ̀lù lé e lọ́wọ́ gómìnà ka ìwé náà ó wá wádìí pé apá ibo ni Pọ́ọ̀lù ti wá wọ́n sọ fún un pé ní agbègbè Silisia ni ó bá sọ fún un pé. n ó gbọ́ ẹjọ́ rẹ nígbà tí àwọn tí ó fi ẹjọ́ rẹ sùn náà bá dé ó bá pàṣẹ pé kí wọ́n máa ṣọ́ Pọ́ọ̀lù ní ààfin Hẹ́rọ́dù. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹrìnlélógún. Lẹ́yìn ọjọ́ márùn-ún, Anania olórí àlùfáà dé pẹ̀lú àwọn àgbààgbà àti agbẹjọ́rò kan tí ń jẹ́ Tátúlù. Wọ́n ru ẹjọ́ Pọ́ọ̀lù fún gómìnà. Nígbà tí wọ́n pe Pọ́ọ̀lù, Tátúlù bẹ̀rẹ̀ sí rojọ́ ó ní fẹ́líksì ọlọ́lá jùlọ à ń jọlá àlàáfíà tí ẹ mú wá lọ́pọ̀lọpọ̀ a sì ń gbádùn oríṣiríṣi àtúnṣe tí ẹ ń ṣe lọ́tùn-ún lósì fún àwọn ọmọ ilẹ̀ wa ọjọ́ iwájú ni ẹ̀ ń rò tí ẹ fi ń ṣe èyí nígbà gbogbo a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín n kò fẹ́ gbà yín ní àkókò títí mo bẹ̀ yín kí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ ohun tí a ní láti sọ ní ṣókí oníjàǹbá ènìyàn ni ọkùnrin yìí rúkèrúdò ni ó ń dá sílẹ̀ láàrin àwọn júù ní gbogbo àgbáyé ọ̀gá ni nínú ẹgbẹ́ àwọn násárẹ́nè a ká a mọ́ ibi tí ó ti fẹ́ mú ohun ẹ̀gbin wọ inú tẹ́ḿpìlì a a fẹ́ jẹ ẹ́ níyà gẹ́gẹ́ bí òfin wa ṣùgbọ́n ọ̀gágun Lísíà wá fi ipá gbà á kúrò lọ́wọ́ wa ni ó bá mú un lọ òun ni ó pàṣẹ pé kí àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn án wá síwájú yín bí ẹ bá wádìí lẹ́nu òun fúnra rẹ̀ ẹ ó rí i pé òtítọ́ ni gbogbo ẹjọ́ rẹ̀ tí a fi sùn yín àwọn Júù náà gbè é e lẹ́sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí ó sọ rí gómìnà wá mi orí sí Pọ́ọ̀lù Pọ́ọ̀lù wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tirẹ̀ ó ní. ó dùn mọ́ mi pé níwájú yín ni n ó ti sọ ti ẹnu mi nítorí mo mọ̀ pé ẹ ti ń ṣe ìdájọ́ ní orílẹ̀-èdè wa yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò ju ọjọ́ méjìlá lọ ní ìsinsìnyí yìí tí mo lọ sọdún ní Jerusalem ẹ lè wádìí èyí ẹnìkan kò rí mi kí n máa bá ẹnikẹ́ni jiyàn nínú tẹ́ḿpìlì bẹ́ẹ̀ ni ẹnìkan kò rí mi pé mo kó àwọn ènìyàn jọ láti dá rúkèrúdò sílẹ̀ ìbáà ṣe nínú ilé ìpàdé ni tàbí níbikíbi láàrin ìlú wọn kò lè rí ohunkóhun wí tí ẹ lè rí dìmú nínú ẹjọ́ tí wọ́n wá rò mọ́ mi lẹ́sẹ̀ ní ìsinsìnyí ṣùgbọ́n mo jẹ́wọ́ ohun kan fún yín lóòótọ́ ni mò ń sin Ọlọ́run àwọn bàbá wa ní ọ̀nà tí ó yàtọ̀ mo gba gbogbo ohun tí ó wà nínú ìwé òfin àti nínú ìwé àwọn wòlíì mo sì ń wojú ọlọ́run nítorí pé mo ní ìrètí kan náà tí àwọn ará ibí yìí pàápàá tí wọ́n ń rojọ́ mọ́ mi ní pé gbogbo òkú ni yóò jíǹde àti ẹni rere àti ẹni burúkú ìdí nìyí tí mo fi ń sa ipá mi kí ọkàn mi lè jẹ́ mi lẹ́rìí pé inú mi mọ́ sí ọlọ́run àti ènìyàn nígbà gbogbo ó ti tó ọdún mélòó kan tí mo ti dé Jerusalem gbẹ̀yìn ìtọrẹ àánú ni mo mú wá fún àwọn orílẹ̀-èdè mi kí n sì rúbọ níbi tí mo gbé ń ṣe èyí wọ́n rí mi nínú tẹ́ḿpìlì mo ti wẹ ara mi mọ́ nígbà náà n kò kó èrò lẹ́yìn bẹ́ẹ̀ ni n kò fàjọ̀gbọ̀n ṣùgbọ́n àwọn Júù kan láti Éṣíà wà níbẹ̀ àwọn ni ó yẹ kí wọ́n wá síwájú yín bí wọ́n bá ní ẹ̀sùn kan sí mi tàbí kí àwọn tí wọ́n wà níhìn-ín fúnra wọn sọ nǹkan burúkú kan tí wọ́n rí i pé mo ṣe nígbà tí mo wà níwájú ìgbìmọ̀ àfi gbólóhùn kan tí mo sọ nígbà tí mo dúró láàrin wọn pé ìdí tí a fi mú mi wá fún ìdájọ́ níwájú yín lónìí ni pé mo ní ìgbàgbọ́ pé àwọn òkú yóò jíǹde. Félíksì bá sún ọjọ́ ìdájọ́ síwájú ó mọ ohun tí ọ̀nà ìgbàgbọ́ jẹ́ dáradára ó ní. nígbà tí ọ̀gágun olùsíà bá dé n ó sọ bí ọ̀rọ̀ yín ti rí lójú mi. ó bá pàṣẹ fún balógun ọ̀rún pé kí ó máa ṣọ́ Pọ́ọ̀lù ó ní kí ó máa ha mọ́lé ṣùgbọ́n kí ó ní òmìnira díẹ̀ kí ó má sì dí àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ láti ṣe ìtọ́jú rẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ ni fẹ́líkísì ti dé pẹ̀lú dúrísílà ìyàwó rẹ̀ tí ó jẹ́ jù ó ránṣẹ́ sí pọ́ọ̀lù láti gbọ́ ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nínú kristi jésù lẹ́nu rẹ̀ nígbà tí pọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí sọ tirẹ̀ nípa ìwà rere ìkóra ẹni ní ìjánu àti ìdájọ́ tí ń bọ̀ ẹ̀rù bà Félíksì ó bá sọ fún Pọ́ọ̀lù pé. ó tó gẹ́ẹ́ lónìí máa lọ nígbà tí mo bá ráàyè n ó tún ránṣẹ́ pè ọ́. síbẹ̀ ó ń retí pé Pọ́ọ̀lù yóò fún òun ní owó nítorí náà a máa ránṣẹ́ pé lemọ́lemọ́ láti bá sọ̀rọ̀ lẹ́yìn ọdún méjì pọ́ọ̀kìù Fẹ́stù gba ipò Félíksì nítorí Félíksì ń wá ojúrere àwọn Júù ó fi Pọ́ọ̀lù sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Lẹ́yìn ọjọ́ mẹ́ta tí Festu dé sí agbègbè ibi iṣẹ́ rẹ̀, ó lọ sí Jerúsálẹ́mù láti Kesaria. Àwọn olórí àlùfáà àti àwọn aṣíwájú àwọn Júù bá gbé ọ̀rọ̀ Pọ́ọ̀lù síwájú rẹ̀. Wọ́n ń bẹ̀ ẹ́ pé kí ó ṣe oore kan fún wọn kí ó fi Pọ́ọ̀lù ránṣẹ́ sí Jerúsálẹ́mù èrò wọn ni láti dènà dé kí wọ́n bá lè pa á ṣùgbọ́n Fẹ́stù dá wọn lóhùn pé. àwọn ọmọ ogun sọ Paul ní Kesaria èmi náà kò sì ní pẹ́ padà síbẹ̀ ẹ jẹ́ kí àwọn aṣíwájú yín bá mi ká lọ kí wọ́n wá sọ bí wọ́n bá ní ẹ̀sùn kan sí i. kò lò bí ọjọ́ mẹ́jọ tàbí mẹ́wàá lọ pẹ̀lú wọn ni ó bá padà lọ sí Kesaria ní ọjọ́ kejì ó jókòó nínú kóòtù ó pàṣẹ pé kí wọ́n mú Pọ́ọ̀lù wá nígbà tí Pọ́ọ̀lù dé àwọn Júù tí wọ́n wá láti Jerúsálẹ́mù tó yí ká wọ́n ń ro ẹjọ́ ńláńlá mọ́ ọ lẹ́sẹ̀ lọ́tún lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni kò sí èyí tí ó lẹ́sẹ̀ nílẹ̀ nínú gbogbo ẹjọ́ tí wọ́n ń rò nígbà tí Pọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí í sọ ti ẹnu rẹ̀ ó ní. n kò ṣe ohunkóhun tí ó lòdì sí òfin àwọn Júù tàbí sí tẹ́ḿpìlì n kò sì ṣe Késárì nítorí pé Festu ń wá ojúrere àwọn Júù ó bi Paul pé. ṣé o kà lọ sí Jerúsálẹ́mù kí n dá ẹjọ́ yìí níbẹ̀. Paul dáhùn ó ní. níwájú ìtẹ́ ìdájọ́ ọba Késárì ni mo gbé dúró níbẹ̀ ni a ní láti dá ẹjọ́ mi n kò ṣe àwọn Júù gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ dájúdájú bí mo bá rú òfin tàbí bí mo bá ṣe ohun tí ó yẹ kí á dá mi lẹ́bi n kò bẹ̀bẹ̀ pé kí ẹ má pa mí ṣùgbọ́n bí kò bá sí ohun kan tí a lè rí dìmú nínú ẹ̀sùn tí wọ́n fi kàn mí ẹnikẹ́ni kò lè fi mí wá ojú rere wọn ẹ gbé ẹjọ́ mi lọ síwájú késàrì ọba. Fẹ́stù foríkorí pẹ̀lú àwọn olùbádámọ̀ràn rẹ̀ ó wá dáhùn pé. ó ti gbé ẹjọ́ rẹ lọ síwájú ọba késàrì nítorí náà o gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ọba késàrì. lẹ́yìn ọjọ́ díẹ̀ agripa ọba àti berenike wá kí festu ní kesaria wọ́n pẹ́ díẹ̀ níbẹ̀ festu wá fi ọ̀rọ̀ paulu síwájú ọba ó ní. ọkùnrin kan wà níhìn tí felixi fi sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n nígbà tí mo lọ sí jerúsálẹ́mù àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà àwọn júù rojọ́ rẹ̀ wọ́n sì bẹ̀ mí pé kí n dá a lẹ́bi mo dá wọn lóhùn pé kì í ṣe àṣà àwọn ará róòmù láti fa ẹnikẹ́ni lé àwọn olùfisùn rẹ̀ lọ́wọ́ láì fún un ní àǹfààní láti fojú kojú pẹ̀lú wọn kí ó sì sọ ti ẹnu rẹ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án nígbà tí wọ́n bá mi wá síhìn n kò fi ọ̀rọ̀ náà falẹ̀ ní ọjọ́ kejì mo jókòó ní kóòtù mo pàṣẹ kí wọ́n mú ọkùnrin náà wá nígbà tí àwọn tí ó fi ẹ̀sùn kàn án dìde láti sọ̀rọ̀ wọn kò mẹ́nuba irú àwọn ọ̀ràn tí mo rò pé wọn yóò sọ àríyànjiyàn nípa ẹ̀sìn òrìṣà wọn àti nípa ẹnìkan tí ń jẹ́ Jésù ni ohun tí wọ́n ń jà sí Jésù yìí ti kú ṣùgbọ́n Paul ni ó wà láàyè ọ̀rọ̀ náà rú mi lójú mo bá bi ọkùnrin náà bí ó bá fẹ́ lọ sí Jerúsálẹ́mù kí a ṣe ìdájọ́ ọ̀rọ̀ náà níbẹ̀ ṣùgbọ́n Paul ní kí a fi òun sílẹ̀ ní ìtìmọ́lé títí Késárì yóò fi lè gbọ́ ẹjọ́ òun mo bá pàṣẹ kí wọ́n fi sílẹ̀ ní ìtìmọ́lé títí tí n ó fi lè fi ránṣẹ́ sí Késárì. Agrippa bá wí fún Festu pé èmi fúnra mi fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọkùnrin náà. Festu dáhùn ó ní ẹ ó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ lọ́la. nígbà tí ó di ọjọ́ kejì Agrippa àti Berenike bá dé pẹ̀lú ayẹyẹ wọ́n wọ gbọ̀ngàn ní ààfin pẹ̀lú àwọn ọ̀gágun àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní ìlú Fẹ́sù bá pàṣẹ kí wọ́n mú Pọ́ọ̀lù wá Fẹ́sù wá sọ pé. Agrippa aláyélúwà àti gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ bá wa péjọ níbí ọkùnrin tí ẹ̀ ń wò yìí ni gbogbo àwọn Júù ní Jerúsálẹ́mù àti ní yíyan ènìyàn wá rí mi nípa rẹ̀ tí wọ́n ń kígbe pé kò yẹ kí ó tún wà láàyè mọ́ ní tèmi n kò rí ohun kan tí ó ṣe tí ó fi jẹ̀bi ikú ṣùgbọ́n nígbà tí òun fúnra rẹ̀ ní kí á gbé ẹjọ́ òun lọ sí ọ̀dọ̀ késárì mo pinnu láti fi ránṣẹ́ ṣùgbọ́n n kò ní ohun kan pàtó láti kọ sí olúwa mi nípa rẹ̀ ìdí nìyí tí mo fi mú un wá síwájú yín pàápàá síwájú Agrippa aláyélúwà kí n lè rí ohun tí n ó kọ nípa rẹ̀ lẹ́yìn tí a bá ti yẹ ọ̀rọ̀ náà wò mo rò pé kò bójú mu kí a fi ẹlẹ́wọ̀n ránṣẹ́ láì sọ ẹ̀sùn tí a fi kàn án. iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹrìndínlọ́gbọ̀n. Agrippa wá yíjú sí Pọ́ọ̀lù ó ní. ọ̀rọ̀ kàn ọ́ sọ tirẹ̀. Paul bá nawọ́ ó bẹ̀rẹ̀ sí í ro ẹjọ́ tirẹ̀ ó ní. Agripa ọba aláyélúwà mo kára mi sí olóríire pé níwájú yín ni n ó ti dáhùn sí gbogbo ẹjọ́ tí àwọn Júù pè mí lónìí pàápàá nítorí ẹ mọ gbogbo àṣà àwọn Júù dáradára ẹ sì mọ àríyànjiyàn tí ó wà láàrin wọn nítorí náà mo bẹ̀ kí ẹ fi sùúrù gbọ́ ọ̀rọ̀ mi gbogbo àwọn júù ni wọ́n mọ bí mo ti lo ìgbésí ayé mi láti ìbẹ̀rẹ̀ ní ìgbà èwe mi nígbà tí mo ń gbé Jerusalem láàrin àwọn ọmọ orílẹ̀-èdè wa ó ti pẹ́ tí wọ́n ti mọ̀ mí bí wọ́n bá fẹ́ wọ́n lè jẹ́rìí sí pé ọ̀nà àwọn Farisí ni mo tẹ̀lé nínú ẹ̀sìn ìbílẹ̀ wa ọ̀nà yìí ló sì le jù wàyí o ohun tí ó mú mi dúró nílé ẹjọ́ ní ìsinsìnyí ni pé mo ń ní ìrètí pé ìlérí tí ọlọ́run ṣe fún àwọn bàbá wa yóò ṣẹ ìrètí yìí ni àwọn ẹ̀yà méjìlá tí ó wà ní orílẹ̀-èdè wa ní tí wọ́n ṣe ń fi ìtara sin ọlọ́run tọ̀sán tòru nítorí ohun tí à ń retí yìí ni àwọn júù fi ń rojọ́ mi kábíyèsí kí ló ṣe wá di ohun tí ẹnikẹ́ni nínú yín kò lè gbàgbọ́ pé ọlọ́run a máa jí òkú dìde nígbà kan rí èmi náà rò pé ó jẹ mí lógún láti tako orúkọ Jésù ará Násárẹ́tì kí ni n ò ṣe tán mo ṣe díẹ̀ ní Jerusalem púpọ̀ nínú àwọn onígbàgbọ́ ni mo tì mọ́lé lẹ́yìn tí mo bá ti gba àṣẹ lọ́wọ́ àwọn olórí àlùfáà wọn a máa pa wọ́n báyìí èmi náà sì ní bẹ́ẹ̀ gan-an ló yẹ wọ́n mò ń lọ láti ilé ìpàdé kan dé èkejì. E mo sì ń jẹ wọ́n níyà bóyá wọn ajẹ́fẹ́nu wọn gbẹ̀ṣẹ̀ ẹ̀tanú náà pọ̀ sí wọn tó bẹ́ẹ̀ tí mo fi lé wọn dé ìlú òkèèrè pàápàá irú eré báyìí ni mò ń sá tí mo fi ń lọ sí Damasku ní ọjọ́ kan pẹ̀lú ìwé àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà kábíyèsí bí mo ti ń lọ lọ́nà lọ́sàn gangan mo rí ìmọ́lẹ̀ láti ọ̀run tí ó mọ́lẹ̀ ju ti oòrùn lọ tí ó tàn yí èmi àti àwọn tí ń bá mi lọ ká bí gbogbo wa ti ṣubú lulẹ̀ mo gbọ́ ohùn kan tí ó ń bá mi sọ̀rọ̀ ní èdè ebéru ó ní sọ́ọ̀lù sọ́ọ̀lù kí ló dé tó o fi ń ṣe inúnibíni sí mi ó farapa bí o bá ta igi ẹlẹ́gùn-ún nípa mo wá béèrè pé ìwọ ta ni olúwa olúwa bá dáhùn ó ní èmi ni jésù tí ò ń ṣe inúnibíni sí dìde nàró ohun tí mo fi farahàn ọ́ nìyí mo ti yàn ọ́ láti jẹ́ ìránṣẹ́ mi kí o lè jẹ́rìí ohun tí o rí àti ohun tí mo fi hàn ọ́ n ó gbà ọ́ lọ́wọ́ àwọn ènìyàn Ísírẹ́lì àti àwọn orílẹ̀-èdè yòókù tí n ó rán ọ sí kí a lè là wọ́n lójú kí a sì lè yí wọn padà láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kí a lè gbà wọ́n lọ́wọ́ àṣẹ Sátánì kí a sì fi wọ́n lé ọwọ́ Ọlọ́run kí wọ́n lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa gbígbà mí gbọ́ kí wọ́n sì lè ní ogún pẹ̀lú àwọn tí a ti yà sọ́tọ̀ fún Ọlọ́run nítorí náà Agripa ọba aláyélúwà n kò ṣe àìgbọràn sí ìran tí ó ti ọ̀run wá ṣùgbọ́n mo kọ́kọ́ wàásù fún àwọn tó wà ní Damasku lẹ́yìn náà mo wàásù fún àwọn tó wà ní Jerusalem àti ní gbogbo ilẹ̀ Jùdíà àti fún àwọn tí kìí ṣe Júù mò ń kéde pé kí wọ́n ronúpìwàdà kí wọ́n yí padà sí Ọlọ́run kí wọ́n máa ṣe ohun tí ó yẹ ẹni tí ó ti ronúpìwàdà ìdí nìyí tí àwọn Júù fi mú mi nínú tẹ́ḿpìlì tí wọ́n ń fẹ́ pa mí ṣùgbọ́n Ọlọ́run ràn mí lọ́wọ́ títí di ọjọ́ òní mo ti dúró láti jẹ́rìí fún àwọn mẹ̀kúnnù àti àwọn ènìyàn pàtàkì n kò sọ ohunkóhun yàtọ̀ sí ohun tí àwọn wòlíì àti Mósè sọ pé yóò ṣẹlẹ̀ èyí ni pé mẹsáyà ní láti jìyà àti pé òun ni yóò kọ́ jí dìde kúrò nínú òkú tí yóò sì kéde iṣẹ́ ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn ọlọ́run àti fún àwọn tí kìí ṣe jù. bí pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ báyìí fẹ́stù ké mọ́ ọ pé. pọ́ọ̀lù orí rẹ dàrú ìwé àmọ̀jù ti dà ọ́ lórí rú. pọ́ọ̀lù dáhùn ó ní. fẹ́sítù ọlọ́lá orí mi kò dàrú òtítọ́ ọ̀rọ̀ gan-an ni mò ń sọ gbogbo nǹkan wọ̀nyí yé kábíyèsí nítorí náà ni mo ṣe ń sọ ọ́ láì fòyà ó dá mi lójú pé kò sí ohun tí ó pamọ́ fún un nínú gbogbo ọ̀rọ̀ yìí nítorí kì í ṣe ní kọ̀rọ̀ ni nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ Agripa ọba aláyélúwà ṣé ẹ gba àwọn wòlíì gbọ́ mo mọ̀ pé ẹ gbà wọ́n gbọ́. Agripa bá bi Pọ́ọ̀lù pé. kíákíá báyìí ni o rò pé o lè sọ mí di kìrìsìtẹ́nì. Pọ́ọ̀lù dáhùn ó ní. ẹ̀bẹ̀ tí mò ń bẹ Ọlọ́run ni pé ó pẹ́ ni ó yá ni kí ẹ rí bí mo ti rí lónìí láì ṣe ti ẹ̀wọ̀n yìí kì í ṣe ẹ̀yin nìkan ṣùgbọ́n gbogbo àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ mi lónìí. Agrippa bá dìde pẹ̀lú gómìnà àti Berenike àti gbogbo àwọn tí ó jókòó pẹ̀lú wọn wọ́n bọ́ sápá kan wọ́n ń sọ fún wọn pé. ọkùnrin yìí kò ṣe ohunkóhun tí ó fi jẹ̀bi ikú tàbí ẹ̀wọ̀n. Agripa wa sọ fún Festu pé. àbá dá ọkùnrin yìí sílẹ̀ bí kò bá jẹ́ pé ó ti ní kí a gbé ẹjọ́ òun lọ síwájú Késárì. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹtàdínlọ́gbọ̀n. Nígbà tí wọ́n pinnu láti fi wá ránṣẹ́ sí Ítálì, wọ́n fi Pọ́ọ̀lù àti àwọn ẹlẹ́wọ̀n mìíràn lé balógun ọ̀rún kan tí ó ń jẹ́ Júlíọ́sì lọ́wọ́. Ó jẹ́ ọ̀gágun ti ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ọmọ ogun Augustu a bá wọ ọkọ̀ ojú omi kan tí ó ń ti Adiramitu bọ̀ tí ó fẹ́ lọ sí ibi mélòó kan ní Asia ọkọ̀ bá ṣí Arisitakosi ará Tesalonika ní ilẹ̀ Macedonia ń bá wa lọ ní ọjọ́ kejì agúnlẹ̀ ní Sidoni Julius ṣe dáradára sí Pọ́ọ̀lù ó jẹ́ kí ó lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n fún un ní àwọn nǹkan tí ó nílò láti ibẹ̀ aṣíkọ̀ nítorí pé afẹ́fẹ́ sọwọ́ òdì sí wa a gba apá Kíprù níbi tí afẹ́fẹ́ kò ti fẹ́ púpọ̀ a la lọ sí apá ìbúté Silisia àti Pamfilia títí a fi dé ìlú Mira ní ilẹ̀ Lycia níbẹ̀ ni balógun ọ̀rún tí ó mú wa lọ ti rí ọkọ̀ Alexandria kan tí ó ń lọ sí Italy ni a bá wọ̀ ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọkọ̀ kò lè yára rìn tipátipá ni a fi dé kínídùsì afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wa ni a bá gba ẹ̀gbẹ́ kírétè níbi tí afẹ́fẹ́ kò ti fẹ́ púpọ̀ a kọjá ibi tí ilẹ̀ gbọọrọ ti wọ àárín òkun tí wọ́n ń pè ní salimone tipátipá ni a fi ń lọ lẹ́bàá èbúté títí a fi dé ibì kan tí wọ́n ń pè ní èbúté rere tí kò jìnnà sí ìlú lásìá a pẹ́ níbẹ̀ ewu ni bí a bá fẹ́ máa bá ìrìn àjò wa lọ nítorí ọjọ́ àwẹ̀ ti kọjá Pọ́ọ̀lù bá gbà wọ́n níyànjú ó ní. ẹ̀yin ará mo wòye pé ewu wà nínú ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣòfò ẹrù inú ọkọ̀ àti ọkọ̀ fúnra rẹ̀ ewu wà fún gbogbo àwa tí a wà nínú ọkọ̀ pàápàá. ṣùgbọ́n ọ̀rọ̀ atukọ̀ àti ẹni tó ní ọkọ̀ wọ ọ̀gágun létí ju ohun tí Pọ́ọ̀lù sọ lọ ibi tí wọ́n wà kì í ṣe ibi tí ó dára láti gbé ní ìgbà òtútù nítorí náà púpọ̀ nínú àwọn tí wọ́n wà nínú ọkọ̀ rò pé kí àwọn kúrò níbẹ̀ bóyá wọn yóò lè dé fónékè níbi tí wọn yóò lè dúró ní ìgbà òtútù èbúté kan ní kírétè ní fónékè ó kọjú sí ẹ̀gbẹ́ ìwọ̀ oòrùn gúúsù àti ìwọ̀ oòrùn àríwá kírétè nígbà tí afẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ jẹ́jẹ́ láti apá gúúsù wọ́n rò pé ó ti bọ́ sí fún wọn láti ṣe ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n bá síkọ̀ wọ́n ń pẹ́ ẹ̀bá kírétè lọ kò pẹ́ púpọ̀ ní afẹ́fẹ́ líle kan láti erékùṣù náà bá bèlú ọkọ̀ wọ́n ń pe afẹ́fẹ́ náà ní èyí tí ó wá láti àríwá ìlà oòrùn afẹ́fẹ́ líle yìí bá bẹ̀rẹ̀ sí taari ọkọ̀ nítorí pé kò sí ọ̀nà láti fi yí ọkọ̀ kí ó kọjú sí atẹ́gùn yìí a fi sílẹ̀ kí afẹ́fẹ́ máa gbé lọ a sinmi díẹ̀ nígbà tí a gba gúúsù erékùsù kékeré kan tí ó ń jẹ́ káúdà kọjá níbẹ̀ a fi tipátipá so ọkọ̀ kékeré tí ó wà lára ọkọ̀ ńlá wa kí ó má bàa fọ́ wọ́n bá fà á sínú ọkọ̀ ńlá wọ́n wá fi okùn so mọ́ ara ọkọ̀ ńlá ẹ̀rù ń bà wọ́n kí wọ́n má forí ọkọ̀ sọ ilẹ̀ yanrìn ní sítìsì. Si wọ́n bá ta aṣọ ọkọ̀ kí atẹ́gùn lè máa gbé ọkọ̀ náà lọ. ní ọjọ́ kejì nígbà tí ìjì túbọ̀ le púpọ̀ a bá da ẹrù inú ọkọ̀ sínú òkun ní ọjọ́ kẹta ọwọ́ ara wọn ni wọ́n fi da àwọn ohun èlò inú ọkọ̀ náà sínú òkun fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ní oòrùn kò ràn tí ìràwọ̀ kò sì yọ ìjì ńlá ń jà a bá sọ ìrètí nù pé a tún lè là mọ́ lẹ́yìn tí wọ́n ti wà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì jẹun Pọ́ọ̀lù dìde dúró láàrin wọn ó ní. ẹ̀yin ènìyàn ẹ bá ti gbọ́ tèmi kí ẹ má sì kọ̀ ní kéréte irú ewu àti òfò yìí bá ti sí ìyàn bí ó ti rí yìí náà mo gbà yín níyànjú pé kí ẹ sara gírí ẹ̀mí ẹnikẹ́ni nínú yín kò ní ṣòfò ọkọ̀ nìkan ni yóò ṣòfò nítorí ní alẹ́ àná áńgẹ́lì ọlọ́run mi tí mò ń sìn dúró tì mí ó ní má bẹ̀rù pọ́ọ̀lù dandan ni kí o dé iwájú késárì mo fẹ́ kí o mọ̀ pé ọlọ́run ti fi ẹ̀mí gbogbo àwọn ẹni tí ó wọkọ̀ pẹ̀lú rẹ jíǹkì rẹ nítorí náà ẹ̀yin ènìyàn ẹ ṣaragírí nítorí mo gba ọlọ́run gbọ́ pé bí ó ti sọ fún mi ni yóò rí ṣùgbọ́n ọkọ̀ wa yóò fàyà sọlẹ̀ ní erékùṣù kan. nígbà tí ó di alẹ́ kẹrìnlá tí afẹ́fẹ́ ti ń ti ọkọ̀ wa kiri nínú òkun adiria àwọn atukọ̀ fura ní òru pé a kò jìnnà sí ilẹ̀ wọ́n sọ ìwọ̀n sínú òkun wọ́n rí i pé ó jì tó ogójì mítà nígbà tí a sún díẹ̀ wọ́n tún sọ ìwọ̀n sínú òkun wọ́n rí i pé ó jì tó ọgbọ̀n mítà wọ́n wá ń bẹ̀rù pé kí ọkọ̀ má fi orí sọ òkúta wọ́n bá ju irin ìdákọ̀ró mẹ́rin sínú omi ní ẹ̀yìn ọkọ̀ wọ́n bá ń gbàdúrà pé kí ilẹ̀ tètè mọ́ àwọn atukọ̀ ń wá bí wọn yóò ti ṣe sá lọ kúrò nínú ọkọ̀ wọ́n bá sọ ọkọ̀ kékeré sórí òkun bí ẹni pé wọ́n fẹ́ sọ ìdákọ̀ró tí ó wà níwájú ọkọ̀ sínú òkun Pọ́ọ̀lù wá sọ fún balógun ọ̀rún àti àwọn ọmọ ogun náà pé. bí àwọn ará ibí yìí kò bá dúró nínú ọkọ̀ kò sí bí ẹ ti ṣe lè là. àwọn ọmọ ogun bá gé okùn tí wọ́n fi so ọkọ̀ kékeré náà wọ́n jẹ́ kí ìgbì gbé e lọ nígbà tí ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ Pọ́ọ̀lù gbà wọ́n níyànjú pé kí gbogbo wọn jẹun ó ní. ó di ọjọ́ mẹ́rìnlá lónìí tí ọkàn yín kò ti balẹ̀ tí ẹ̀ ń gbá àwẹ̀ tí ẹ kò jẹ ohunkóhun nítorí náà mo bẹ̀ yín ẹ jẹun èyí ṣe pàtàkì bí ẹ ò bá fẹ́ kú irun orí ẹnikẹ́ni kò tilẹ̀ ní ṣòfò. nígbà tí ó ti sọ báyìí tán òun náà mú búrẹ́dì ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níwájú gbogbo wọn ó bò ó ó bá bẹ̀rẹ̀ sí í jẹ ní gbogbo wọn bá sara géré àwọn náà bá jẹun gbogbo àwa tí a wà nínú ọkọ̀ náà jẹ́ igba ó lé mẹ́rìndínlọ́gọ́rin nígbà tí wọ́n jẹun yó tán wọ́n da ọkà tí ó kù sínú òkun láti mú kí ọkọ̀ lè fúyẹ́ sí i nígbà tí ilẹ̀ mọ́ wọ́n rí èbúté ṣùgbọ́n wọn kò mọ ibẹ̀ wọ́n wá ṣe àkíyèsí ibì kan tí òkun ti wọ àárín ilẹ̀ tí ó ní iyanrìn wọ́n rò pé bóyá àwọn lè tukọ̀ dé èbúté ibẹ̀ wọ́n bá já àwọn ìdákọ̀ró wọ́n jẹ́ kí wọ́n rì sínú omi ní àkókò yìí kan náà wọ́n tú okùn lára àwọn ajẹ̀ tí wọ́n fi ń tukọ̀ wọ́n wá ta aṣọ ọkọ̀ tí ó wà lókè pátápátá níwájú ọkọ̀ atẹ́gùn wá ń fẹ́ ọkọ̀ lọ sí èbúté. Si ṣùgbọ́n ọkọ̀ rọ́lu ilẹ̀ níbi tí òkun kò jìn ni ó bá dúró gbọ́n iwájú ọkọ̀ wọ inú iyanrìn kò ṣeé yí ẹ̀yìn ọkọ̀ kò kanlẹ̀ bí wá bẹ̀rẹ̀ sí ń fọ́ ọ bí ó ti ń bí lù ú àwọn ọmọ ogun wa ń gbèrò pé kí àwọn pa àwọn ẹlẹ́wọ̀n kí wọ́n má bàa lúwẹ̀ẹ́ sá lọ ṣùgbọ́n balógun ọ̀rún kò jẹ́ kí àwọn ọmọ ogun ṣe ìfẹ́ inú wọn nítorí pé ó fẹ́ mú Pọ́ọ̀lù gúnlẹ̀ ní àlàáfíà ó pàṣẹ pé kí àwọn tí ó bá lè lúwẹ̀ẹ́ kọ́kọ́ bọ́ sómi kí wọ́n lúwẹ̀ẹ́ lọ sí èbúté kí àwọn yòókù wá tẹ̀lé wọn kí wọ́n dìmọ́ pákó tàbí kí wọ́n dìmọ́ arọ ọkọ̀ tí ó ti fọ́ báyìí ni gbogbo wa ṣe gúnlẹ̀ ní àlàáfíà. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlọ́gbọ̀n nígbà tí a ti gúnlẹ̀ ní àlàáfíà tán ni a tó mọ̀ pé mẹ́lítà ni wọ́n ń pe erékùṣù náà àwọn ará ibẹ̀ ṣe ìtọ́jú wa lọ́pọ̀lọpọ̀ wọ́n fi ọ̀yàyà gba gbogbo wa wọ́n dáná fún wa nítorí pé òjò ti bẹ̀rẹ̀ sí í rọ̀ òtútù sì mú nígbà tí Pọ́ọ̀lù dé ìdí igi kan tí ó dà sínú iná bẹ́ẹ̀ ni paramọ́lẹ̀ kan yọ nígbà tí iná rà ló bá so mọ́ Pọ́ọ̀lù lọ́wọ́ nígbà tí àwọn ará Mẹ́lítà rí ejò náà tí ó ń ṣe dìrọ̀dìrọ̀ ní ọwọ́ Pọ́ọ̀lù wọ́n bẹ̀rẹ̀ sí sọ láàrin ara wọn pé. dájúdájú apànìyàn ni ọkùnrin yìí ó yọ nínú ewu òkun ṣùgbọ́n Ọlọ́run ẹ̀san kò gbà pé kí ó yè. Pọ́ọ̀lù kàn gbọ́n ejò náà sínú iná ni ohun burúkú kan kò sì ṣẹlẹ̀ sí i àwọn ènìyàn retí pé ọwọ́ rẹ̀ yóò wó tàbí pé lójijì yóò ṣubú lulẹ̀ yóò sì kú nígbà tí wọ́n retí títí tí wọn kò rí kí nǹkan kan ṣe é wọ́n yí èrò wọn padà wọ́n ní irúnmọlẹ̀ ni ilẹ̀ tí ó wá yí wọn ká jẹ́ ti búbúlíùsì baálé erékùṣù náà ó gbà wá sílé fún ọjọ́ mẹ́ta ó sì ṣe wá lálejò ní àkókò yìí bàbá búbúlíùsì ń ṣàìsàn ibà ń ṣe é ó sì ń ya ìgbẹ́ ọ̀rìn pọ́ọ̀lù bá wọ yàrá tọ̀ ọ́ lọ lẹ́yìn tí ó gbàdúrà ó gbé ọwọ́ lé ó sì wò ó sàn nígbà tí èyí ṣẹlẹ̀ àwọn yòókù tí ó ń ṣàìsàn ní erékùṣù náà bá ń wá sọ́dọ̀ pọ́ọ̀lù ó sì ń wò wọ́n sàn wọ́n yẹ́ wa sí púpọ̀ nígbà tí a ó sì fi síkọ̀ wọ́n fún wa ní àwọn nǹkan tí a lè nílò lọ́nà lẹ́yìn oṣù mẹ́ta tí a ti wà níbẹ̀ awọ ọkọ̀ ojú omi Alexandria kan tí ó ti dúró ní erékùṣù yìí fún ìgbà òtútù ó ní ère ìbejì níwájú rẹ̀ nígbà tí a dé Sírákùsì a dúró níbẹ̀ fún ọjọ́ mẹ́ta láti ibẹ̀ a ṣíkọ̀ a ní ọjọ́ keje afẹ́fẹ́ kan láti gúúsù fẹ́ wá ni a bá tún ṣíkọ̀ ní ọjọ́ kẹta a Puteoli a rí àwọn onígbàgbọ́ níbẹ̀ wọ́n rọ̀ wá kí a dúró lọ́dọ̀ wọn a bá ṣe ọ̀sẹ̀ kan níbẹ̀ báyìí ni a ṣe dé róòmù àwọn onígbàgbọ́ ibẹ̀ ti gbọ́ ìròyìn wa wọ́n bá wá pàdé wa lọ́nà wọ́n dé ọjà apiusi àti ilé èrò mẹ́ta nígbà tí paul rí wọn ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí sì dá a lọ́kàn lé nígbà tí a wọ róòmù wọ́n gba paul láàyè láti wálé gbé pẹ̀lú ọmọ ogun kan tí wọ́n fi sọ. lẹ́yìn ọjọ́ mẹ́ta Pọ́ọ̀lù pe àwọn aṣíwájú àwọn Júù jọ nígbà tí ẹsẹ̀ wọn pé ó sọ fún wọn pé. ẹ̀yin alàgbà n kò ṣe ohunkóhun tí ó lòdì sí àwọn ènìyàn wa tàbí sí àṣà àwọn baba ńlá wa tí wọ́n fi fi mí àwọn ará Róòmù lọ́wọ́ tí wọ́n sì fi mí sínú ẹ̀wọ̀n láti Jerúsálẹ́mù nígbà tí wọ́n wádìí ọ̀rọ̀ lẹ́nu mi wọ́n fẹ́ dá mi sílẹ̀ nítorí wọn kò rí ohunkóhun tí mo ṣe tí wọ́n fi lè dá mi lẹ́bi ikú ṣùgbọ́n nígbà tí àwọn júù kò gbà pé kí wọ́n dá mi sílẹ̀ kò sí ohun tí mo tún lè ṣe ju pé kí n gbé ẹjọ́ mi wá síwájú késàrì lọ kì í ṣe pé mo ní ẹjọ́ kankan láti bá orílẹ̀-èdè wa rò ìdí nìyí tí mo fi ránṣẹ́ pè yín láti rí yín kí n sì bá yín sọ̀rọ̀ nítorí ohun tí Ísírẹ́lì ń retí ni wọ́n ṣe fi ẹ̀wọ̀n so báyìí. wọ́n dá lóhùn pé a kò rí ìwé gbà nípa rẹ láti Jùdíà bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú àwọn ará wa kò débí láti ròyìn rẹ tàbí láti sọ ọ̀rọ̀ rẹ ní ibi. a rò pé ó dára kí a gbọ́ ohun tí o ní lọ́kàn nítorí pé ó ti dé etígbọ̀ wa pé níbi gbogbo ni àwọn ènìyàn lòdì sí ẹgbẹ́ tí ó yàtọ̀ yìí. wọ́n bá dá ọjọ́ tí wọn yóò wá fún un nígbà tí ọjọ́ pé púpọ̀ nínú wọn wá kí i ó bá dá ọ̀rọ̀ sílẹ̀ ó ń fi tẹ̀dùntẹ̀dùn ṣe àlàyé ìjọba ọlọ́run fún wọn ó sì ń fi ẹ̀rí tí ó wà nínú ìwé òfin Mósè àti ìwé wòlíì nípa Jésù hàn wọ́n láti òwúrọ̀ títí di ìrọ̀lẹ́ àwọn mìíràn gba ohun tí ó sọ gbọ́ ṣùgbọ́n àwọn mìíràn kò gbàgbọ́ nígbà tí ohun wọn kò dọ́gba láàrin ara wọn wọ́n bá ń túká lọ Pọ́ọ̀lù wá tún sọ gbólóhùn kan ó ní òtítọ́ ni ẹ̀mí mọ́ sọ láti ẹnu wòlíì àìsáyà sí àwọn baba ńlá yín ó ní lọ sọ fún àwọn ènìyàn yìí pé ẹ ó fetí yín gbọ́ ṣùgbọ́n kò ní yé yín ẹ ó wò ó títí ṣùgbọ́n ẹ kò ní mọ̀ ọ́ nítorí ọkàn àwọn ènìyàn wọ̀nyí kò ṣí wọ́n ti di alágbọ̀ya wọ́n ti díjú bí kò bá ṣe bẹ́ẹ̀ wọn ìbá fi ojú wọn ríran wọn ìbá fetí gbọ́ràn òye ìbá yé wọn wọn ìbá yí padà èmi ìbá sì wò wọ́n sàn mo fẹ́ kí ẹ mọ̀ pé a ti rán iṣẹ́ ìgbàlà ọlọ́run yìí sí àwọn tí kì í ṣe júù àwọn ní tiwọn yóò gbọ́. nígbà tí pọ́ọ̀lù ti sọ báyìí tán àwọn júù túká wọ́n ń bá ara wọn jiyàn kíkankíkan fún ọdún méjì gbáko ni pọ́ọ̀lù fi gbé nínú ilé tí ó gbà fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń gba gbogbo àwọn tí ó ń wá rí i ó ń wàásù ìjọba ọlọ́run ó ń kọ́ àwọn ènìyàn nípa olúwa jésù kristi láì bẹ̀rù ohunkóhun ẹnikẹ́ni kò sì dí lọ́wọ́.